òjíṣẹ́ ọba náà ni ẹrú ẹ̀sìn ni ọlọ́run bá ara wa bá wa nítorí kó tún ayé wa ṣe kó sì lè tún àlìkíyàmà wa ṣe lẹ́yìn náà gbogbo yín pátápátá gbà ẹ lọ màmá èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tẹ́ra ọlọ́run ìmọ̀nà tí ó wà ní dàrú láéláé òun ni sunna nabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallama lẹ́yìn méjèèjì ni ihunkihun tí a bá pè lẹ́sìn tí ó ti lẹ́rìí inú tẹ́ra ọlọ́run àbí kọ́lẹ́rì inú sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam ntí sariya silamu pẹ̀lú ẹ̀ òun ni bídà gbogbo bídà wa ni ànú ni gbogbo ànú wa ni kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó juná ọlọ́run ọba ọba àlekè ọlá lọ abẹ́lọ́hún pẹ̀lú orúkọ ẹ̀ èyí tí fi dára jùlọ àti àwọn àròyìn ẹ̀ èyí tí fi ga jùlọ ọlọ́run bá wa pa náà dẹ́bọ rẹ́ kí ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́ kọ́lọ́run wa bá rẹ bídà ṣètánì kọba gbé sunna anabi wa muhammad ga ramadana ti a wà ń bẹ ọlọ́run kó wa ní bàdà gbogbo sere iwari rí ọ̀rọ̀ rí ìrìnrìn téèyàn fi jẹ́ ní rí ọlọ́run kó fún wa sí níbi tí a bá kéwu wa dé ọ̀rọ̀ a n ba bọ̀ lati le òun ni ọ̀rọ̀ amẹ́nà àti wa sọ̀rọ̀ sisiwaju a sọ a kò sí sí fọkànbalẹ̀ àmánà ní bí fọkànbalẹ̀ bẹ́ẹ̀ náà la ṣàlàyé àṣepọ̀ tí ń bẹ láàrin àmánà àti ìmánì nígbà kó ń bẹ àwa ń ka àwọn àmánà kọ̀ọ̀kan tí Islam pè wá ní àkíyèsí sí èyí tá a fẹ́ kà sixteen ní ti ṣe mẹ́rìndínlógún bí ìbánigbàgbé àti kabi mẹ́rìnlá ń bẹ èyí tí a kà gbẹ̀yìn òun ni rẹ̀ ayatollah mina zawjaini amanatahum ìkíni kejì inú ọkọ àtìyàwó kí wọ́n sọ àmánà tí ń bẹ ní àárín ara wọn ibẹ̀ labákéwúdé ibi tá a ti wá gbé èyí ò ní ẹlẹ́kẹrin la èyí tí ọmọ ajẹ́lẹ̀ kẹdógún tí a ti gbé kéwu wa lónìí òun ni pé hifdul awuladi wa usni tarbiyatihim amanatun àwọn ọmọ tá ìmójútó wọn ká tọ́ wọn ní títọ́ tọ́lọ̀ ń fẹ́ ká tọ́ wọn àmọ́ ẹ̀ nàní méjèèjì ọmọ tá n bí ká mójútó wọn ní mójútó tó kúnná ká wá tọ́ wọn bọ́lọ̀ ń ti fẹ́ ká tọ́ wọn lọ́rùn bàbá àti lọ́rùn ìyá pàtàkì jùlọ bàbá àmọ́ ẹ̀ nàní nǹkan ń jẹ́ lọ́rùn àwọn méjèèjì ọwọ́ alágbára lọ́rùn bàbá ju ti ìyá lọ bí ẹ bá lọ wo àdìsí anabi wa muhammad èyí tí ń bẹ́nu bukhari àti muslim tí abdallah ọmọ umaru gbà wá akanjo ni náà kọjá anna nabiya sallallahu alayhi wa sallam qaal anabi ni kullukum ra'in gbogbo yín la fi wa kullukum mas'ulun ar-ra'iyati gbogbo yín lọ́kọ̀ọ̀kan láàsì bí léèrè pé nta ni ẹ mójútó bó lẹ ti mójútó sí anabi wa ni farajulu baalele ilé rọ́ọ̀ìn fi bẹ̀yìtìhì òun la ní kó mójútó inú ilé rẹ̀ wa huwa mas'ulun an ra'iyyatihi a sì bí léèrè pé ilé ta ni ó mójútó bó lọ ti mójútó sí inú tí ń pè létí ó mójútó ìyàwó rẹ̀ inú tí ń pè létí ó mójútó àwọn ọmọ tí ó bí anabi tó ní walmar'atu ẹ̀rọ obìnrin náà ra'iyatun fi bayti zawjiha aníkòhun náà ó mójútó lé ọkọ rẹ̀ ilé tá a ní ó mójútó dúkìá ọkọ ilé tá a ó mójútó ọmọ tó bí fọkọ rẹ̀ wa mas'ulatun an ra'iyatiha ìta ni ó mójútó òun náà á wàá bí òun náà léèrè pé bó ló ṣe mójútó tó ikhwata al-iman al-imam nawawi rahimahullahu. rahmatan wasa nígbà tó fẹ́ júwe ti ń jẹ́ rọ́ọ̀yìn fún wa ẹ máa gbọ́ bó ti júwe ó ní àrọ́ọ̀yìn ẹni tá ń pè ní ráyìn ìtumọ̀ ẹni alámòjútó ẹni tá ń pè bẹ́ẹ̀ uwàlẹ̀ hafidhu almu'taman òun lẹni tí ń sọ nǹkan tá a sì fọkàn balẹ̀ sí pé bó ti yẹ kó sọ ní ọ̀sọ̀ nǹkan ni alimọ̀lítẹ́sìmù sọláhàmà kọ́ọ̀mà àléhi wàmà hùwà tààtà nàdọ́rìhì òun ni ó sì sọ̀rọ̀ yàn fún wípé tí wọ́n kó tìmí yìí bò ni ó ti dáa bó mo ti fẹ́ tún tí wọ́n kó tìmí yìí ṣe tí ó fi dáa wà má hùwà tí a tà nàbàrì yìí àti gbogbo tó mójútó òun bó ni nǹkan òun ó ti dáa bá a ti fẹ́ kọ́ dáa ìtumọ̀ ń tà ń pè ní ráyìnà fàfihì ànàkúlà tí a tà nàbàrì yìí ṣe fáwọn mutọ́labùn bil adli fihi wal qiyamu bimasalihi fi dinihi wa duniyahu wa muta'alliqatihi sẹ́rẹ̀ ní taba ní kó mójútó nǹkan gbogbo ntọ́ bá wà lábẹ́ rẹ̀ ń afẹ́ kó tún kíní òun ṣe kọ́dà á wà á ni ó tún ṣe kọ́dà yìí so tún ayé nǹkan òun se ó di méní so tálíkì àmà rẹ̀ ṣe ó di méjì gbogbo ntọ́ wà rọ̀ máyé rọ̀ málíkì àmà so tún ṣe máa la ó di mẹ́ta sẹ́yà máa pẹ́ tuma yìí ni pé tá a baba jala mójútó fara lé á bí léèrè so tún lè òun ṣe tọ́da bó ti yẹ kọ́dà níbi ọ̀rọ̀ ayé sótún lè ṣe ọ̀dà bó ti yẹ kọ́dà níbi ọ̀rọ̀ rẹ̀ gbogbo ń tó wá sọmáyé nínú tó sọmáyé táyé fi dáa fún yàn òní kọ́ lálàáfíà ábí bàbá lè pé bóòlù ti tọ́jú àlàáfíà ọmọ rẹ̀ àmọ́ àlàáfíà ọmọ yìí lọ́dọ̀ nínú tí ọjà yọ kéèyàn ọmọ jẹun tó ábí lè pé sọ ọmọ kọ́ a àbálẹ̀ pé ǹjẹ́ ọrụ lásán fọ́ọ̀mà rẹ tọrọ ma yìí àmánà ni nínú tó mú wá lámánà ẹ̀bẹ̀ ní kọ́ ra aṣọ fún un bẹ́ẹ̀ lábí àbálẹ̀ pé ọmọ yìí ó nílé ẹ̀kọ́ tí ń lọ torí ọba kẹ́kọ̀ọ́ láyé iyá yàkuyà ni pé ọkọ lẹ́kọ̀ọ́ tí ó gbádùn ayé ó fún nílé tí tí ọmọ gbogbo nǹkan wọ̀nyí kí bàbá ó kọjá ka yí ọmọ dáa ní ṣe lórí àtàlùkìyàmà ábí àbálẹ́rì pé ǹjẹ́ ọkọ nírun kí ǹjẹ́ ọkọ ní jẹ́nàbà wẹ̀ tọ́mọ rẹ̀ bá ń ṣe nǹkan oṣù ǹjẹ́ ọkọ bí wọ́n ti wẹ̀ haida sọ ọkọ níwàárí sọ ọkọ bí wọ́n ti gbàwẹ̀ sọ ọkọ bí wọ́n ti yọ sàká sọ ọkọ bọ́bá lọ sí ájì bí wọ́n ti ṣiṣẹ́ ájì gbogbo ní tí ọjà kìí àmọ̀ òsè kínní ǹjẹ́ ojú ọlá kìí dà ojú ọdọ́lọ́mà ǹjẹ́ ojú ẹ̀kọ́ mọ kò tá nẹ́bí wà sóhun gbogbo àwọn nǹkan wọ̀nyí bàbá làábì léèrè bí ó ti ṣe ṣé wàá làwọn ọmọ nì ọlọ́run dá wọn tán ó wá sọ wọ́n lẹ̀ fáwọn tó bí wọn tábà ẹsẹ̀ bí mékè nísìn ọmọ yìí kéré kò dá nǹkan kan mọ̀ kẹ́lì mọ̀ pàwọn aláfẹ́ kọ́ ní ti ọ́ dà àwọn aláṣẹ fẹ́ ní ti ọ́ jẹ́ bẹ́ẹ̀ bá gbé náà báyìí. tọmọ bá dìde tí ń bá ń rákòrò lọ ibo ni ọmọ lọ ibi náà ó dìgbà tí iná bá tó ra la kó tó mọ̀ pé òun adá máa lọ bí iná bẹ́ẹ̀ bá gbé májèlé kalẹ̀ báyìí tẹ́ẹ̀ bá gbé sítòsí ọmọ lè lọ ó sì lè lọ torí kọ́ mọ̀ pé májèlé ni ọmọ yẹn ọmọ ló fi jásí pé ọlọ́run ń pè wá sákìyèsí ọlọ́run ní wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a wallahu akhrajakum min butuni ummahatikum ọlọ́run lèmi mo mú yín jáde láti inú ìyá yín níjọ́ mo mú yín jáde òun la ta'lamuna shay'an ẹ̀ mọ̀ kankan níjọ́ wọn bí ọmọ ọmọ mọ̀ kankan ọkàn ọmọ yẹn ọmọ ní kanga kanga òbí ní ọkọ̀ ntọ́báfẹ́ kọ́ ọmọ ọ sínú ọkàn wọn ìwà kọ́ńtọ́ ọ̀fẹ́ kọ́mọ ó jẹ́ sínú ọkàn yẹn làmánà tọ́lọ́hún ọba fún ọ lórí ọmọ rẹ tó bí àmánà tọ́lọ́hún fún ọ lórí ọmọ tó bí nù. ẹ lọ lé wo bí àrò àmánà ti lágbá tó nígbà tí ọba mi ń sọ̀rọ̀ náà Kùránì ọba mi ní inna aradna al-amanata ala samawati wal ardi wal jibali fa abayna an yahmilnaha wa ashfaqna wahamala al-insanu innahu kana zaluman jahula ọlọ́run lámàánà agbe fún sánmà méjèèje agbe fún ilẹ̀ méjèèje àwa pa àwọn òkè jọ pàmàánà rí o àti sánmà méje àti ilẹ̀ méje àti gbogbo òkè abẹ́yìn ayé amẹ́lìnà wọn làwọn ò lè gbà mọ́nà wahamala al-insan ọmọ èèyàn tẹ́rìsẹ̀ innahu kana zaluman jahula ọmọ èèyàn aláìmọ̀kan tí ọmọ ti ni ó sì ṣàbòsí fún rẹ̀ pẹ̀lú ntọ́gbà wọn kí làwọn àmọ́ wọn nígbà àwọn àfọwọ́ sàlàyé àmánà yẹn wọ́n ní alitakalifu sẹ̀ríyà gbogbo ntọ́lọ̀ ń pè lọ́rùn yẹn sẹ̀ríyà fún wa pé ẹsẹ̀ yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ yìí òun ní jàmánà sọmọ gba ilẹ̀ ọgbà òkè ọgbà àwa la gbà bàbá náà ti wá gbà póun lòun ọ̀jẹ̀ kọ́ mọ́ ó ṣe kínní kọ́ mọ́ ó ṣe tó ọ̀bá wájú ó ṣe àmánà ọlọ́mọ tó òjò sin lọ́hùn bó ti yẹ kó sin lọ́hùn mọ̀ pé àyè lẹ́sìn tọ́mọ rẹ ọ̀bá lẹ́sìn tọ́ọ̀fẹ̀sìn kọ òfin àmánà aráàlú ọlọ́run sì ń pè wá sákè sínú alukur'an nípa ká má fà mọ́nà láàrin lérí ọmọ tá a bá bí àtìyàwó tá a bá fẹ́ ọba mi ní yà ayúwa lẹ́dínà àmànù mọ̀pẹ́ yín tẹ́ jẹ́ mọ́mìnì kú ànfúsàkùn wàhálìkùn nàrà ẹ ṣọ́ra yín àwọn aráalé yín ìyàwó yín ọmọ yín náà ẹ má jẹ́ wọn wọná wàkúdù hànẹ́sù wal hijaratu ntaafi kona ju alikiyama èèyàn àtòkúta ni láàfin wọn kona aleha malaikatun giladun shidad la yasuna allaha ma amarahum wa yafaluna ma yumarun ikhwata al-iman imaamu wa shafi'i rahimahullahu rahmatan wasi'a ó ní alal aba àwọn salaf wọ́n mójútó ọ̀rọ̀ ọmọ títọ́ torí wọn ò rí títọ́ ọmọ sí nǹkan kan ju àmánà lọ pé táwọn ọba wa tọ́ àìtọ́ táwọn ọ̀tọ́ bó ti yẹ káwọn ọ̀tọ́ pẹ̀lú àyà àyà yóò alladhina amanu ku anfusakum wa alikum nara àìtọ́ ma bó ti yẹ káwọn ọ̀tọ́ ma ó lè sọ àwọn àtọ́mọ àwọn àtọ́mọ àwọn dọ́mọ náà bẹ́ẹ̀ ní tiẹ̀ náà o báwo bá tọ́mọ rẹ o lè wọ́n náà torí ẹ̀ tọ́lọ́lọ́ ti pè ọ́ sákìyèsí pé ku anfusakum wa alikum nara títọ́ méjì ní sìn sọ títọ́ tayé àti títọ́ ti alkiyama Imam wa Shafi'i rahimahulahu rahmatan waasa ó ní alal abayi wal ummahat ó ní ọ̀nà yẹn lọ́jẹ́ lérí gbogbo bàbá tí bímọ àti ìyá tí bímọ taalimu awuladihim sigar ma yata ayanu alehim indalbolok ó ní wọ́n gbọ́dọ̀ kọ́ ọmọ wọn lẹ́kọ̀ọ́ ntọ́jọ́ ọ̀nà yẹn tí ọmọ ṣe ń gbà tó bá bàlágà alimuhu aliwaliyu tọ́hárata bàbá òun ni ọkọ̀ ọmọ bí wọn ti sàlùwàlá bàbá ni ọkọ̀ ọmọ lágbájá báyìí la sàlùwàlá bàbá ni ọkọ̀ ọmọ ní tọ̀hárà wàsálà bàbá ni ikọ̀ ọmọ bí ó ti kírun wàsọ́ọ̀m bàbá ni ikọ̀ ọmọ bí ó ti gbààwẹ̀ wànáàwì dàlík àti tójú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàyù àrífùhù bàbá ni ọ̀wọ́ ajẹ́kọ̀ ọmọ ọmọ pé tàhárí mazina wàlúwàtì pọ́lọ́wọ́n ọba ṣe sìnà ní èèwọ̀ ọdẹ ṣe àkóríjọbọ òṣèlè wọ̀ sẹ́mi pé nísìn bàbá ni wọ́n fẹ́ kọ́kọ́ ọmọ bí sàràlá wọ́n fẹ́ kọ́kọ́ bí ó ti kírun ṣé wọ́n náà má lọ wà láṣẹ ó sì ń bímọ ẹni tí wọ́n wàá dasọ fún ni tọrọ ẹ̀ láwo ṣé wọ̀ yìí jọba bá rí gbogbo bàbá kí bàbá tí ọba mọ bí wọn ti sàlùwàlá kì í ṣe bàbá gidi o bàbá tí ọmọ jẹ́ ti wẹ̀ jẹ́nẹ́bà kì í ṣe bàbá gidi bàbá tí ó sọ fún ọmọ pé má ṣe sìnà mọ́ ọmọ gan rí ti ń yàlè ibi tí nǹkan ti bàjẹ́ lọ́dọ̀ wa ń bínú bàbá mi ràn mọ́ lọ́tí sọ́bọ̀n náà wọ́n ní òun ni wọ́n ní kọ́ sọ fún ma pé ọtí ọ̀ bàbá mi ní òkírun òun ni wọ́n ní kọ́ sọ fún ma pé kọ́ mọ́ ó ṣe ni kó kírun sóhun tí òkírun yọ̀ pọ̀ mọ́ láṣẹ lọ́fi jásí pé gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ń bímọ tẹ́ ń ba yí àwọn ọmọ yín jẹ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹjọ wájú ọlọ́run o tọrọba mi ní kú anfusakum wa alaykum nara afáwa alhassan al-basari ìgbà tó ń fẹ́ pè wá sàkèsí ń bi àyà yìí ní tí mọ̀ ṣáà fi ń pè wá sàkèsí náà ni hassan al ó ní tọ́lọ̀ ń gbà lérò pẹ̀lú àyà kú anfusakum wa alaykum nara òun ni pé muruhum. بطاعة الله وعلموهم الخير مروهم بطاعة الله ẹ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa tẹ̀ láṣẹ Ọlọ́run ẹ pa wọ́n láṣẹ wa alimohum alkhaira ẹ sì kọ́ wọn ṣe rí sí ọ̀ràn yẹn bàbá ni kọ́ pọ́ ọmọ láṣẹ kọ́ tẹ̀lé o bọ́n ọmọ bá sì ti fẹ́ tẹ̀lé tọ́lọ́run ìwọ lọ́kọ̀ ṣáájú tọ́ mọ́fì ṣe kínni tí ó fi tẹ̀lé ọ ẹni tí ó sì kọ́ yẹn ń sẹ́ẹ̀rí sí òun ní ọkọ̀ gbajú tí ọkọ̀ sì sẹ́ẹ̀rí tó mọ́ fi sọ pé bí bàbá mi ti bí ti sèré bí ti sèré ikhwatal iman alimami nawawi rahimahullah rahmatan wasi'a nígbà tí ń sọ̀rọ̀ njọ́ kan tó débi àyà yìí tọ́lọ̀ ń sọ pé ayyuhal ladhina amanu ku anfusakum wa ahlikum nara imamu nawawi ní ìtumọ̀ àyà yìí ni pé fazawjani. ọkọ ọkọ ìyàwó àtìyàwó ẹ bàbá àtìyá mọ̀tàmẹ́nẹ́ni alátẹ́rìbíyá ti awladihima àmánà ni wọ́n fún wọn lérí káwọn méjèèjì ó mójútó ọmọ wọn wọ̀tàlímọ̀hùn kí ma wọn lẹ́kọ̀ọ́ má yanfa'uhum fi tí ó wúlò fún àwọn ọmọ wọn láyé bàbá àtìyá ló gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ tí ó wúlò fún bàbá àtìyá lọ́gbọ́dọ̀ kọ́ ikhwatal iman sẹ́rí tí ẹ bá wo ìta ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bàjẹ́ lérí ilẹ̀ lẹ́ni bàbá àtìyá lọ́fà torí pé àmánà tó yẹ kí wọ́n ṣe wọ́n ò ṣe kí ni wọ́n ṣe àwọn gangan ò ṣiṣẹ́ eré débi tọ́mọ ó ṣiṣẹ́ ní ara wọn afáwa Ibn al-Qayyim rahimahullah inú tíra àwọn tí wọ́n ti tán pè ní Tuhfatul Mawdud wọ́n sọ ń bẹ̀ pé faman amala ta'lima waladihi ma yanfa'uhu baba kí baba tọ́ba fi tọ́ba yẹ kọ́kọ́ máa rẹ̀ tí ó sọmọ ẹ̀ láǹfààní ọwọ́ àfihàn rẹ̀ kọ̀kọ́ wọ̀tẹ̀rẹ̀kẹ̀ òsúdà ọ̀fọ̀mà yẹn lẹ́yìn ṣe bó ti wù wọ́kọ́dé àṣà ilayhi ghayatal ìṣáà ọba tọmọ òun jẹ́ pátápátá baba tọ́fọ̀mọ́ rẹ̀ ti ṣe tó wù ọba ọmọ òun jẹ́ ọba tọmọ jẹ́ pátápátá wa aktharul awlad Ibnul Qayyim lọ́pọ̀lọpọ̀ ọmọ innama jaa fasaduhum min qibalil aba ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ ẹ̀rí tó bàjẹ́ lónìí hùn ẹ̀wà tí Ibnul Qayyim ti kọtẹ́ra ń wá ń bò ní mọ́rẹ́gí ọlọ́pọ̀lọpọ̀ ọmọ tó bàjẹ́ ń ta tẹ́ ń rí hùn ìbàjẹ́ wọn tẹ́ ẹ̀rí tí wọ́n bàjẹ́ hùn ọ̀dọ̀ bàbá àtìyá ló ti wá wa ihmaluhum lahum torí bàbá àtìyá pa ọmọ tì wọn ò wọ́tara katali mihim fara idadin wa sunanihi wọn kọ́ ma bí o ti mọ̀rọ̀ yẹn sìn wọn ò sì kọ́ bí o ti ma súnà inú ẹ̀ sìn fáadọ̀ huha sọ̀rọ̀ ara àti kékeré wọn ti sọmọ́lẹ̀ lọ́mọ tí ń bá falamu yẹn bi walamu yẹn bi anfusihim walamu yẹn abahahum kibara onígbà táwọn náà wá dàgbà àwọn máa ń gun òwúlò fúnra wọn débi tí wọn wúlò fáwọn bàbá àtìyá tó bí wọn sẹ́ẹ̀dì pọ́nrán yẹn ń bẹ lọ́rùn bàbá tìyà lédi bí kò mójútó ọmọ rẹ̀ èyí tó burú jù bàbá tìyà ta ni ó mójútó ọmọ gan òun gangan ní ran ọmọ lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ ọmọ rẹ̀ ní ayé àwọn ìjọba kan bóyá di ni ó yọ fẹ́ tógún ọdún àbí ó ti lé ó ti lé lógún ọdún táwọn àdí agbọn ń ṣèjọba wọn wá kó àwọn olè kan wọn kó wọn ní Kwara báràkì kan bẹ ní Sobi bẹ́ẹ̀ bá ń lọ nẹ́sà o ibẹ̀ wọn ti wá fẹ́ pa wọn jọ náà bẹ́ẹ̀ wọn ti fẹ́ pa wọn lè wọn jọ náà àwọn mẹ́fà ni wọ́n ti bá gbàgbé nígbà wọn á kó wọn débi wọn ó ti pa wọn ti hàn já wọn lẹ́nu mọ́tò báyìí wọ́n wá láwọn olè yìí pé wọ́n fún wọn lọ́pọ́tónítì kí wọ́n sọ ọ̀rọ̀ gbẹ̀yìn kí wọ́n tó wá wọ́n máa pa olè lásìkò náà ni ìjọba pa olè ni kí tó wá pa omi ìbáyàwó ẹ sọ̀rọ̀ wọ́n fi máìkì sí wọn omi ìbáyà sọ̀rọ̀ omi ìbámọ́ rẹ̀ sọ̀rọ̀ omi ìbáwùjọ tó ń fẹ́ sọ òun ní sọ àfi kó òun fojú kan yà wọn àwọn wá ngbà wọn di ọwọ́ kí mẹ́mí òun súnmọ́ òun ìyá wá súnmọ́ ngbà ìyá wá súnmọ́ òun ní kó súnmọ́ òun ó sì yá súnmọ́ ọwọ́ kó gbé títí bí òun fẹ́ eti ni ìyá gbé tí báyìí dé ni ọwọ́ àárín eyín méjì ìyá wa ń ké ìyá wa ń ké ìyá wa ń ké wa ọ fẹ́ rí já etí wọn bọ́lẹ̀ wọn wá gba ìyá wọn lọ́wọ́ tipátipá wọn wá ní kí oníjọ́ tó wọn bẹ̀rẹ̀ sí olè ọjà lòun lọ tóun ti jí iṣu méjì ni. ó ló ṣe ọmọ mi arintaje ó níbẹ̀ lòun ti rò pé iṣẹ́ ò lè da ìyá àwọn lọ́sọ̀ òun dole lọ́jọ́ kó òun rí pọ́yọ kó òun gé e létí ló fi jásí pé bàbá àti ìyá tí ọba da àmánà tọ́lọ̀ ń fún wọn wọn ò ní rí iṣẹ́ lórí ọmọ wọn ò ní rí iṣẹ́ lórí ọmọ àrí ti ń rán mẹ́ẹ̀sálẹ̀ kí ni fi ń kọ́ mọ́ òun aṣẹ́wó sìnà ẹ̀yin bàbá àtìyá ẹ̀yin lẹ́fẹ́ kọ́ ọmọ níwà ẹ̀yin lẹ́fẹ́ kọ́ ọmọ lẹ́sìn ẹ̀yin lẹ́fẹ́ kọ́ ọmọ dáadáa bí ẹ bá wo lọ́wọ́ ní alukur'an ọlọ́run pariwo fún wa wípé àwọn ọmọ tí mo fún yín ẹ mójútó wọn àwọn ọmọ tí mo fún yín ẹ lọ́wọ́ suratu nisa ayé ẹlẹ́kọ̀ọ́kànlá ọba mi sọ ń bẹ̀ pé yusikumullahu fi awladikum èmi ọlọ́run ń ṣèkìlọ̀ fún yín lórí àwọn ọmọ yín èmi ọba àlékè ọlá ń pè yín sákèésí lérí àwọn ọmọ yín ìkọ́tàlì imán àyà pọ̀ rẹpẹtẹ àdìsí pọ̀ ẹ jẹ́ mú díẹ̀ wá ń bẹ̀ láwọn àdìsí ti ń pè wá lákèésí pé ẹ kọ́ ọmọlẹ́kọ̀ọ́ ẹ torí pé ìkọ́mọlẹ́kọ̀ọ́ ọ̀hún àmọ́ nàní lórí bàbá àti fún ọmọ wọn tí a bá bí tí a bá lọ wọnú musnad al-imam ahmad ibn hanbal ń bẹnu sunanu abi dawuda náà anabi ń sọ pé murru abna'akum bis salati li sab'in nínú riwaya mi wa hum abna'u sab'in ẹ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa kírun bí wọ́n bá ti dọmọ ọdún méje wadribuhum alayha li ashrin tí wọ́n bá wá dọmọ ọdún mẹ́wàá ẹ nà wọ́n nítorí pé wọn ò kírun wa farriqu baynahum fil matāji' tó bá ti di kí wọ́n dọmọ ọdún mẹ́wàá ẹ má jẹ́ ọkùnrin àtòmìnrin ó sùn papọ̀ mọ́ ẹ ya ibùsùn wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ ṣẹ̀ríà Ìsìlámù ń kọ́ wa. wípé káfí irun kọ́ ọmọ tó lọ́dún mélòó ọdún méje ṣé baba kírun bàbá tí kírun ni o fi irun kọ́ ọmọ àmọ́ ẹ̀nà gan ṣe débi tí kó ṣe ẹ wá nà nítorí kò kírun lọ́dún mẹ́wàá ti lé lọ́gbọ̀n ọdún kò kírun baba ogójì ọdún ò kírun sóun ni ọ̀nà máa ń kò kírun lọ́dún mẹ́wàá wọ́n alẹ́ kí n fẹ́ lè jẹ ẹ wá wọn Baba mi gọ̀ títí yóò ní a kí ni àwa fàbúrò rẹ̀ ṣe àṣìṣe ẹgbẹ́ tí ń fàbúrò lóyún tí ń bora wọn láṣìírí nulẹ̀ ara wọn àṣírí ibú tí ń bora wọn nulẹ̀ ara wọn àríyàwó tó délé ọkọ tí ń gbọ́ wọn ọmọkùnrin rí wọn ọmọkùnrin rí nígbà wọn wá díẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́gbà bá lé díẹ̀ nígbà tẹ́ ló ṣeré ọlọ́run tẹ́ sàmánà pẹ̀lú wọn ẹ̀yin lẹ́fì kọ́kù kọ́ wọn láti inú ilé tí wọ́n ti jáde. sẹ́ẹ̀rí babare tó bá jẹ́ bilionia tó tirilionia tó tausania kò sí ń tó fẹ́ fọ́ọ̀mù ẹ̀ láyé tó tó ẹ̀kọ́ tó bá ṣe kíni tó bá kọ́ ma rẹ̀ ẹ̀kọ́ lè yẹn fọ́ọ̀mà ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ lè yẹn fọ́ọ̀mà ẹ̀kọ́ bí o ti sáyé ni o fi gbà pé ọmọ òun òun bímọ gidi láyé afáwọn àgbà Ibn Hibban. ń sọ fún wa pé làán yóò adìbà àdùkùn wọlẹ́dẹ̀wò kẹ́ni kọ̀ọ̀kan yín kọ́ mọ́mẹ́ kọ́ wá kọ́ lẹ́kọ̀ọ́ ayé kọ́ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ kọ́mẹ́ lẹ́kọ̀ọ́ ayé kọ́ kọ́ lẹ́kọ̀ọ́ ti ẹ̀sìn khayrun lahu ọ̀dà fún ọ̀dà fẹ́ nìní min an yatasaddaqa kulla yawmin bi nisfi sa'in ala al-masakin ju kọ́ máa sọ pé oúnjẹ kò bí owú méjìméjì àbí oúnjẹ múdù méjìméjì ń máa fi ṣe sàárà ń jojúmọ́ fáwọn tí ò ní lọ kọ́ kọ́mọlẹ́kọ̀ọ́ dáa ju sàárà ń lọ orí téèyàn lè sọmọ láyé tọmọ òní gbàgbé òun ni ká ṣe kíni kakọ̀ lẹ́kọ̀ọ́ ìkọ́mọlẹ́kọ̀ọ́ yẹn àmánà ni ní ọ̀ràn wa àmánà ni lọ́ràn wa afáwọn àgbà alimami al-Ghazali rahmatan wasa ń sọ fún wa pé ilam ẹ lọ́ọ́ má má dájú anatọ́rí kọfí riyadatil atfal min ahamil umuri wa awkadiha ká mọ ọ̀nà tá a gbà kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tó pàtàkì ni ó sì kan pa ó nítorí pé wà sọ bí yìí àwọn ọmọ kéékèèké tá à ń bí wọn amanatun inda walidayhi amánà lọ́mọ ń jẹ́ lọ́dọ̀ bàbá àtìyá tí obì ó ní wà qalbuhu ọkàn meke atọ́hìr tọ́mọ kangakanga jawharun nafisatun dhajitatun khaliya min kulli naqshin wa suratin ó ní ọkàn kan lọ́kàn meke ọkàn yẹn níye lórí ó sì pàtàkì ọkàn yẹn wá ní khaliya ọmọ panagada min kulli nakishin wa suratin wọn kọ nkankan sínú ọkàn wọn wọn sì ya fọ́tò kankan sí ibẹ̀ ọkàn yẹn mọ́ bíi pépà funfun téèyàn kọ nkankan sára rẹ̀ bẹ́ẹ̀ lọ́kàn ọmọdé rí wọ́n wà qabilun li kulli ọkàn yẹn ọ̀rẹ́dì àti gba gbogbo nǹkan pépà funfun tẹ́ ẹ bá mú lọ́wọ́ tọ́ma kangakanga tẹ́ ẹ bá mú búlùbáìrò tẹ́ ẹ bá kọ́ sí kí ni ó wà ń bẹ̀ tẹ́ ẹ bá kọ green sí kí ni ó wà ń bẹ̀ tẹ́ ẹ bá kọ red sí kí ni ó wà ń ti rí nu bọ́kàn ti máa ń tẹ́ ẹ bá kọ dáadáa ni ó máa wà ń bẹ̀ ka burú sẹ́rí ọkàn aburú ni ó máa wà nílé ọkàn ni ni ìmáàmù wa Ghazali fi ń sọ pé ọkàn ni qabilun li kulli shay kò sí ní tí ò lè gbà wọlé wa mailun ila kullu ma yumalu ilayhi bihi gbogbo bí wọn bá wà darí ọkàn sí ibẹ̀ náà ní segini ibẹ̀ ní lọ fàyídà uwìdà lọkẹyìrà wà olèmahu wà nùṣìyà àlẹyìí sẹyìdà fi dúnìyà wàlẹ àkẹrà tí wọn bá wà mú dáadáa tí wọn bá kọ sára ọkàn tí wọn sì kọ ọkàn ní sẹyẹrẹ ṣe ọkàn wọn wà sáyẹrẹ ayé wà dáa fún alikiyama náà wà dáa fún wàṣàràkà wò fi thawabihi abawawo bàbá àtìyá tí wọn kọ dáadáa síbi ọkàn wọn àwọn náà wàá jèrè nígbà tó mọ̀ ń bá ń ṣe iṣẹ́ rí wa kullu muallimin lahu wa mu'addib gbogbo ẹni tí kọ́mọ yẹn lẹ́kọ̀ọ́ tó fi dọ́mọ rí ẹni ọkọ̀ nkéwu tó fi dọ́mọ rí ẹni ọkọ̀ òwe tó fi dọ́mọ rí gbogbo wọn ni ọgbà níbi ẹ̀san ni wa in uwida shar wa umila ihmal al-ba'im shakiya wa halak wa kana al-wizru fi raqabati al-qayyim alayhi wal waliyyi lahu ó ní tẹ́ bá wà fọkàn nílẹ̀ tí wọ́n ń ṣe náà dandan abẹ́bá kọ́ ní nǹkan bú bí ọmọ sí ayé ọkàn wọn bàjẹ́ alikiyama rẹ̀ náà bàjẹ́ ìtumọ̀ ẹni bá yẹ ọmọ wọn bàjẹ́ alikiyama rẹ̀ náà ṣe kíni yóò tún bàjẹ́ ọwọ́ alẹ́sẹ̀ rẹ̀ ẹsẹ̀ ńtọ́mọ̀ ń dàrún yóò wà lórí ẹni tọ́tọ́ àtẹni tóbi tí ọkọ lẹ́kọ̀ọ́ ikhwata al-iman tí a bá lọ wọ hadith anabi wa muhammad ń sọ pé kullu mauludin yuladu ala al gbogbo ọmọ tí wọn bá bí dáadáa tí wọn bá bí láyé eré dáadáa ẹ̀sìn ni wọ́n ń bí sí ni dáadáa ẹ̀sìn fa bàbá rẹ̀ àbí rẹ̀ yóò àwìdánihi ayò nàṣẹ́ránìhi ayò mẹjẹsánì àwọn ni ó di wọn bá sọ di yahudi nasara lè sọ di olóòsà ìtumọ̀ ẹni kí bàbá àtìyá ni ju ebi tí ọmọ ń lọ ìwájú dáadáa fún ìwájú aburú fún ń jásípọ̀ jàǹbá àmánà tí wọ́n gbélé ọ lọ́wọ́ àmánà tí gbélé ọ lọ́wọ́ kan ẹyẹ tọ́wùsù ẹyẹ kí ni ń pè tọ́wùsù ẹyọkín òun tọ́wùsù ẹ̀rìn kan ni wọ́n iwanfi iwanfi mashata uso yawman biya wijaji faqallada shakila miti mishiyatihi banuhu faqala alamma tanharifuna qalu sabaqita bihi wa nahnu muqalliduhu irin jokan nfi báyìí nfi báyìí nfi báyìí ọwọ adúlọ wa sinmi ọwọ ara àwọn ọmọ rẹ náà ọkàn ara àwọn ọmọ rẹ táwọn fi wọn fi wọn fi wọn fi ọkàn wa ni a alámọ̀tẹ̀nà àrífúnà kí ló ṣe yín tẹ̀ ń fi àwọn máa fèsì pé aha sabakita bìí bi wọn náà ti rìn tó ti rìn bẹ́ẹ̀ làwa náà ti rìn wà náà nu mọ̀kànlélẹ́dù irú rìn rẹ gẹ́lẹ́ làwa náà rìn bí baba bá ti rí bí ìyá bá ti rí bàbá mi náà ń hùwà tí ẹyẹ yìí ń hù òun gan ò kírun yóò àsọ ma pé so ti kírun òun sì bẹ́ẹ̀ mi ó jòkó ọmọ kan dákẹ́ náà ní pé sẹ́yìn náà dáàdì mi sì ń pé kí n kírun àwọn náà dẹ̀ kí ìyá ń pé rárá mọ́tò ọkùnrin lóhùn o bọ́kùnrin bá pè ọmọdé lóhùn o ní sì sọ pé wò ó sì mọ̀jì dáàdì rẹ̀ ọgbọ́ o sáré mú lẹ́tà yìí lọ fún tí wọ́n bá ti béèrè mi sọ pé sí tí dáàdì bá wà ní má jíṣẹ́ wọn o ọmọ náà mọ̀ sí làákà yìí pé ah kí ni ń bẹ láàrin mọ́mì mi àti bàbá ẹni rán mi sí ọwọ́ arọ́kùnrin mi ọwọ́ ń bínú ọmọ kan máa wọ pé akínmọ́mì mi ń yẹn bí irun tí ń ṣe lèmi náà ń ṣe tí ń ṣe lèmi náà ń ṣe ẹ̀yin bàbá tìyá ẹ má dàbí ẹyẹ ọ̀kín tí ń rìn bàgùjẹ tí wọ́n ń bá wọn ọmọ wípé wọ́n ń ṣe ń rìn bàgùjẹ táwọn ọmọ wa sọ fún pé à irú bó ti rìn làwọn náà ń làwọn náà ń rìn mọ̀nà má fi tiwa sí má fi tiwa sí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ṣé rí ọmọ títọ́ ẹ̀yin bàbá tìyá nínú ọ̀nà tí ṣètánì nípalẹ̀ mọ́ fún láti fi ba ti mùsùlùmí jẹ́ lérí ilẹ̀ ọmọ títọ́ jẹ́ kan ń dúró tì yín ìníjẹ ẹrọ ọmọ yín tọ́ ń dúró tì yín ọmọ tẹ́ ẹ bá bí òní dàbẹ́ ti dà ṣètánì sọ pé wàṣàríkè òǹfil àmúwálí wal awladi wàídìhùn wàmá yẹ̀ídìhùn mu ṣètọ́nu ìlà gùrùrà ṣètánì fẹ́ dá sọ̀rọ̀ ọmọ tá a bá bí so bímọ náà èmi rẹ̀ ọjọ́ tọ́ ni ó sì fẹ́ dá sọ̀rọ̀ owó sọ fẹ́ lówó ná èmi rẹ̀ ọjọ́ kówó jọ ni sáàjọ kójọ tán àjọ ọmọ bá ti náà ni ẹ dákun ṣé ṣètánì lè dá sí ọ̀rọ̀ ọmọ títọ́ kọ́tọ́ rí ṣètánì lè dá sí bó ti rówó kó rówó lọ́nà rí ṣètánì lè dá sí bó ti ná owó kọ́ náà rí ṣètánì tí wàá láwọn ọ̀nà lásìkò yìí ti ń gbà tọ́pọ̀ rẹpẹtẹ tí ò jẹ́ kí bàbá tó fẹ́ tọ́ máa rí gan ó fẹ́ rí tọ́ ìyá tó fẹ́ tọ́ máa rí gan ṣèyítánì seto, tí ọ̀fẹ́ jẹ́ orí tán re ẹlòmíì bàbá rẹ ni ìyá rẹ ni àti sọmọ dáadáa bíi tiwọn wàhálà ni torí àwọn tí ṣèyítánì dà síta tọgọ síbẹ̀ tí ń ṣiṣẹ́ ọ̀pọ̀ ju àwọn ẹni eré tí ń bẹ lérí ilẹ̀ lọ kọ̀pamọ́ sí yín tí wọ́n ń dá lára nù tẹlifíṣàn ọmọ mi ọmọ olè jà tẹlifíṣàn ló ti kọ́ sí olè. mo sọ̀rọ̀ kan bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn bí n bá ń sọ ẹ rántí wọ́n kọ́ mímú fóònù wá sínú ilé ẹ̀kọ́ wọ́n kọ́ fáwọn ọmọ ẹ̀ẹ́ kí lẹ́ẹ̀tì ń gbé kíní kékeré ní a máa fi sínú fóònù memory card ọmọ kan wà wọnú gbogbo báàgì rẹ̀. wọn rí wọn kàn rí pé àwọn tó nọ́mà ló lóde wa láptọ̀pù tí wọ́n fi ń kọ́ṣẹ́ tí wọ́n fi ń kàwé bó ti di pé mẹ́mórì káàdì kẹ́ débẹ̀ tí ń wo kíní kan bẹ́ẹ̀ nù ah, wọ́n bá ka ma ńgbà wọn bá ka ma ah, bóòlù tí mẹ́mórì káàdì wọlé wọn náà wọlọ́gbà mú wọlé mílò tí wọ́n rà fún ọ̀rọ̀ ajá létí kínkínní ọ̀sán mẹ́mórì káàdì síbi ó sì dé padà sẹ́ni tí ń chẹ́kì ẹrù sí ọmọ jamilu ń bolo ti rírú ọgbẹ́ yìí ó ní tẹlifíṣàn lòún ti rí ìsọ̀rọ̀ tẹlifíṣàn nù sètánì dó ń bẹ̀ ń bọ̀ ọtọ́ ma rẹ̀ ń bẹ̀ wàṣàrí kehun ẹ́ fílà àmúwálì wàhídì hùn wàmọ́ yẹ̀hídì hùn ṣètọ́nu ìlà gòrúra sètánì ẹ̀ òbí tó yọjú kó sí i obìnrin mi obìnrin mi tó fẹ́ sílé kọ bàbá rẹ ọlọ́rí ológun ìyá rẹ ọlọ́rí amúgbà tó ṣètò tẹlifíṣàn fún ibẹ̀ ló ti rí àwọn tí wọ́n ń lọ sí eré ológun ó sì rí bólógun ti fi oògùn dára tí ẹni tó lọ́lé ológun rí ń tọ́fẹ́ rí wọ́n fẹ́ kó wọn àtọ́rọ́gùn wọn ọjà ó sì lọ́ọ́ tó máa bọ̀ àbólógun sì ní má wọrí ọkọ̀ rẹ ọkọ̀ rẹ jáde ẹ̀sẹ̀ kan lọ́nà wo pé ókè solúṣàn rèé àwọn tẹlifíṣàn yẹn bàbá àtìyá àmọ́ nàtọ́lọ̀ ń fún yín lérí ọmọ yín ẹ má jẹ́ tẹlifíṣàn ó dàrú o bí tẹlifíṣàn ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni sátáláìtì ń ṣiṣẹ́ gbogbo lé nísìnyí kò tí ẹ fẹ́ sí tẹ́lì gan mọ́ sátáláìtì lọ́fẹ̀ẹ́ kù ẹni tí ó Star Times yóò ra GoTV ẹni tí ó ra GoTV yóò ra DS ìrókò ń bẹ gbogbo ẹ̀ ń bẹ ó ti pọ̀. àwọn akíní tẹ̀ ń ra nì àwọn chanel ń bẹ́ńbẹ́ bẹ́yàn bá ń wò ó àti mọ̀sẹ̀ sí nákéré sóti wo gan àwọn kankan bẹ tójú bá ti rí ọkàn ó ṣe kí ni ọkàn fàmọ́ ni kí ń wò ọjà lùsùnà ọ̀nbẹ̀rù ọlọ́run kí ló sun létí ìyàwó wò so ti mọ̀ páwọn tí ó bọ̀ tọmọ rẹ nu nínú education wọ́n ń pe tẹ́rìbíyà kan ní àtẹ́rìbíyà tó ẹ níta ń kọ́ ma direct àti níta ń indirect gbogbo àwọn tí a ń kọ́ nílé ẹ̀kọ́ kọ́lá Allahu kọ́lá rasulu ọlọ́run wa sọ pé ẹ̀ sáyẹ́nsì sọ pé kíní kan sọ pé direct nu àwọn tẹlifíṣàn àwọn kankan indirect ni táwọn náà ń tọ́ ọmọ mẹ́ni tọ́ lọ́mọ ní ọwọ́ níbo wọn wà bọ̀ tọ́ sí lóbi jásí pé tọ́ọ̀bà ní tẹlifíṣàn ńlé tó ní dùsù ńlé tó ní sátáláìtì ńlé tó láwọn kébù ńlé ọ ní programu tí ó máa ni tí ó máa wọ bẹ ọ láwọn tó di pa pé ìfẹ́ ilé yìí ní sanwó ẹ̀ ó sì láwọn tó búlọ́ọ̀kù tí wọn ò ní máa rí wò torí sábà kílè rẹ lè jẹ́lẹ̀ mùsùlùmí kó o lè ṣe àmánà lórí ọmọ rẹ tẹlifíṣàn tiẹ̀ jìnnà tẹlifíṣàn jìnnà sátáláìtì jìnnà kébù jìnnà bẹ́ẹ̀ yẹn bá ti mandroidi lọ́wọ́ ọ̀rọ̀ ti parí ìjọba ló wa ecc ti wálẹ̀ ni gbogbo ntọ́ bá fẹ́ wọ ọmọ kan lù lọ ni àwọn ìjọba ìlú kan bẹ wọ́n ti blọ́ọ̀kù àwọn nǹkan kan tẹ́nìkan ò lè rí wọ́n bẹ̀ tọ́ bá tẹ kò ní gbé wá kò sí ntọ́ lu yìí tí ò ní gbé wá kálukú náà ní randrẹ́d fọmọ́nsì kọ́dà gbogbo àwa tá a sòfin lè wí wá ń bí pé ọmọ ògbọ́dọ̀ lo fóònù wọ́n tún rí wa bí aró ko ẹ ṣe aláwọ̀ ọmọ yìí kan máa lo fóònù àwọ̀ aláwọ̀ ọmọ bá ti ń lo fóònù ìrọ̀rùn ní. Ni Data. àbẹ́yẹn bá fi fóònù lẹ̀ lọ́sẹ̀ mẹ́ta mẹ́rin tí ó bá ra dátà wọ́n sì bùn dátà àbí wọ́n ebùn ni wọ́n fún ní five hundred mb wọ́n á fún yẹn ní one thousand. ẹ dákun sẹ́yìn ọgbà android lọ́wọ́ tí ó bá bẹ̀rù kí ló fẹ́ wo mbẹ tí ò ní rí wò àwọn tí ń sọmọ dìdakúdanú wọ́n lè jẹ́ hafisu ó lè jẹ́ àfa o lè jẹ́ ẹni tó ọlọ́run ibi android tọ́mọ rẹ mú kí n wàhálà wà ń bẹ́ẹ̀ washarikihim fil amuwaali wal awulad wa'idihum wàmá yaidihum ṣèitọ́nu illa gurura bọ́ọ̀rọ̀ tẹlifíṣàn ti rí wọn tí àwọn kébù rí tí àwọn android rí àtàwọn bẹ́ẹ̀ facebook wà total wà gbogbo ẹ̀ wà tó hópù fún nǹkan kí nǹkan àwọn tí ń polówó lórí ẹ̀ kéré. lóbi jasper jásí a àwọn àfọ̀ǹdá wà àwọn náà gbọ́dọ̀ ọ̀rọ̀ o ọ̀rọ̀ pé èmi ò ní lérí Facebook kò sí fàfọ̀ǹdá wà o ọlọ́bẹ̀ lọ́mọ lọ pépè tiẹ̀ náà lérí ẹ̀ torí tẹ́ ẹ bá fi bẹ́ẹ̀ lẹ̀ fáwọn aláburú aburú ní òkèèrè gbogbo ọkàn ọmọ èèyàn sì ni ọkàn ẹlòmíì fẹ́lẹ́ ntọ́ba ti rí wò náà ni ọmọ lò àmọ́ tọ́ba kán síbẹ̀ ha fọkàn òun ògbélé yìí rí òun ògbélé yìí rí eré Eri facebook ẹ̀yin àfẹ́ ẹ̀kún bẹ́ẹ̀ eré twitter ẹ̀yin àfẹ́ ẹ̀kún bẹ́ẹ̀ instagram ẹ̀yin àfẹ́ ẹ̀kún bẹ́ẹ̀ tọ́lá àwọn nǹkan wọ̀nyí ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ ń bẹ̀ tí ó direct àwọn ẹ̀kọ́ burúkú tí wọ́n sì ń kọ́ ń bẹ̀ ń ba títọ́ ọmọ jẹ́ bá a ti wá sọ̀hún àwọn magasin bẹ́ẹ̀ náà wọn ni kọ́mọ lọ́ọ́ kọ́mọ ọmọ lọ́ọ́ ka novel kọ́mọ kagbá kọ́mọ kawo kí wọ́n kà ń àwọn fíìmù burúkú tí wọ́n ń ṣe ṣé fíìmù nì gbogbo àwọn eléyìí ń tọ ọmọ wọn sì ń sọmọ di ìdàkúdà ń sọmọ di ìdàkúdà bẹ́ẹ̀ láládùúgbò aládùúgbò mi ń bẹ tí a sọ pé ọmọ mi ọmọ dúró lọ́dọ̀ yín ti ń bá lọ bí iṣẹ́ ibẹ̀ lọ́mọ ti kọ́ wà burúkú ti wà burúkú àwọn Baba mi ń bẹ tó oho ni ó máa rìn kínú ilé ara rẹ̀ tó bá ti lè wọlé tó dàbí tó bọ́ sọ́lẹ̀ ma òhò ọmọlúwàbí ni ó máa rìn kí mo gbólé táwọn ọmọ rẹ̀ ọmọ wò bọ́lọ̀ ti dá ṣebí tó fọmọ rẹ̀ títí ń lọ wúrù bóun ò ti kíá pẹ̀lú ọmọ rẹ̀ ni ò ní kíá pẹ̀lú ọmọ tiẹ̀ náà ìyá mi ń bẹ òhò ní rìnnú lé yóò ní ṣe báwọn ọmọ òun ni kí ni problem òun ò lè jẹ òun ò lè jókòó róòmù o òun ò lè jókòó róòmù tìlú yìí sì sàn àwọn ìlú kan bẹ tó bá débẹ̀ òhò gangan ni wọ́n rìn òhò ọmọlúwàbí làwọn yẹn rìn wọ́n kàn ara fi nǹkan díẹ̀ lébi ojú ara báyìí kí ló wá fi léyìn náà síbẹ̀ sí. àwọn olábàṣà àdúgbò tí ò ní jẹ́ aṣọ ọmọ tọ́ra àwọn ọmọ yìí àmánà ni fún wa àwọn olọmọwọ́ bá sọ̀rẹ́ tá a fi ní sí ọmọ tọ́ tọ́ra àwọn ọmọ yìí àmánà ni fún wa irú kílà kò sílé nínú tẹlifíṣàn nínú rédíò nínú kébù tá a fi ní sí ọmọ àwọn ọmọ yìí àmánà ni fún wa ìwá sí ọmọ fún ọ ìyá ayé fún ọmọ ìyá ayé fún ọ ìsì ọmọ tọ́ fún ọ ìyà ayé ìjìyà ayé fún ọ ìjìyà ayé fún ọmọ rẹ sẹ́rẹ́ àwọn ẹni síwájú níbi àtọ̀ ọmọ wọn mójútó púpọ̀ wọn mójútó gan afáwọn àgbà ó kó bàtò ibùnà àbí Sufyan sẹ́rẹ́ àwọn ẹni síwájú tí wọ́n bá bí ọmọ láwọn ẹni rí wọ́n wàá wo ẹni tó bá dáa jà wọ́n lọ wọ́n lọ lè fa ọmọ wọn fún wọ́n lọ lè fa ọmọ wọn fún wọ́n lọ lè fa ọmọ wọn fún. Ukubatu ibn Abi Sufyan ọmọ Abu Sufyan ni Abu Sufyan sábìà nabi wa Muhammad ni nígbà tó fẹ́ mọ́ ọmọ yẹn lọ́sọ́dọ̀ àfa àti ọba akọ́mọ yẹn lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́n tí wí fún ó ní wọ tí mi fún líyẹkùn awwaluma tẹ̀bùdáwù bíkì min islahi nafsika dákun mo fẹ́ fa ọmọ mi fún ọ ntí mo fẹ́ kó o fi bẹ̀rẹ̀ àti tọ́mọ tèmi ní kí wọn náà dáa tọrọ ma pé tó wọn ọba da ìwà rẹ lọmọ òun ó ṣe kí ni yọkọ ó ní ntí mo fẹ́ kó o fi bẹ̀rẹ̀ láti tọ́ ọmọ tèmi kí wọn náà dáa ó ní fàyín na àyùnahùn mà àkúdà tàbí àyìnìkà sọ rojú ọmọ tí mo fún ọ yìí kò rí nǹkan kan rẹ bá rí lójú tiẹ̀ náà rí falhasanu indahun mr hasanta dáadáa lọ́dọ̀ ọmọ yìí yìí tó bá pè ń dáadáa fún ní ọjà dáadáa walqabihu indahun mr kabahata yìí tó bá pè láburú ní ọjà burú lọ́dọ̀ ọmọ tá a fẹ́ fún ọ yìí wa alimuhum siyara lihukama wa n ba n kọ́ wọn ní tàwọn ẹni rẹ bá ń kọ́ wọn ní kíni mo ní kọ́kọ́ wọn èyí òun la fi gbé programu fi rẹ̀ habi sọ̀hábà kalẹ̀. torí gbogbo literature tí wọ́n ń kà káàkiri ni àkàrò e, ògbójú ọdẹ ní gbogbo orúmọlẹ̀ làkàrò ògún wà ibẹ̀ lọkùnrin kan jẹ́ ń pè gbogbo yín náà lẹ kárí ṣé èyí ń jọ tàwọn sábẹ́ ẹ̀kọ́ wo gan lè yí òun fẹ́ kọ́ yín níjọ́ níjọ́ òun ti pẹ́ díẹ̀ sísìn wọ́n máa ń ṣeré kan ọkùnrin kan wọ́n ń pè lábìjà yóò wá kóògùn sọ́rùn yóò máa fi abìjà wàrà tẹ́ ẹ bá wo ìta lásìkò gbogbo àwọn ọmọdé ń ṣeré níta gbangba àwọn náà ń ṣe bí abìjà ni wọ́n ń ṣe bí abìjà ni nígbà òsè pé ní tí rí kọ́nu ní tí rí gbọ́nu ní tó lójú wọn nu níjọ́ tá a bá fẹ́ káwọn ọmọ ní ọ̀dà a máa pìtàn wọn mọ̀rù fún wọn a máa pìtàn abákàlẹ̀ fún wọn a máa pìtàn. Khalid ibn Walid fún wọn a máa pìtà àwọn àfa àwọn àfa èyí táwọn aláma àwọn náà máa nira kan pé àwọn náà fẹ́ dàbí bẹ́ẹ̀ bá sì ṣeré tàgé ẹ mẹ́rẹ́ tàgé anabi ọlọ́wọ́ ẹ fi ṣeré fún wọn táwọn náà pé àwọn fẹ́ dàbí anabi Yusuf mo fẹ́ dàbí Abubakar mo fẹ́ dàbí Omar, mo fẹ́ dàbí Khalid ibn Walid mo fẹ́ dàbí ẹ wá ń kọ́ wọn lákàrà ogun Abidjan fàdé yìí olóró. síyẹ́rù lè hùkàmẹ́ ìtàn àwọn ẹni rẹ̀ lákọ́mọ́ lọ́mọ náà fi ní ìrànkan pé òun fẹ́ jẹ́ ẹni rẹ̀ wà kàlákàlà àǹbíyà ìwà àwọn ànẹ́bí ọlọ́run láfi kọ́mọ́ làwọn náà fi láwọn fẹ́ dàbí àwọn Okọba ibùnú àbí Sufyan díẹ̀ nínú tọ́ bá àwọn ọmọ tọ́bẹ́ tọ́fẹ́ tọ́mọ rẹ̀ sọnù ni ìkànnì àwọn àlífà mùsùlùmí táǹpẹ̀ ní Haruna Rashid ìgbà tó bímọ ọ wá fa ọma rẹ fún àfa àkàtì ń pè ní Ahmed ọ fẹ́ bá ń tọ́ sọ fún pé ya Ahmed alifa mùsùlùmí nù kò tọ́ ọmọ nínú ilé ara rẹ ọmọ mẹ ẹ̀ tí ó ṣe kí ni tí ó tọ́ tẹ́ ẹ bá sì àwọn afa wa ń jọ njọ jọ wọn máa fọmọ ni wọn ò afa àtọ́ da ju wọn lọ wọn wà fọmọ sí ní ọ̀dọ̀ pé afa torí àwọn àfahàn khalifa mùsùlùmí haruna rasheed ọfọ ọmọ rẹ̀ fún àfa tí ń ahmed ìwọ ń pè ya ahmed ìwọ àfa ahmed inna amir alimominin, muminin èmi tí mo jẹ́ láṣẹ gbogbo mùmíní ayé èmi tí mo jẹ́ láṣẹ gbogbo mùmíní ayé qad dafa'a ilayka muhjata nafsihi wa thamarata qalbihi ọmọ rẹ̀ tó jẹ́ ẹ̀dọ̀ rẹ̀ tó fẹ́rẹ̀ jù àti èso ẹ̀mí rẹ̀ tó nífẹ̀ẹ́ sí jù ó mú wá sọ́dọ̀ rẹ̀ o ó ní fún ọ gbogbo ọwọ́ rẹ mo fẹ́ kọ́ bá ń gbélé lórí bí mo ti wá mú wá yìí kọ́ máa tẹ̀ láṣẹ rẹ mo ti sọ fún pọ́nrán yẹn ni amirul mọ̀mìnì náà wá ń sọ fún ọ pé n tí mo fẹ́ kọ́ kọ́kọ́ kọ́ mọ̀ mi àkèrè ìhù kitab Allah kọ́kọ́ bá ń kọ́ ní tírà ọlọ́run bá ń kọ́ lálùkùránì wà á rífò làkbàr wà á bá ń júwèé tàwọn ẹni síwájú fún wà á rọ̀wé ìlà ṣáàrì bá ń kọ́ láwọn orin lárúbáwá tí òjò gbédè wà á limuhu sunan bá ń kọ́ ní sunan nabi wà bá sirihu bí mawaki ilkalami wà bá di ìhì wà bá ń kọ́ bí o ti mọ̀rọ̀ sọ pé bó lè yẹn ti sọ̀rọ̀ tí fi gbọ́rọ̀ kalẹ̀ tí fi yanjú wà múná omínà dahak má jẹ́ ọmọ rẹ̀ ní púpọ̀ illa fi awqati àfàsìkò tó bá yẹ kí kọ́rẹ́ ní ní jọ́ ọmọ rẹ̀ ní wàlá tẹ̀mọ̀rán nàbí kàsá àtàn illa wa anta muqtanimun fa'idatan tufiduhu iyyaha min ghairi an tuhsinahu fatumita dinahu má wàá jásìkò kan lọ fún kó máa fi ṣeré àfi kó orí pásìkò tó jòkó tó lóun ó sinmi òun yóò tún kọ́ ẹ̀kọ́ kan nínú àsìkò ni sì má máa nà púpọ̀ má máa jágbe má torí pé ìmọ̀ jágbe mọ́ ma ìmọ̀ na ọmọ ìmọ̀ pàlàkàyọ̀ ọmọ ni ó ní sì má mójú kú ọ̀tọ́ bá sáyé dá bá ń bá wí mọ̀pọ̀jọ́ mọ́ khalifa bambawi mọ̀pọ̀jọ́ khalifa bambawi wàá jẹ́ kọ́ máa ti ń ṣe dáadáa sì jẹ́ kọ́ máa kọ́ máa ṣe dáadáa wàá bá ń kọ́ lẹ́kọ̀ọ́ kọ́ máa súnmọ́ lọ́hùn kó sì jẹ́ ni ọlọ́hùn odidi olórí mùsùlùmí ọmọ ọlọ́fẹ́ tí ó tọ́ nítorí sábà kọ́ ọmọ àlèlè ṣe kínni kó lè jẹ́ dáadáa mo rò pé Haruna Rashid náà ni ọmọ tó mọ lọ́dọ̀ Amadu yẹn ẹni tí ń gbọ́dọ̀ Ahmad ń tí ń gbọ́dọ̀ rẹ̀ bí ìbá ṣe mistake òun náà ni ó ṣe lọ́ba àdìjọ́ kan làfáà yẹn bá yọgi lọ́ba náà ó nà dáadáa ọmọ òun ò ṣe nǹkan kan ọmọ yẹn kàn wọ́n pé kí ni mo ṣe tí wọ́n fi kò ní tó lè ṣe fáfá rẹ̀ kò sì lè fẹjọ́ sùn bàbá torí bàbá ti yọ̀ǹda rẹ̀ fún ó tún pẹ́ sígbà wọn títí títí títí ó rò pé ó ti gbàgbé tàwọn kọ́ tí òun nà lọ́ba tó wọ́n mọ́ra lọ́ba tó tún nà ọmọ wò pé kí n mú sí jẹ́ tó nà mí ọwọ́ ànàbẹ̀lẹ̀ mẹ́ta ọwọ́ ànàbẹ̀lẹ̀ mẹ́ta ọmọ yìí wá dàgbà ó ṣe gbogbo ẹ̀ ọgbà yọ̀ǹda ọ lọ nígbà bàbá rẹ̀ ó kú òun lọ jàlífà mùsùlùmí ọmọ òun jàlífà mùsùlùmí ọ̀rọ̀ ń wà nínú ọkàn rẹ̀ pé ah ó sì nà mí nínà ìyànjẹ tí ì sẹ káàtì ẹ ní mo sẹ ni ní ìmọ̀ tí mo torí ẹ̀ ọ̀làwàgùn ẹ̀ kò ti dé pọ̀ ọ̀la ọ̀hánà ọlọ́pẹ̀ wa ọ wa pèdè ìyẹn wa dún wájú rẹ̀ òun ti da alifa gbogbo mùsùlùmí ayé eléyìí ń bẹ léyìn lásán afa rẹ̀ sí ni ọ ní afa ẹ̀ nà mí níjọ́ kan ìsẹ̀yìn ẹ tún nà mí lẹ́ẹ̀kejì ìsẹ̀yìn ẹ tún nà mí lẹ́ẹ̀kẹta ìsẹ̀yìn ṣé ni àbí bẹ́ẹ̀ kọ́ àfààní bẹ́ẹ̀ ni àfààní bẹ́ẹ̀ ni ó ní tí n bá ṣẹ̀ mo fẹ́ mọ̀ntì mo àfààní lọ́sẹ̀ mo kàn náà náà ni ó wá dákẹ́ láti wo kí ni ẹ̀san tí. dákẹ́ ngbà yà lọ agbójú òkè ó mèrí ọwa ni káfọ́ ọmọ lọ àbá wa ni hẹ́n ọ̀rọ̀ wa tó sọ ó níbi òdi kéré tó ń jọ náà ọ̀nà ti pé mo nà ọ́ ó níbẹ̀ ni ọ̀nà ti àkọ́kọ́ ọ̀nà ti ẹ̀kejì ọ̀nà ti kẹta ni níjọ wọn wa fún mo sì ẹ̀kọ́ tí mo wá fẹ́ kọ́ níjọ́ ló ti mo fẹ́ kọ́ ẹ̀kọ́ abẹ̀rẹ̀ ni àti ìsekínni òní láwa parí ẹ̀kọ́ yẹn mo dìídì ṣàbòsí fún ọmọ náà nítorí tó bá dépò tí bá fún gbàgbé o. njọ́ tó bá dépò tí bá fún rẹ ni mo náà mo ti kéré tó bí wọn náà ti wà lálífà yìí ẹni ọba ṣàbòsí fún òní gbàgbé o ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ ọkọ́ gan òun lọ́kọ́ ah ọlọ́run ọ̀sán yín lẹ́sàn-án rí afá mi ó ti yé mi òun náà wá bẹ̀rẹ̀ sí ṣe déédéé lórí tọ́lẹ̀ ní tí a bá ṣàbòsí fún ìgbàgbé kí bàbá òun wá dọ́mọ ẹ̀tọ́nu léńjọ́ náà ṣé yóò kọ́rú ẹ̀kọ́ òun torí bàbá tiẹ̀ náà ń lo ọlá bóun náà bá débẹ̀ kí ni ó ṣe lọ ọmọ tí a bá bí sílẹ̀ ọlá tí a bá tọ́lé ọlá bí n fi ìyá jára lukọ ní mà tọrọ nǹkan ò segin ni kò jiyari èyí ò ní sọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ń darí ìlú wọ́n bí omi sí Amẹ́ríkà wọ́n bí sí Lọ́ndọ̀nù ẹnìkan ọba wíri kò jiyari bó ti wù ní sayí ẹ̀ lọ sàrà wọ́n kàn ní kọ́ mọ̀ bọ̀ wájẹ gómìnà ẹ wà lébi ń para àlù níbo ni ó ti mọ̀ ta lọ kọ̀ lẹ́kọ̀ọ́ ọkàn di gómìnà ni kọ̀ ọkàn di chairman ni kọ̀lẹ́kọ̀ ọkàn di minister ni kọ̀lẹ́kọ̀ ọkàn wà lọ́sọ̀ assembly ni ó wà sẹ́nitọ̀ ó wà ní rẹ́ẹ̀pù kọ̀lẹ́kọ̀ àmọ́ngbà tí wọ́n fìyà jẹlé yìí ọmọ bí yà ti ṣe kí ni wọ́n wá ara létí pé tọ̀ nítorí kí wọ́n náà má fìyà jẹ yẹn ẹni ọba fi jẹ náà má ṣe kí ni ìwọ́n náà rántí tiẹ̀ lónìí nínú àti àná òǹjọ́ náà kí ni ń jẹ́ fún ẹ̀kọ́. ọkẹkọ njọ́ wọn wá kọ́ yòókù ń gbó délé àlífà tán wọn wá fi iná létí pé bí wọn náà ti wà ń pòtọ́ ga yìí o njọ́ tá a ga tá a nà ọ́ ọ̀ràn ti pa àṣàbòsí àwọn èèyàn bẹ́ẹ̀ lábẹ́ tiẹ̀ náà tí ò nǹkan ọba fún wa táwọn náà bá dé ipò wọn ò béèrè. ìyẹn kọ́ ọmọlẹ́kọ̀ọ́ ni àmà ọmọlẹ́kọ̀ọ́ àmà ọmọlẹ́kọ̀ọ́ bàbá àtìyá ẹ lọ kọ́ ọmọ yín ẹkọta tẹ́ ẹ bá wọn ní ọjà yẹ wọn da ní ọjà wọn da nínú ẹkọta tá a ọmọ mo ti sọrọ ọrún mo ti sọrọ àwẹ̀ mo sọ̀rọ̀ sàká mo sọ̀rọ̀ sẹ́ẹ̀rí èèyàn ọmọ tí òjò lálàáfíà alhajjaj tí ń kọ gbogbo àwọn olórí mùsùlùmí yẹn tọmọ nù lé wọn wọn mú lọ bí torí káwọn ọmọ òun lè ṣe kí ni kí wọ́n lè gbọ́n kí wọ́n má sẹ̀mí náà ọlá débi tí wọ́n wàá dàgbà tí wọ́n bàjẹ́ ìwọ̀n sọ fẹ́ni tó fẹ́ kọ́ ọmọ ẹ̀lẹ́kọ̀ọ́ pé torí nu tá a kọ́ ọmọ àá kọ́ ọmọ bí ó ti lálàáfíà ọ̀kan á máa gbọ́dọ̀ máa ra bisikíìtì fọ́mọ rẹ máa ra chocolate fún máa ra kọ́kàn máa jẹ gbogbo ẹ̀ kọ́ra máa sọdún sára rẹ̀ kọ́mọ wàá sálàáfíà kọ́mọ tí ìjọmọ ọdún mọ́kànlá lọ kọ́mọ rìn yakutu yakutu. ẹ̀rọ ọmọ mi ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún yóò dàbí ọmọ thirty eight years wọn ń gbá bọ́ọ̀lù ẹ̀rí pélé yọ̀ lálàáfíà tí ó fi sáré lé bọ́ọ̀lù lẹ́ẹ̀mejì yóò jókòó yọ̀ máa lọ irú wo lẹ́ ń sàmánà àlàáfíà lára ọmọ yusuf ń kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ pé alimuhumu kọ́ wọn bí má sọ pé ọmọ àlífà ni jẹ́ ọmọ bí ó ti máa wẹ̀ kọ́bùlà kìtàbà ṣáájú kó tó mọ̀ nǹkan kọ́ torí pé èèyàn tọ́ ọmọ kọ́ lálàáfíà ni ẹ kọ́ bí ó ti mọ̀ wẹ́wẹ́ ṣáájú kó tó mọ̀ nǹkan kọ́ ó ní torí pé yọ rẹ̀ ni tí ọba kọ̀ nǹkan àmọ́ bí wàhálà bá dé kò ní rẹ̀ ni tí ọba wẹ̀ òun lọ̀rọ̀ tí mo sọ ní o ní pé èèyàn máa kọ ọmọ èèyàn máa ń ṣèpalẹ̀mọ́ fún security ni bí wàhálà bá dé bẹ́ẹ̀ wàhálà tí ọba wa gbé ọ lọ lórí ilẹ̀ ó sì sáwọ́ náà odò ọmọ ìwé lọ ó sì bọ́ àmì àwọn aka ọmọ lẹ̀ ní odò wọn kọ́ ọmọdé wọn wá sọ sínú odò ìwọ náà wà ń lọlẹ̀ sìn ìwọ tó ọtọ́ ọmọ tí ń lọlẹ̀ sínú odò wọn ọ̀tọ́ rí Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ó kọ sí àwọn ará Sham ńgbà tó kọ lẹ́tà sí wọn. ń sọ fún wa pé alimu awolada kumoro siba hata ẹ ká àwọn ọmọ yín bí wọn ti máa wẹ̀ wàrámùyà ẹ kọ́ wọn bí wọn ti máa nǹkan ta wàlúfurusíyà ẹ kọ́ wọn bí wọn ti mogun jà mùsùlùmí ètúra lẹ ni mo fi ń sọ̀rọ̀ security ń jò ní security kì í ṣàwàdà èèyàn kọ́ ọmọ bí o ti secure ara rẹ̀ ni tí ó lálàáfíà tí ó lè secure ara rẹ̀ ọ̀kan wa ní fóúnjẹ bàjẹ́ kó jọ́ mọ̀nù kí kọ́ máa wẹ̀ gbà kọ́ máa wà lè fo kéèké kọ́ máa lè bẹ́ẹ̀ mùsùlùmí fòyí bẹ́ni ọlọ́run security ẹ̀ sáwàdà kẹ́ palẹ̀ mọ́ ọmọkọ́ lálàáfíà kó lè sáré kó lè ṣe gbogbo ẹ̀ ẹ̀yìn tí ẹ fẹ́ yà síbi security àmọ́ lọ́n gan secure rẹ̀ ah. kò secure rẹ̀ ẹ bẹ́ẹ̀ bá rí ni èmọ̀tẹ́ hàn yọ̀dá sẹ́yìn rí òkè sánmàkè jẹlẹ́kẹ́ àlẹ́ àràsí ìbẹ̀rẹ̀ lọ́sẹ̀ kan ò lè kan tó kó security rọ̀gbọ́ ara rẹ̀ yóò bá sìnkí ara ẹ̀ ní ẹlòmíì yẹ hànà irú àwọn fìdó náà wà tí wọ́n ní àtọ́líwò ilá ìláhì Musa wọ́n lọ kọ́lọ̀ Musa má bí ọ wà ní àbẹ́ hànà kọ́ ni kọ́lọ̀ má sìnkí ara rẹ̀ ní ṣé fìdó ní débẹ̀ ni ó lóun ń lọ àbẹ́ gbọ́ ni yóò wá dán kọ́ dán ọlọ́run lọ́mọ yìí ó lóun ń lọ irú wọn náà tán lédi ilẹ̀ nígbà wọn sọ wá àyíkalẹ̀ níjọ́sí wọn sọ wá àyíkalẹ̀ táwọn àdìjẹ́nu parapọ̀ security sí sánmà wọ́n sọ fúnra wọn shihaban rasada gini kan harasan shadidan wa shuhuba inna kunna naqidu minha maqaida lis-sama faman yastami al-ana yajid lahu shihaban rasada ọlọ́run kókun náà síbẹ̀ tó fi ṣe security tọ́lì jẹ́ nókun ò lè gun bẹ̀ mọ́ wọ́n ní àwọn ọba débẹ̀ nísìnyí ọba harasan àwọn security shadidan tí wọ́n burú wàṣíwò ban yọ́n sì kó ná lọ́wọ́ èèyàn ní security ni ẹ kọ́ ọmọ tí ó lálàáfíà tí ó lè secure rẹ̀ yóò mọ tanpadó jà yóò mọ chinese jà yóò mọ jàkadì mú bọ́ba lẹ̀sẹ̀ lọ yóò mọ ara àmọ́ náà lérí ọmọ yín ni ẹ̀ka ní ní sọ́kalẹ̀ kọ́ kàn máa jẹ sokoléètì mìdìmìdì kọ́míkì kọ́ wá se kọ́kọ́ sekùn dídín dídín kọ́ máa gbìn kìhìn ọmọjọ́ mélòó ọmọjọ́ mélòó. anabi wa muhammad nínú àdìsí tọ́lá àwọn náà ní alimu awolada kumu siba hata wari rima yata wari kubal akayi anabi ní ẹ̀kọ́ máa yín bí o ti máa wẹ̀ ẹ̀kọ́ máa yín bí o ti mọ fata ẹ̀ sì wọn bí wọ́n ti mẹ̀sìn gan nbẹ́ni àwọn tọ́ba anabi jagun ọmọ sixteen years ọmọ fifteen years tí wọ́n sì lógun tí wọ́n ti kí ni tí wọ́n darí tí wọ́n tún pààyàn lọ́hùn ìní ẹ̀ máa pààyàn káàkiri o wọ́n wà láfẹ́ ilé àná ọ̀yá ká máa pààyàn àmì ìyẹn ní palẹ̀mọ́ ìyẹn ní palẹ̀mọ́ a sì gbọ́dọ̀ jọ ọmọ wa tutù ọmọ rẹ ò gbọ́dọ̀ tutù ọ wàá kọ pé masabusi àmọ́ tí wọ́n bá fẹ́ yàn ọ́ jẹ dáàbò bò self security kọ́hún èèyàn ṣe é ni self defence inú èèyàn ṣe kí ni èèyàn ṣe ni ara ẹ̀kọ́ tẹ́ kọ́ ọmọ yín nu tí Islam faramaka kọ́ ọmọ bẹ́ẹ̀ mo ti yanjú ẹ̀kọ́ ẹ̀sìn mo yanjú ẹ̀kọ́ àlàáfíà mo yanjú ẹ̀kọ́ ayé ẹni bá wà sọmọ rẹ lẹ́tí ọba kọ́ yóò jí àlá yóò jí ajú alikiyama ọba mi níyà yóò alẹ́dí na amànà kó anfusakum wa alaykum naran wa quduha an-nasu alayha malaikatun gilasun sidade giladun shidade la yasuna allah ma amarahum wa yafaluna ma yu mo data àwọn ma dúró bẹ̀ wọn kálukọ́ lọ la kesi sí bí ó ti tọ́ ọmọ rẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ìtókù ẹ lọ lè wo kéde tá a ṣe tá n fil islam bá a ti tọ́mọ nínú a ti sọ̀rọ̀ tọ́pọ̀ nbẹ̀ ni mọ̀dẹ́lẹ̀ yóò do èyí tí a wà jẹ́ sixteen níbi àwọn ọ̀nà tí islam pè wá lákèésí sí tá a fi òun wá ní kìyàmù umara ìwọ́sàlátì wọ̀rú àṣà ala masọ́lì ìlìbàdì wọ́lbìláàdì wọ́lmùhàfàdọ̀tì ala farwati ṣùcúbìhìm wọ́bìláàdìhìm. àwọn aláṣẹ al'umara àwọn ọlọ́ba wọ́sàlátì àwọn oníjọba aláṣẹ wọ̀rú àṣà àwọn gómìnà olórí àmánà ni kí wọ́n mójú táwọn aráàlú àwa gángan fúnra wa kí wọ́n mójútó wa kí wọ́n mójútó lù fún rẹ̀ àmánà ni wọ́n gbọ́dọ̀ mójútó wa wọ́n gbọ́dọ̀ jólè ọmọ ìjà wa wọ́n gbọ́dọ̀ jẹ́ dáadáa ní ọmọ dá wa lọ́nà wọ́n gbọ́dọ̀ jẹ́ kẹ́nìkan máa ṣàbòsí fún wa lù wọ́n sì gbọ́dọ̀ jẹ́ ká máa ṣàbòsí fún ara wa bẹ́ẹ̀ náà wọ́n mójútó wọ́n mójútó tharawati shu'ubihim ọ̀rọ̀ ìlú wọn àmánà ni ọ̀rọ̀ ìlú àmánà ni ìlú gangan fún rẹ̀ àmánà ni inú àdánwò tá a kàn tá a kàn láwọn ìlú áfíríkà òun ni pé ni tó bá fi lè bọ́ síbẹ̀ tó bá jẹ gómìnà àbójú olórí gbogbo áfíríkà yìí nàbí ti rí káàkiri torí mo rí ti Sudan ní nàìjíríà ní olówó tó fẹ́ lówó tó president ti Sudan ọ̀fẹ́ sí owó náà ti pọ̀ jù ìlú ló sì rí bí ó ṣe rí wọn ká mọ́tò wọn ọmọ yìí mọ́tò tó ní wọ́n kó mọ́tò síbi kan tí wọ́n ka tí wọ́n èrè ka tí wọ́n san ka ka ka ka tí mọ́tò ọ̀tán mọ́ ìlú ló sì rí bó ti rí wọn six million pounds ní wọ́n ní káàṣì tí wọ́n bá tí wọ́n fọwọ́ kàn tí ń mẹ́tọ́ tutù ẹni iṣẹ́ wo ló ṣe seko kan jẹ́ olórí náà ló fi wá dolówó báyìí iṣẹ́ rẹ tó ṣe náà ni pé odò lórí àwọn ilé rẹ tó kọ́ iṣẹ́ tó ṣe tó fi kọ́ náà ni pé òdi gómìnà o di mínísítà èmi náà máa wò ó ibi tèmi ti fura òun ni pé tí wọ́n bá fẹ́ joyè òun gbogbo nǹkan ni wọ́n máa fi sígbẹ̀ fara lù tí wọ́n máa wò pé ah, ṣé ẹ fẹ́ ràn wá lọ́nà lọ́wọ́ alẹ́ tó báyìí ṣé bí ẹ fẹ́ sìn lù lọ́wọ́ lọ́wọ́ alẹ́ tó báyìí ṣé ẹ tún lù ṣe ẹ ṣe lù ẹ tún lù ṣe lẹ́wọ́n lẹ́ńkú lọ tó báyìí tí ó wọlé yóò tún bínú lọ kọ́ọ̀tù yóò ní wọn ṣàbòsí fóun ní àwò ṣé bá fẹ́ tùlù ṣe ni wọ́n sì ní ọmọ tó ṣe jókòó rẹ̀. ó sì wáá dìjà ó sì dọ̀rọ̀ kọ́tù. àbí nǹkan mi nǹkan mi tiẹ̀ wá ń bẹ̀rẹ̀ ni. a máa sin nǹkan mi bí àwa lè tó bó ti lè yìí ìyẹn lòun fẹ́ ṣiṣẹ́ wọ́n ní sinmi ó ní rárá oyin sinmi o wọ́n ṣe ẹ̀ ṣàìmọ̀ pé nǹkan mìíràn láì mọ̀ pàmò náà ni wọ́n fẹ́ gbà tí wọ́n mọ̀ owó ìlú àmánà ni àwọn aráàlú fún wọn àmánà lajẹ́ lọ́rùn wọn sẹ́ẹ̀rì ibi tọ́rọ̀ yẹn lédè tí ò yé wọn ọ̀rọ̀ ká lórí ibi tó le dé tí ò yá wọn ti ń ṣe anabi wa muhammad ó ní ma min amiri ashiratin illa wahuwa yuta bihi yawm alqiyamati maghlulan hatta yafukka wulcadilu aw yubiqa wuljawru ó fẹ́ jẹ gọ́vnà ẹ̀yàn mi mínísítà ẹ̀ chairman ẹ̀ dìbò fún mi anabila ẹni tó bá ṣe olórí èèyàn mẹ́wàá péré akó èèyàn mẹ́wàá jọ wá nítọ̀ ṣé olórí wọn máa darí wọn anabi ni tó bá dijọ́ alikiyama tí wọn bá mólúwẹ̀ ẹ̀ bọ̀ wọn ó dé lọ́wọ́ báyìí wá ni wọn hàn kọ́ fún ẹ̀ báyìí jọ́ alikiyama ni gbogbo olórí láyé tẹ́ bá dé jọ́ alikiyama wọn hàn kọ́ fún wọn ni tọ́njà tó lọ fẹ́ jẹun torí ẹ̀ lọ kọ́tù káàkiri sọfẹ́ kan hàn kọ́ fún jọ́ alikiyama ni tí wọn bá mú dégbò lọ́nkọ́ fún wọn wà nítọ̀ ẹ lọ túnṣe túnṣe tí a bá wá bá déédéé nu sẹ́ rẹ̀ déédéé òun ni ó tu ankọ́fù ni tí a bá wá bá òjòrò ẹyọ kan nu sẹ́ rẹ̀ òjòrò òun ó tún tu ankọ́fù dèmọ́ lọ́wọ́ sọ fẹ́ wọ́njọ́ àlìkí àmà kan kó sí ọlọ́ kan kó sẹ́kẹsẹ̀kẹ́ sí ọlọ́wọ́ ni ó sì á le tó bá wọn ṣe le tó bá wọn ẹ̀yin olórí gómìnà lọ jẹ́ ni pírẹsidẹ́ǹtì lọ jẹ́ ni mínísítà lọ jẹ́ ni ambassadọ̀ lọ jẹ́ ni. chairman lọ́jẹ́ ni wọn náà ń ṣe kánsẹ́ kéréje náà ni ní wàhálà o gbogbo yín tẹ̀ bá ṣe déédéé tẹ̀ ń kówó jẹ tẹ ń jàǹbá aráàlú tẹ̀ ń ẹ jẹ́ ń fún ìròdùn láti sìn iná ti fún yín anabiwa Muhammad onímọ̀ abudin kò sí kan nínú ẹrú ọlọ́run lẹ́yìn náà yẹsitẹ̀rìhì lọ́hùrọ̀ iyẹtàn tọ́lọ́hún ó kó àwọn èèyàn sábẹ́ rẹ̀ yẹmútu yẹwùmọ̀ yẹmútu wà wúwà gán ṣẹlẹ̀rọ̀ iyẹtìhì níjọ́ tí ọ̀wá kú tó kú báyìí wọ́n padà bá pé ó jàǹbá aráàlú bóyá kọ́wó jẹ bóyá jílẹ̀bù bóyá ọ̀fàṣẹ ṣe ọ̀fàṣẹ ṣe jàǹbá tí ọ̀ fi ṣe anabi ni haramallahu alayhi aljanna ọlọ́run ọ̀sà àlìjánà lè wọ̀ fún ẹ tiẹ̀ ẹ tiẹ̀ ronú pé wà àlìjánà lẹ́yìn wọ̀nyí ẹ kàn wáyé máyà wáyé máyà wáyé máyà ẹni bá wá nínú yín jọ tí a bá ka àbùsí aráàlú máa lọ́wọ́ anabi ní ká sọ fún un pé yọ wọ ọlọ́run ó ṣe àlìjẹ́nà ní èèwọ̀ fún un sẹ́fẹ́ kọ́ńtà àlìjẹ́nà lè wọ̀ fẹ́yìn ni àbí kílẹ̀ ń kókì kílẹ̀ kílọ̀ wà gbogbo ayé tẹ̀ ń kó kí wọn ò ní tùmọ̀ nínú tí ń jẹ́ àlìjẹ́nà ọlọ́mọba aróyìn àlìjẹ́nà yóò ní ardo as-samawatu wal ard ẹgbẹ́ kan rẹ̀ báyìí kọ́fà ogun tí ń jẹ́ sánmà àtìlẹ̀ wọ́n sì ní òye dátí ẹni ọba bẹ̀rù ọlọ́run ní ẹ̀yin ìyá bẹ̀rù ọlọ́run ẹ̀ máa kówó jẹ ẹ wá ń jà tẹ̀ ń para yín lọ nítorí owó torí àbòsí tẹ fẹ́ ṣe fún àwọn aráàlú àbòsí tẹ fẹ́ ṣe fún wa ẹni tí ó sì jó lórí ẹ jẹ́ sọ fún yín dáadáa ẹ ṣàkíyèsí nǹkan méjìlá rẹ tí méjèèjì ọba sí lára ẹ àìfi ìjọ lórí àìfi ìjọ lórí ẹ lọ wọnú alukur'an anabi musa nígbà tí wọn lọ lè ké sí wa tí ṣùwẹ́bù fẹ́ ní kí wọn lọ pè wá wọn fẹ́ sọ pé kí wọn lọ pè wá kí wọn wá gbéṣẹ́ fún tí wọn máa ṣe ẹ tí kan náà ọmọbìnrin ṣùwẹ́bù sọ qalat ihdahuma ìkan sọnù àwọn ọmọ bíi ṣòwébù méjèèjì ó ní ya abati bàbá mi istajiriu bá dòwò papọ̀ bá dòwò papọ̀ lọ́kọ́ ṣiṣẹ́ fún wa jọba wa ṣiṣẹ́ jọba wa ṣiṣẹ́ inna khayra man istajarita alqawiyul amin ẹni tó dáa jù téèyàn gbéṣẹ́ fún tí ó bá ní ṣiṣẹ́ tájọ ṣiṣẹ́ papọ̀ òun lẹni tó ní quality méjì alákọ̀ọ́kọ́ alqawi yóò jalagbara alamin yóò lamana yóò lágbára yóò sì ní kíni yóò lamana bẹ́ẹ̀ yẹn bá ní amana tí ó bá lágbára àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó bá ṣe jẹ́ òun fẹ́ ṣe dáadáa àmọ́ kò sálàáfíà irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ káàkiri olórí kò sálàáfíà máa ń mọ́lẹ́jì àlàáfíà ni tí ó bá fi ṣe wákàtí kan lọ́fíìsì wọn tó rọ́ọ̀ṣẹ̀ lọ́lé tó bá délé yóò máa lọ gbìn kìn ọ̀rọ̀ àti ẹ̀tẹ́wé síwájú rẹ̀ ó ṣe kí ni òun lámàá náà àmọ́ kò sí àwọn tó wà lẹ́yìn rẹ̀ ó bá sẹ́rẹ̀ jẹ́ torí wọn ó ti rọ̀ gá ẹja máa ṣe ń dábàá ṣe lọ òun ni iṣẹ́ ìlú ọ̀sá lè dúró làwọn bá máa ṣe gbogbo ẹ̀jákujàku lọ òun ní ọ̀la ó ní àmàna àmọ́ kò ní inna khayra man istajarita alqawiyu alamin bẹ́ẹ̀ bá wà ní àlàáfíà náà tí ọ̀sá máa náà yóò hara àlúlẹ̀ mọ̀ torí agbára ti dọ́wọ́ agbára ní àmọ́jàmbá lọ́mẹ́sẹ̀ tọ́ba gbẹ́sẹ̀ lélẹ̀ kò sẹ́ni tí ó bì í tọ́ba ní ẹ bá ń wìdúró àkáǹtì báyìí gbèsè àkáǹtì báyìí ta ni ó mu agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ àmọ́kọ̀sá máa náà yóò bàlújẹ́ ni ẹni tí ó tún lù ṣe alqawiyu amin ló fi jásí pé tẹ́ ẹ bá máa dìbò ẹ kíyè sáwọn tẹ́ dìbò fún ẹ rí i pé alqawiyyu amin ó lálàáfíà ó sì ní àmàna lálàáfíà ó sì lámàna. ọlọ́láfíà ó sì lámàánà sẹ́rí àwọn ẹni rí Allahu akbar àwọn ẹni rí ti tán lérí ilẹ̀ tí wọn bá wá tán wọn wọn àwọn tí wọn ń ṣèlú yìí wọn ní bùkátà sí àwọn àfẹ́sìn tí wọn máa fi ọ̀rọ̀ Ọlọ́run àtànẹ́bì bá wọn sọ̀rọ̀ àtọ̀rọ̀ àwọn ẹni tó ti sasíwájú rí láyé tí wọ́n ṣe dáadáa táwọn náà máa gbọ́rọ̀ ọ̀rọ̀ táwọn náà máa tún ara wọn ṣe àwọn aṣíwájú wa tí wọ́n sọ́ọ̀lẹ̀ tí wọ́n ṣe olórí láyé wọ́n sá fún jàǹbá aráàlú ẹ̀mí wọ́n sì fẹ́ bọ́ àwọn gan fẹ́ para wọn nítorí káwọn máa ní ọ̀rọ̀ aráàlú ní ọrùn káwọn máa lọ́rùn lọ́rùn Usman bin Affan radiyallahu ta'ala anhu ó wà ní ilé ìjọ kan. fi yawmin if ọ wà lérí ilé rẹ̀ tó ga ịjọ yẹn òrùn tó wà ń ta gbóná òrùn yẹn gbóná púpọ̀ tí kálukú ti sá wọ nítorí òrùn Usman wà yọjú ta wájú ta olójú rí arákùnrin kan arákùnrin yẹn rànkúmí méjì péré ọjọ́ ọmọge rànkúmí tí wọ́n ti ni wọ́n. méjèèjì ni wọ́n ta lọ báyìí nínú oòrùn nílágùn gbogbo aṣọ rẹ̀ ti tútù oòrùn yẹn ti pọ̀ jù ní Usman bá sọ pé arákùnrin yìí ó ń pè lókèrè pé arákùnrin yìí ó sì wábi farasí kílẹ̀ ó fi oòrùn yọ pa ọ́ oòrùn yìí ti pọ̀ jù wábi farasí kílẹ̀ ó tutù díẹ̀. ọkùnrin wọn ò dá lóhùn Usman wa pẹ nìkan tó jẹ́ irú ẹ̀ pé dákun jẹ́ àlepọ̀ ọkùnrin yìí kọ́ mọ́ pa ilé yìí ó parẹ́ ṣé kìí ṣe pé nǹkan ṣe wọ́n bá lé parẹ́ wọ́n súnmọ́ òun sàn dára nkúmi yẹn ló múra òun sàn súnmọ́ náà yẹn ló múra ńgbà yẹn ní bá ń bá ń gbogbo orí báyìí gbogbo báyìí ó wé nǹkan kò síbi tí ẹ lè rí ju ẹyin ju ẹ méjèèjì lọ rankun ọ̀sà ti wé nǹkan mọ́rí nísà ń da rankun méjì lọ ńgbà wọn wá tí wọ́n sàṣẹ alépa wọn wá lépa bá wọn wá ní arákùnrin yìí dúró arákùnrin yìí dúró lọ́ba dúró ló dúró lọ́ba Umaru ah. Umaru ó ní èmi náà ní Usmanu ní. kí ló ń wá kí lọ́dún òrùn tí ó mú yìí àánú ẹni tí ń rìn lọ yìí ló ṣe wá pé ká dá dúró kó wá bí farasí torí tí ọba fi ni òrùn yìí débi kan ẹ̀mí rẹ̀ ó ṣe kí ni ẹ̀mí rẹ̀ ọ̀bọ̀ àwọn ọmọ òrùn ni kí làwọn ń bá mi sọ yìí alifa torí òun làlífà ń gbà náà amirul muminin kí ló gbé ọjà dé nínú òrùn yìí ó ní bẹ́ẹ̀ ni ó ní bìkírà ni ibùdó sọ́dọ̀ kàtàkàlàfà ó ní àwọn rankumi táwọn èèyàn dà wá fún wa tó jẹ́ nǹkan mùsùlùmí méjì yìí wá gbẹ̀yìn láàrin wọn méjì àwọn yòókù ti lọ méjì yìí wà ní ẹ̀yìn ẹ̀rú wa ń bà mí pé bí àwọn rankumi ti ń lọ yìí táwọn méjì ọ̀mọ̀nàmọ́ yìí tí wọn bá wá rìn lọ bẹ́ẹ̀ tí wọn bá sọnù èmi ni wọn bí ń jọ àlìkìyàmọ̀ èmi ni wọ́n bì ní ràkúnmí méjì yìí níjọ́ alikiyama ah usman wa ni ọ̀dà amiru tọ́ba rí bẹ́ẹ̀ halumma ilalima iwa dili wa nakifika ó ní wàhálà tí wọ́n ṣe yìí tó bọ́ sábẹ́ igi kó sinmi ká bomi fún ọ kó àwọn ọ̀ràn ọlọ́wọ́ èyí tó ṣe kí ni èyí tó kù umaru ni ya usman ó di ìlà dìlìkà. o ibi o jókòó sí tẹ o fi rí mi ni ọlọ́ jókòó padà síbẹ̀ ibi o ti rí mi ṣe kí ni Usman wa a ah, kò ní rọrùn ká ọkọ máa seru a ah, ó ní ṣé yóò sì rọrùn fún ọkọ orí mi kí n wọ lọ́jọ́ àlìkíyàmọ́ èèyàn tó ní ọ̀dà lọ ọ̀tọ̀ ni kò o rànkúnmi gbẹ̀yìn ọbọ̀ ta fún rẹ̀ ń da rànkúnmi ó lóun fẹ́ lọ kó bá yòókù rẹ̀ torí sàárà ni wọ́n fi sọ òun ni tó bá dijọ́ àlìkìyàmà kí lòun ó wí tó bá sọnù kò jí fa ẹ̀rù kọ́ má sọnù ní nsegínni ẹ̀yin mà ń jí tiyín ni ẹ̀yin jí tiyín ni gbàtẹ́yàn torí rànkúnmí abo méjì kú lọ báyìí tẹ́yìn sì láyàláyà tẹ́ ń kó bílíọ̀nsì àmánàdà àmánàdà ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu qal in sọ pé ra'aytu umar ibn al-khattab ó ní mo rí wọn ọmọ àtọ́bí njọ́ kan ala qatabin ya'du mo rí tó gun rànkúmí tí rànkúmí yẹn wá ń sáré lọ sẹ́mi pé Usman lórí tẹ̀ kan ta lórí léyìí Ali ni ó lóun rí rànkúmí yẹn sáré lọ ń sáré lọ mo rí umar lórí ẹ̀ fakulitu ya amir al mo wá bí pé ya amir al-muminin ayna tadhhab àbúgbò lọ́nlọ́ faqal ó ní bàírù nẹ́dà ó ní à ah, ẹ eh, ìkànnì àwọn rànkúmí lọ́sà lọ rànkúmí kan lọ́sà rànkúmí kan sá ni min ibili sadaqa àti lùbùhù nínú àwọn rànkúmí tó jẹ́ sàárà tó jẹ́ ti mùsùlùmí ọ̀sà lọ àrímọ́ òun ni wọ́n wá kàkí rànkúmí kan tó sá umaru gun rànkúmí mi ìwọ́n ṣe kí ni ìwọ́n káàkiri ali ni mo wá sọ fún un pé laqad adlalita al abadaka bí wọ́n bá ń ṣe ìlàfà àti ẹ̀ báyìí tó jòkó kọ́ ọmọ sinmi kọ́ ọmọ ara wa ń ṣe àwa tá ń bọ̀ lẹ́yìn rẹ̀ gan ti kó wa sí wàhálà ṣe iṣẹ́ tiẹ̀ kéré yìí fakọ́l umaru ní ìyá abul hasan abul hasan ali ní jẹ́ sẹ́wọ̀n pásán lọ́mọ rẹ̀ ó ní ìyá abul hasan baba hasan látẹ̀lùmùnì má bú mi má bú mi pé mo bẹ̀yìn jẹ́ yìí bẹ̀yìn jẹ́ fún yìí fawa alladhi ba'atha muhammadan bin nubuwati ó ní mo fi ọlọ́run tó ṣe ànábì muhammad lánàbì mo fi búra law anna inaqan dáàbàtì bishati ilfurati la akhadha biha umar yawm alqiyama tí rànkúnmí kanu rànkúnmí mùsùlùmí tó bá sá larubawa tó wá iraki níbi odò furati wọ́n bí mi alikiyama tí rànkúnmí kaba sanu rànkúnmí mùsùlùmí tọ́wá sákùn gbogbo ilẹ̀ Lárúbáwá tọ́wá lọ síbi Fúrátì ibi odò tọ́wà ní Iraki tọ́sà lọ́bẹ̀ èmi ni wọ́n bìnjú àlìkìyàmá sẹ́yìn nírú lórí wọn sẹ́yìn nírú ẹ̀ àwọn sálàfù nu báwọn ti ń sayé nu ìjọ kan arákùnrin kan wọ́n ń pè ní Mu'aqib arákùnrin tí wọ́n ń òun òun ni wọ́n fi sọ ilé owó. So, pé máa mójútó owó tá à ń kó sẹ́yìn pé jọ̀njọ̀ wọn kàn máa dáwó sínú ilé ni wọn bá ti gbowó yọ wọn dà síbi kan wọn dà síbi kan wọn dà síbi kan wọn gbowó wọn dàjọ wọn dàjọ wọn dàjọ wọ́n ti wá kówó kò nu léwu wọ́n ti ní kí wọ́n pabi tí wọ́n kówó sí dà wọ́n ti kówó kò nu léwu wọ́n ti tún bẹ̀sẹ̀ kò sí owó ní inú ilé yẹn mọ́ wọ́n bá ní kọkùnrin kan lọ tún bẹ̀sẹ̀ níjọ́ kan pé tọ́ àti ẹ̀fẹ́ lólé yìí fún nǹkan mi ẹ̀ lọ́ bá tún bẹ̀sẹ̀ láyé wọn márùn nígbà wọn wá tún bẹ̀sẹ̀ lọ́wọ́ wọ́n bá rí kọ́bọ̀ méjì tóun bọ́ sẹ́gbẹ́ kan tí wọn ò rí gbé tí ò rí tún ṣe wọn ò rí kó kọ́bọ̀ méjì wọn bá lọ kọ fún ibùdó Umar nígbà wọn kọ dọ́hùn ibùdó Umar bá gbà lọ́ba kọ lọ sí bá kọ fún pé ní ilé owó tí gbà o rí kọ́bọ̀ méjì yìí ní o ó ní lọ́ba ń pè mọ́ ẹ̀kíbù wa nígbà wọn pèdé ó ní kọ́bọ̀ méjì tá a yìí ṣé owó rẹ ni àbówó mùsùlùmí torí bí tá a ti rí rèé mọ àìkíbu a kì í sowó mi owó mùsùlùmí ni ó ní kí ló ń wò tí kọ́bọ̀ méjì fi sọnù mà pé bí kọ́bọ̀ méjì yìí tá a bá fi lè rí mọ́ni bá nábì bá tọ́ba pè mí lẹ́jọ́ ń jọ àlèkè àmọ́ ìwọ lọ́dàún tá nábì pè mí lẹ́jọ́ pé owó mùsùlùmí kọ́bọ̀ méjì mùsùlùmí o ọha sínú ilé wọn ò rí mọ́ o tó fi wá kesi mi jọ alikiyama ìwọ ní kesi tó dáhùn kọ́bọ̀ méjì kọ́bọ̀ méjì ẹ wo báwọn yẹn ti páyà nǹkan umma nǹkan àwùjọ nǹkan nǹkan nǹkan lu bí ẹ ti páyà tó bí wọ́n ti ń sá fún ràkúnmí bẹ́ẹ̀ ni wọ́n ń sá fún owó bẹ́ẹ̀ ni wọ́n ń sá fún gbogbo nǹkan anabi Muhammad tọ́jà síwájú wa gangan. Ah, nínú hadith ti Sahal ibnu Hanifi gbà wá ó lé mi àti Urwa ibnu Zubair èmi àti Urwa ibnu Zubair Sahal ló wúbẹ̀ ó lóun àti Urwa ibnu Zubair àwọn lọ wọlé tọ ìyá wa Aisha radiyallahu ta'ala anha ọlọ́run wa lọ bá ó ní wọ́n sọ fún wọn pé nígbà tá ànábì wa Muhammad tó wà nínú àárẹ̀ rẹ̀ tó ṣe tó fi kú ọlọ́run yẹn wá lágbára gan anabi wa pe aisha pe aisha wọ́n ní naam wa pe wọ́n ní naam fún un ní kọbọ mẹfà sí méje dínàrù mẹfà sí méje ó kò pe aisha aisha aisha tètè ha owó nfa mùsùlùmí tètè lọ ó ní ṣùgbọ́n kọ́ndíṣà tá anabi owó yẹn torí ìnira mú ànábì wọn ò pé à kí ìnira mú ànábì báyìí kó o máa lọ háwo ní ìta òun kọ́wọ́ yẹn síbi kan ó nígbà tí ìnira yẹn wá sọ ànábì ilé díẹ̀ ànábì wa bí òun léde pé ya Aisha ìnira sọ lẹ́wọ́n nítọ̀ ma fa'alt àkúntì farakti sittata dananir owó tí mo kó fún ọ lẹ́ẹ̀kan pọ́n mẹ́fà tí mo kó fún ọ lẹ́ẹ̀kan sóòtì lọ́ha sóòtì lọ́ha. So fakulutu la wàllá muni ní ya Rasulullah mi ti hàwó yẹn laqad kana shagalani wajhuka ìnira tó mú ọ yìí kò jẹ́ ń jáde lọ ha ó fáwọn mùsùlùmí qalat fadaha biha fawada'aha fi kafihi faqal anabi wa ni ẹhẹn ó ti hàwó yẹn ó ní bẹ́ẹ̀ ni tọ́ lọ́ba ń kó wa ó ló ń bá kó yẹn fún anabi anabi wa kó lọ́wọ́ báyìí anabi wa ń sọ pé ma dhannu nabiyillah.

kẹ́mi mi ọbọ kówó yìí sì wà lọ́wọ́ mi kẹ́mi mi ọbọ kówó yìí sì wà lọ́wọ́ mi ọyá Aisha gbà ní sínsínsínsín kọ́ lọ́ba hàn kíákíá kíákíá ikú ọ̀gbọ́dọ̀ ká mọ́ mi lọ́wọ́ ọmọ yẹn tó nítọ̀ ọmọ ibi tó kó sí ma ìlú yìí burú débi pé àwọn tí wọ́n ń wá owó wọ́n ń ka owó ẹni tó ní ò lè yọjú wọ́n tọ́jú owó mi yìí sì ń bàjẹ́ síbi tí ẹlòmíì ọ̀gán ọmọ yẹn tó ń kó síbẹ̀ irú olórí wo lẹ́yìn irú olórí wo lẹ́yìn ibo làlìkí àmọ̀ yín fẹ́ jásí gan-an anabi ọlọ́run tọ́lọ́run ti fẹ́rí jìn pọ́n mẹ́fà méje ọwọ́ dààmú nítorí rẹ̀ ṣé bílíọ̀n méje lápẹ̀tì ni àbí tírílíọ̀n méje àbí kò tiẹ̀ ló ń kà mọ́ tẹ́yìn ò tiẹ̀ rí nǹkan kan ẹ̀ tiẹ̀ rí nǹkan kan rò ẹ̀yìn ò tiẹ̀ kákúnpẹ́ sábúrú kankan. ìkànnì àwọn àlífà mùsùlùmí wọ́n ń pè ní Umar ibn Abdulaziz òun náà ń pè ní al-Khalifatu alhamis alifa ẹlẹ́ẹ̀kanu lẹ́yìn gba wọn sàmà bẹ́ẹ̀ tán níbi déédéé rẹ̀ àtàmánà rẹ̀ ìyàwó rẹ̀ tí ń jẹ́ Fatima bint Abdulmalik ó lóun wọlé lọ́ọ́ bá níjọ́ kan òun lọ́ọ́ bá níjọ́ kan nígbà tó wọn bá òun bá ń bi títí máa yẹn nẹ́fìlà nígbà tó wà ń ó ní wọ́n dùn mú huhu tẹ́jìrì alàlẹ́ ìyá yìí ó jókòó omi wá ń sàn sí gbogbo orúngbọ̀n rẹ̀ báyìí ń sunkún gbogbo orúngbọ̀n rẹ̀ wá tutù fún mi fakult òun wá bí pé ìyàwó rẹ̀ ń bí léèrè pé àhádàtà ṣe ṣé nǹkan ṣẹlẹ̀ ni ọ̀dàkẹ́ kò fèsì wọ́n mi inni takọ̀ládìtu amúra ummati muhammadin ó lé mi ni mo gbé ọrọ ìjọ gbogbo ìjọ anabi. ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn ọ̀ràn mi lọ́wọ́ ó ní fàtàfà kárìtù ó ní mo wá ronú fílfàkìrì jáì sí olòṣì tẹ́bí ń pa olòṣì tó wà ń lù tẹ́bí ń ṣe kíni tẹ́bí ń pa wàlmẹ̀rìdù dọ́yẹ̀ àtàlárẹ̀ tí ọ̀rẹ́ ni yà sí ń ronú wọn wàlghazi àtẹnitọ́ wà lójú ogun wàlmẹ̀dìlúmi mẹkùhùr àtẹnití sábòsí fún tí ọ̀sẹ̀ ní tí ó bìjà rẹ̀ wàlgẹ̀rìbìl àsír àtòníníàjò tó sọnù wà sheikh kabir àtàgbàlagbà tó ti gbó tí ò lè ṣiṣẹ́ mọ́ wà dil ìyáàlì wal mal qalil àtẹni tó ní fámìlì tí ò lówó wà ashbaihim fi aqtar al ard àti gbogbo orú wọn tó wà lórí ilẹ̀ káàkiri fàálímùtù anna rabbi sayasaluni mo wá mọ̀ gbogbo àwọn tí mo dákọ̀ yìí èmi lọ́lọ́run ó ń pa wọn kí ló ń wò tẹ́bí fi polo sí kí ló ń wò tẹ́lẹ̀ yóò fi jẹun kí ló ń wò tẹ́lẹ̀ yìí fi sọnù kí ló ń wò tẹ́lẹ̀ yìí fi ní fámìlì tí ò ó lè mo rò títí pé ẹ́ eh, èmi lọ́lọ́run bí wàwé léyìí wà á nà kásmi ìdúnàhùn muhammad sọ̀rọ̀ ẹni tí ó sì tí ó bìjà wọn ju àlìkíyàmà muhammad ni fàkàṣìtú àǹtóṣìbìtà hujjati indalkhusuma farahimtu nafsi fabakaitu ẹ̀rù wa ń bà mí pé kí n mọ fẹ́ wí gan tí fi jàrí ju àlìkíyàmà báyìí ni mo ronú sí ni fi ń sọkún kókó wo jẹ o kó lójijì bí o ọkàn rí pé àwọn ẹ̀tọ́ tó yẹ kóhun ó ṣe òun èsè kínní kọmọ yẹ kọmọ bó wà bí òsì ọkàn rò pé yọ wà náà ni ní ń sọ pé olòsì ti gbẹtọ rẹ ìyá arúgbó tó wà ma àmọ́ wọn kọ́ arúgbó gbọ́dọ̀ wà tẹ́bi ọmọ ṣe kíni tí ó máa pa ọmọ kan lógún kú sọ wọn darí ma ọmọ kọ́ àwọn ń bẹ tí fún tí ní tí béèrè jùjọba lọ ah, gbogbo àwọn eléyìí ní sèbó ní wọn sí kò sí ní tọ́ka àwọn eléyìí wọn ò ní títì ni wọn ó sì pínwó wọn lówó títì ni o wọn ti pín wọn lówó ní afẹ́fẹ́ somi wọn ni wọn ti pín wọn lówó ná wọn ti pín owó ojú ọ̀nà wọn ti pín owó ọsibítù wọn ti pín <laughs> àwọn eléyìí ò pínwó mọ́ wọ́n ń sunkún torí pé bẹ́ẹ̀ tọ́ka wọn bí ọkàn wọn làwọn eléyìí ń sunkún sí ẹ̀ẹ́dí pé jìnnà síra yín olórí kan làwọn eléyìí olórí kan lẹ́yìn náà kí n rìsọ́ọ̀tì tiyín kí n tiwọn abayọ tọ́lọ̀ fi ní iná àrádínlẹ̀ àmánátà alàsàmáwáàtì wàlárìdì wàlìjìbáàlì fáabẹ́yìnà ayé àmìlínà wà hàmàlà alìsàn ìnáhu kánà zaluman ja'ula wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallama taslima ọlọ́run ó gbà bàdà fún wa ọlọ́run ó jẹ́ alìsàmánà o ọlọ́run jẹ́ alẹ́ sàmánà o ọlọ́run jẹ́ alẹ́ sàmánà o. pẹ̀lú ògo ọlọ́run níbi tí a bá ké wadé nínú àwẹ̀ ramadana yìí ọ̀rọ̀ tí a ń sọ lọ́wọ́ òun ni ọ̀rọ̀ amẹ́nà amẹ́nà a dẹ̀ ti sọ̀rọ̀ tó ti pọ̀ lórí ẹ̀ àwa ń ka àwọn amẹ́nà kọ̀ọ̀kan tí sẹ̀rí Islam tó pè wá lákèésí síbi àwọn amẹ́nà náà a ti kà pé làákà ìtọ́lọ̀ ń fún wa àmánà ni a ti sọ pé àwọn eríkèéríkèé ara wa àmánà ni a tún ti sọ pé owó tọ́lọ̀ ń jogún fún wa àbí dúkìá tọ́lọ̀ ń jogún fún wa àmánà ni a ti sọ pé ẹ̀sìn tọ́lọ̀ ń fi lé wa lọ́wọ́ pé a máa ṣe àmánà ló gbé fún wa a ti sọ pé ọ̀rọ̀ yìí má jẹ́ jáde mo fi sí ọ lọ́wọ́ àmánà lèyí náà a tún ti wá sọ pé kéèyàn ó ṣe àdéhùn àbí kó ta kókó ọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan mímúṣẹ rẹ̀ àmánà ni àti wá sọ pé kí wọ́n sọ fún èèyàn pé bá ń tọ́jú kínní yìí tá ń pè ní wàdíà bá ń tọ́jú nǹkan yìí kọ́ wá dá padà bí wọ́n ti ní ọba wọn tọ́jú ẹ̀ àmánà ni a ti wá sọ pé ẹni tó bá gbéṣẹ́ fún wa àbí tá ń bá a ṣiṣẹ́ tọ́wọ́ kó ọ̀rọ̀ ṣẹ́ rẹ̀ lé wa lọ́wọ́ ọ̀rọ̀ iléeṣẹ́ rẹ̀ ó kó lé wa lọ́wọ́ ìṣe àwọn nǹkan oníṣekúṣe èèyàn jàǹbá àmọ́ẹ̀nà ni ibi tí a wá dúró sí lánàá kọ́ nìyẹn káwọn sùn wọn àbí ká sọ pé mo fẹ́ ra kílò kan mo fẹ́ ra gíráàmù kan àmọ́ náà làwọn nǹkan wọn nìyẹn tẹ́ni tó bá wà díẹ̀ tí ò gbọ́dọ̀ dínkù sí iye tí ọba sọ pé òun ń tà tí wọ́n kówó fún un pé àwọn fẹ́ rà ibi tá a ti gbẹ́kẹ́ olóòní pẹ̀lú ògùn ọlọ́run torí sixteen la fẹ́ sọ nínú àmánà mẹ́wàá lódì tí a kà ń bẹ̀ nì téèyàn bá yọ mẹ́wàá kó nu sixteen mélòó ló kù tọ́ èyí tí ọmọ ajẹ́lẹ̀ kọ̀ọ̀kan lánàá mẹ́fà tó kù òun wà ní kọ̀dọ̀ ọ̀dẹ́yìn kéèyàn san gbèsè sẹ́ẹ̀rì nu tí àwọn èèyàn kà kún tó sì já sí pé àmánà ńláńlá ṣẹ̀ríà ìsìláàmù pé òun ni ká sọ pé yá mi níjọ́tọ́ ọba ti yá nǹkan lọ́wọ́ ẹnìkan ó ti gba àmánà níjọ́ ọba sọ pé yá mi owó lọ yá ni mọ́tò yani yá ni ilé lọ yá ni aṣọ lọ yá ni nítorí ọ yá lọ́wọ́ èèyàn tó bá sọ pé yá mi tó bá fi lè yá ọ kí lọ́ọ́ gbà ní àmánà ni ọ̀ràn yan lérí rẹ ni kọ́ wá dá àmánà ni padà nínú tó burú jù tí àwọn èèyàn ń ṣe lérí lẹ́lẹ́ àwọn èèyàn fẹ́ràn kí wọ́n máa yá nǹkan wọn nídàá padà débi pé yorùbá ti wá mọ̀ntìyàn sọ pé tọ́ ntọ́ ọba ti lè bùn yàn ọ̀yà òwe yorùbá ni ìtumọ̀ ẹ̀ ni pé báwọn èèyàn bá yà nǹkan wọn yìí ṣe kí ni wọn yìí dá padà kọ́ yà nǹkan kọ́ ọ má dá padà ọjà ń bá àmọ́ náà ọjà ń bá àmọ́ náà tọ́pọ̀ sẹ̀rí àsìlámù ọ̀fara mọ́ ká sọ pé yá mi ká má wá ṣe kí ni ká má dá padà sẹ̀rí àsìlámù ọ̀fara mọ́ rárá kò fara mọ́ kò fara mọ́ sẹ́rẹ́ ni tí ń yà nǹkan tí yẹ dá padà tí ń jà ń bá àmánà nǹkan tó yá tí ò dá padà fẹ́ni tó yá lọ́wọ́ rẹ̀ mọ́ ìnfàlì kìámà rẹ̀ ṣeré kí mo ní fi ń ṣeré jẹ̀mọ́ àlìkìámà rẹ̀ ní fi ń ṣeré gbogbo ntọ́ ọba yá pátá bọ́ọ̀ bá ti dá padà tẹ́ni tó ní sìn ọ́ sìn ọ́ sìn ọ́ nígbà tó sìn ọ́ tó sùn lọ́ba ṣe kí ni ọba dákẹ́ bóyá owó ni bóyá ẹlòmíì lọ́ọ́ yá mọ́tò tí ò da padà mọ́ ó ní mo fẹ́ yá mọ́tò bọ̀dá mi ó ní ó bùn ọ́ bọ̀dá rẹ ní tòótọ́ àmọ́ dá padà ni ìtọ́ bá ti lè mú gbólóhùn yá mi jáde ìtumọ̀ ẹ̀ ni pé mo fẹ́ lò kí n ṣe kí ni kí n dá padà gbogbo ẹni bá wá yá nǹkan tí ó bá dá padà alikiyama rẹ̀ ní fi ń ṣeré mustaqarru larwa ibi tí àwọn ẹ̀mí máa dúró tí wọ́n bá yọ ẹ̀mí lára tí wọ́n gbé òkú sí tán wọ́n dá ẹ̀mí ní padà fún wọ́n dá ẹ̀mí padà sínú ara múnkàrú wà nàkírú ọ̀wádìí sẹ́ẹ̀rì tọ́ba wa jẹ́ múmi ní tí bá ń sin lọ́hùn àwẹ̀ dúró déédéé ìrun dúró déédéé hajj dúró déédéé kí àmúlẹ̀ lè ń lọ kò sẹ́sì náà kò jalè kò lu jìbìtì gbogbo ntí sìlámù pè lákèésí sí gbogbo ẹ̀ ló mójútó ló ṣe àmọ́ jẹ gbèsè kọ̀sán tó fi kú sẹ́ẹ̀rì ẹ̀mí àwọn ẹni rè bí wọn bá ti yọ tí wọ́n da padà tán tí mọ́nkàrú wà nàkírù bá lọ ẹ̀mí ni wọ́n mọ lọ sí barisahu ibi tá à ń pè ní àfonífojì yóò bá tó jiná a máa jẹ́ kẹtẹ̀rẹ̀ nfin kẹtẹ̀rẹ̀ nfin ìtumọ̀ barisahu nù ni sẹ́rẹ́ àwọn ẹ̀mí ààyè tí ẹ̀mí ń dó ní barisahu yìí ń lọ bíi mẹ́jọ sí mẹ́wàá àwọn ẹ̀mí kan bẹ wọ́n wọnú barisahu tó jáde jẹ́ nínú lọ wọ́n bẹ ní malawul àlá ìtumọ̀ malawulẹ̀ ala ni alijanna tọ́ga jù ibẹ̀lẹ̀ mi wọ́n ti máa ṣeré dijọ́ alikiyama èyí ò ní ẹ̀mí àwọn alambiya wal mursalun àwọn anabi ọlọ́run àtàwọn ẹni rí àwọn ẹ̀mí kan wá ń bẹ àwọn dàbí ẹyẹ wọ́n máa fòkì nínú lé alijanna ẹ̀mí àwọn ṣùhádà tó kù sẹ́yìn dínú ni àwọn ẹ̀mí kan bẹ tí bá ti yọ wọ́n báyìí tí mú wọn lọ bàrísàkù wọ́n lọ gbé wọn kọ́ sínú àlìjẹ́nà ní barisakhu ẹ̀mí àwọn múmìnì nù ni àwọn múmìnì kan wá ń bẹ ẹ̀mí tiẹ̀ tiẹ̀ bá yọ tiẹ̀ bá wà mú lọ́bi tí wọ́n lọ́ọ́ fi sí láyè tí ó ti máa gbádùn yọ̀ wá dẹnu ọ̀nà yọ̀ wá dúró kò ní lè wọlé ma sẹ́ẹ̀ máa ń tó mu dó síbẹ̀ gbèsè tọ́jẹ́ gbèsè tọ́jẹ́ tí ò san gbèsè ń ní ọ̀wá gbẹ́mí yẹn dúró báyìí kò ní jẹ́ orí ibi tọ́ yẹ kọ́ wọ́ yọ máa wó dẹ̀ra àlìjẹ́nà lọ́kàkà báyìí gbèsè rẹ̀ ọ̀wá di lọ́nà kò ní jẹ́ wọlé sẹ́yìn ló ń jẹ gbèsè lọ́sàn sí sọmọ pé tuma ẹni pé òun fi sàárè rẹ ṣeré òun fi alikiyama rẹ ṣeré òun fi barisaku rẹ ṣeré yóò máa wà nínú ìbànújẹ́ pé ha bí mo sì máa kí n san gbèsè yìí kí n wà nínú ìdára ńlá yìí kò ní ṣe ṣe mọ́ toró ti wà nípò tí ò lè bá wa sọ̀rọ̀ mọ́ ó ti wà nípò tí ò lè wáyé wá san gbèsè tó jẹ mọ́ ikhwatal iman ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi anabi muhammad ń sọ fún wa pé nafsul mu'mini ẹ̀mí múmìnì tó jẹ gbèsè múmìnì tó jẹ gbèsè múmìnì ẹ̀sìn rẹ̀ dání fi ń jẹ́ múmìnì o anabi ni mu'allaqatun bidaynihi atta yuqda anhu ẹ̀mí yẹn wọ́n hangi ẹ̀ wọ́n mú dúró báyìí tí ò ní lọ ibi tó yẹ kó lọ títí táwọn ẹbí rẹ̀ san gbèsè tó jẹ lọ́fi jásí sunna bí òkú bá kú di pa àmà wẹ̀ àmà fún lásọ a máa kírun sí la a máa gbé e lọ́tẹ̀ mọ́mìnì ní tá a kọ́ wádìí ni pé sọ́jẹ́ gbèsè tó bá jẹ́ gbèsè a sáré san torí sábà kẹ́mi nílé bá a lọ bí tó yẹ kó segin ni tó yẹ kó lọ ó fi jásí pé ní tó bá jẹ́ gbèsè náà jáde nítorí ìgbádùn ẹni tó kú pé a ó jẹ níye báyìí ó jẹ níye báyìí a sì sọ pé owó rẹ ní a máa pẹ́ ẹ dákun bùn wá ṣe bùn wa kọ́ owó rẹ̀ níní níbi ọ̀rọ̀ gbèsè lágbàdé tá a mọ̀nà gbèsè lágbàdé nígbà tá wa Muhammad tọ́wọ́ an lumadina Madina bí mùmínì bá kú báyìí anabi wa kọ́kọ́ béèrè pé sọ́jẹ́ gbèsè mi abá lọ́jẹ́ gbèsè anabi ni ah, ẹ lọ́ọ́ kírun sí i la èmi kọ́ nígbà tó yá bí mùmínì bá kú tánà ìbá béèrè pé sọ́jẹ́ gbèsè tí bá lọ́jẹ́ gbèsè bá náà ìbá ni ẹ kátó kírun sí bí mọ̀lẹ́bí bá wà tí wọn ò bá rí anabi ọ̀wà ni kí wọn lọ lè múnú owó mùsùlùmí kí wọn fi san torí sábà kẹ́mi yẹn lè lọ bí tọ́ yẹ kú yí kọ́ lọ ikhwatal iman tí ẹ bá dénú mú àtà Imam Maliki nínú ọ̀rọ̀ tí Umar ibn al-Khattabi sọ Umar ń sọ fún wa pé iyyakum wad-dayn ọ̀dọ̀ wẹ̀ yín mọ́mì ni ẹ má máa jẹ gbèsè fa inna awwalahu ham wa akhiruhu harb sẹ́ẹ̀rí pilẹ̀ gbèsè ìbànújẹ́ lọ bá ọ tó fi lọ jẹ gbèsè tí o bá sí wàhálà tó bá ọ ní òní lọ jẹ tó wa bá wá san gbèsè ni wà á hírù harbon ogun ni fún ọ nígbẹ̀yìn èèyàn tó dá lìjẹ́ náà tí wọ́n fẹ̀mí rẹ̀ kọ́ síbẹ̀ tí wọ́n ń wu ìdẹ̀ra lọ́kàn kábàá yìí tó fẹ́ wọlé tí wọ́n ń dà padà ogun ni àbógun kọ́ ogun ni kí lẹ́ ń wá ń bi gbèsè èèyàn san gbèsè ni èèyàn san gbèsè ni torí pé gbèsè tó lọ́wọ́ rẹ̀ ń àmánà ní ṣẹ̀ríà Ìsìlámù pé gbèsè ni tí ẹ bá lọ wọnú alukur'an nígbà tí ọlọ́run ń sọ̀rọ̀ gbèsè ọlọ́run ní fáyìn amina ba'dukum ba'da fali yu'addi alladhi utumina amanatahu wal yattaqillaha rabba ọlọ́run ní bí ẹ bá lọ yá nǹkan lọ́wọ́ ara yín tẹ́ ẹ fúnra yín ní àmánà fúnra yín tí lágbájá ní yá mi tó fi lé lọ́wọ́ ẹni bá jẹ gbèsè òun tètè san gbèsè nì wàlẹ̀ yẹ tẹ̀kẹ̀ lọ́hà rọ́bà kó sì bẹ̀rù ọlọ́run nígbà ọlọ́run fẹ́ sọ̀rọ̀ gbèsè ń bèsè kò gbé ní gbèsè kí ló fi jásí pé jẹ ni èyí fi falẹ̀ èyí fi falẹ̀ anabi Muhammad sọ fún wa pé nínú nínú bí táwọn èèyàn bàjẹ́ sí tí wọ́n sí ẹlòmíín kí ló jẹ gbèsè sí ọba mímú dẹ̀ra dé bí dẹ̀ra ń bá dé yóò tún máa sá kí fẹ́ni tó jẹ ní gbèsè gbogbo olówó tó jẹ gbèsè tí ó san lẹ́yìn kọjàmbá àmánà ànábì tún pè lálábòsí olówó tó lówó lọ́wọ́ tó sì jẹ gbèsè tí ó sanwó ẹni tó yáwó ní ànábì ní alábòsí ni níbi ń sọ pé tẹ́ bá dénú Bukhari ẹ̀ bá di sí bẹ́ẹ̀ dénú Muslim ẹ̀ bá Abu Hurairah lọ́gbà wa ànábì ní matilul ghaniyi zulm ẹni tó lówó lọ́wọ́ tó rọrọ̀ tó wá jẹ gbèsè tí ọ̀sán àbòsí ló tún ṣe lẹ́yìn pọ́ jàǹbá àmánà ó tún ṣe àbòsí àtàmánà àtàbòsí èwo ló wà dànù méjèèjì sẹ́ẹ̀rí gbèsè jíjẹ gbogbo ẹni bá jẹ gbèsè kọ́ ló dá padà torí sábàjọ́ àlùkìyàmà rẹ̀ sẹ́ẹ̀ wá gbèsè nì ọlọ́run ọba máa dúró tì í ẹni bá ti lọ ẹni tára bá ní tọ́wá ní bùkátà sí bùkátà sí kó jẹ gbèsè ọwọ́ alọ́lẹ̀ jẹ gbèsè ni ọlọ́run wàá dúró ti ẹni yẹn pé tọ́ gbèsè tó jẹ yìí mo fẹ́ kó orí san ọlọ́run fúnra ó dúró ti pé gbèsè tó jẹ yìí mo fẹ́ kó orí san ẹ wọ àdìsí anabi wa Muhammad tí n bẹ́ẹ̀ ní sọ yóò Bukhari anabi ń sọ pé ní mani akadà amuwa lẹ́nẹ́sì ẹni tí ń bá ń yá dúkìá àwọn èèyàn tó yá lọ́wọ́ wọn owó lọ yá ni ilé lọ yá ni mọ́tò lọ yá ni aṣọ lọ yá ni yùrídù àdá àà tí wọ́n ń bẹ̀lẹ̀ mi ẹ̀ pé mo fẹ́ san padà adàlọ́wọ́ àníwò ọlọ́run ọba san ọlọ́run fúnra ọba san ọlọ́run ti yọ ọ̀ràn lọ́wọ́ títí tí ó fi rí gbèsè ni sẹ́yìn pa àwọn yẹn máa sọ rú ẹ̀ tí wọ́n ní lọ tọ́ba ní kọ́ bùn ọ kò ní bùn ọ sásọ pé kọ́ yá ọ ọba ti yá ọ náà ti mọ̀ pé ò ní san mójú kú ṣebí tẹ̀gbọ́n tàbúrò ní ṣebí wọ́n wọ́n bílé ṣebí wọ́n wọ́n bílé ọ àti ẹ̀ tí wọ́n náà jẹ́ nu dúkìá rẹ̀ nù sẹ́yìn ma pa tó fi yá àwọn gan àníyàn kọ̀fẹ́ sí kíni kọ̀fẹ́ sán ni anabi ni wàá mẹ́ni ha ẹni bá wà lọ gba gbèsè yùrídù ìtìláfà ha tó ti wá ní láníyàn pé àtẹláfà ọlọ ọlọ́run ò ní jẹ́ orí san ni mo fi nítọ́ ọba ti já gbèsè ọlọ́run ó ṣe kí ni yọ ọmọ ọmọ nítọ́ rẹ̀ sọfẹ́ san kálọ́ba fẹ́ san ni ọlọ́run ọ̀ràn lọ́wọ́ tí ó fi kọfẹ́ san ọlọ́run ní sọfẹ́ san àbọ̀ tọ́jú ẹ̀dá kìámà ọlọ́run kan ò orí san ó fi jásí pé gbèsè yìí nínú táwọn èèyàn sì mú ní fúfúyẹ́ lónìí gbèsè jẹ́ kan gbogbo èèyàn nílẹ̀ yìí nìsín tọ́ba tí wàá bá ọ pé òun fẹ́ yà kankan ní tí wọ́n sọ fún ọ ni pé wò ó nítorí ọba ní tó bùn ni kò fún o torí wọn ti mọ̀ pé táwọn èèyàn bá ti yá gbèsè wọn lè ṣe kí ni wọ́n yìí sánmọ́ àmọ́ náà sì ni tí ó hàn ọ lè mọ̀jú àlùkìyàmà sẹ́ẹ̀rì kálá ní pa san gbèsè ọlọ́run máa dúró tẹ́ńtọ́ bá fẹ́ san ẹ lọ wọnú sọ ìlú Bukhari hadith kan bẹ́ẹ̀ tí Abu Hurairah gbà wá radiyallahu ta'ala anhu ọlọ́run bá yọ́nú sí Abu Hurairah àdìsí yìí ń sọ̀rọ̀ ló fi jásí pé gbogbo ẹni tó bá jẹ gbèsè kọ́lọ́lá ni àti san o bó bá sì ti fẹ́ lọ yá nǹkan lẹ́yìn pé mo fẹ́ yá àníyàn kejì ni pé mo fẹ́ ṣe kí ni ó dẹ̀ máa ṣiṣẹ́ tọ́ bó ti bó ti san bó ti san anabi mu àdìsí yìí wá ó jẹ́ arákùnrin kan náà wọn ní Israel arákùnrin yàrá ní nígbà tára wa ní ọwọ́ lọ́ọ́ lè yá alifu dinar bíi ká pè ní one thousand dollars ó ju bẹ́ẹ̀ lọ lásìkò tá a wà yìí o a kàn pé bẹ́ẹ̀ ni nígbà tó wá yá ẹgbẹ̀rún dínárì yìí ọkùnrin tó wá fẹ́ yá lówó ó wá sọ fún un pé owó ló fẹ́ yá lọ́dọ̀ mi yìí kí n tó yá ọ mo mọ àwọn èèyàn dáadáa ẹlòmíì ọ̀yàwó tán yóò ní àwọn ọ̀yàwó bó kọ́ sí ta ń bẹ̀ ń jọ náà sẹ́yìn pàwọn èèyàn ń ṣe tọ́lọ́wọ́ ń bẹ jọ́nà ọkùnrin yìí ní ìníyà olówó yìí lọ́ọ̀lì mú àwọn ṣùhádà àwọn ẹlẹ́rìí tí ó jẹ́rìí pọ̀ yáwó ní lọ́ọ̀lì mú wa wá ọkùnrin yẹn dákẹ́ ẹni ó fẹ́ yáwó ní kafā billāhi shahīdā ọlọ́run tó lẹ́lẹ́rìí láàrin èmi rẹ̀ ọlọ́run ti tó láàrin èmi rẹ̀ kó sí ẹlẹ́rìí ọkùnrin yẹn tún ní mo ti gbọ́ á ti ní ibi kẹfìlì lọ́ọ̀lẹ̀ mú ẹni tí ó dúró fún ọ pé tí ọba sanmi èmi ni ẹ kínní èmi ni ẹ mú àbí kọ̀látẹ́rà lọ́ọ̀lẹ̀ mú wa tá a bá rò wa má tá a mọ̀ pé tá a mọ̀ rí tá a fi di owó rẹ̀ tálíkà lọkùnrin yìí kò ní kankan ó tún wọ́n pèsè wo ní fún ó ní kàfá ọkùnrin yẹn sọ fún pé sọdákt tọba lọ́lọ́run jẹ́rìí rẹ Ọlọ́run jẹ́rìí yẹn mo gbà bẹ́ẹ̀ tọba lọ́lọ́run ó dúró fún ọ Ọlọ́run máa dúró fún yẹn mo gbà bẹ́ẹ̀ ìgbó asanwó mi ah ó nígbà báyìí ní san pẹ̀lú ògùn ọlọ́run ọkùnrin wọn ni ọlọ́run tó fi dúó ọlọ́run tó fi sẹ̀rí yọ̀n rọ lọ́wọ́ yóò jẹ́ orí san lọ́kùnrin yẹn bá wọlé lọ owó tó béèrè lọ́ba gbélé ní ọwọ́ tí ò sẹ́ni kankan bẹ́ẹ̀ àfọlọ́hún ẹ máa wọ ọkùnrin tó yáwó yìí o ọlọ́run ṣèwọ́n náà lẹ́ni rí ó ti fọlọ́run ṣẹ́rí ó ti fọlọ́run dúró ẹni ó yá lówó ti gbà pọ́lọ́run lẹ́lẹ́rìí àwọn ó ti gbà pọ́lọ́run ọba ló dúró fún un bani Israẹli àtọ́ yáwó yìí lọ́ba travel lọ travel tó lọ yìí eré omi lọ́gbà lọ ọgàn kò ju omi ọkọjá sílùmí ní bá ń lọ sí ti ń ṣe lọ́hùn ìgbà tí àsìkò tí wọ́n ní yóò sanwó tó tó sàdéhùn kó wọ́n sanwó tásìkò ní tó ẹ̀rù ọlọ́mbà ó wá wò pé ha ọlọ́run mo fi ṣe rí tí wọ́n fi yá mi ní owó ọlọ́run ní mi dúró tí wọ́n fi yá mi lówó àsìkò tí mo wá sàdéhùn ní àsìkò yìí ti tó ọlọ́run sì wà láàrin mi àtẹni yìí bó o ní ti rówó yìí san ṣe é mọ̀ pa yóò rí bó ti rí nísìnyìí ṣe é mọ̀ pọ́ ọ̀nà pọ̀ tá a fi ń sẹ́ndì owó nísìnyìí bẹ́ẹ̀ yẹn wà ń bí ayé pin sí bẹ́ẹ̀ bá ti ní kọ́ àkáńtì nọ́mbà rẹ̀ tẹ́ ní íńtánẹ́ẹ̀tì ẹ̀ ṣe kí ni ẹ̀ sẹ́ndì owó sí àwọn kọ́mpìnì kọ̀ọ̀kan tún wà bí àwọn kìnnì kan union Instagram nǹkan kan mara wọn táwọn náà ń bá yẹn sẹ́ndì báńkì náà ń ṣe bí iṣẹ́ láyé jọ̀njọ̀n kò sí gbogbo eléyìí àfi kárẹ́ni ń lọ táàfin ṣe kí ni táàfin wúrán bóyá bá ń fún lágbájá ó wá retí páwọn èèyàn ó wọ̀lú yẹn wá lásìkò tóun fẹ́ san gbèsè kò réèyàn ọkọ̀ ojú omi ọ̀wá ó wá alifo dinari yẹn one thousand yẹn ó kó one thousand dinari ńgbà tó kó lọ àdìsí ń bẹ ní sọ yóò o nígbà igi ń láàrin láàrin láàrin ó wá dé igi òun padà ọwa fi nǹkan wé nígbà ó fi nǹkan wé tán ó wá mú lẹ́tà kékeré nígbà ó yẹn sínú tán lẹ́tà kékeré kan ó ṣe kíni ó kọ sí i ó di nígi ó wá sọ nígbà ó dé tí omi wá ń pé Allahumma inna qad alimta anni istalaftu min fulan alfa dinar fasalani. كفيلا وسألني شهيدا فقلت كفى بالله كفيلا وكفى بالله شهيدا ó ní wọ́n lọ́hùn etí odò mọ́ wáyé ọmọ pé lágbájá ọmọ lágbájá yá mi lówó njọ́ tí ó yá mi lówó béèrè ẹlẹ́rìí mo ní ìwọlé lẹ́rìí ó béèrè ẹni tí ó dúró fún mi àbí tí ì fi dúró mo ní ìwọ ọlọ́run ló dúró ìwọ ọlọ́run mo fi dúró. Moses sì ṣàdéhùn bàbá yìí fún ọlọ́run àsìkò náà wá tó owó rẹ mo kó sínú igi yìí o mo wá fẹ́ sọ sẹ́rí omi kọ́ máa lọ ìwọ ọlọ́run tí mo fi sẹ̀rí mo fi sọ owó yìí ìwọ ọlọ́run tí mo fi dúó mo fi sọ owó yìí bí ó ti wá dọ́dọ̀ ẹni yẹn tí ìwọ tí mo fi dúó yìí ní donírọ́ ìwọ tí mo fi sẹ̀rí ní donírọ́ ọ̀dọ́wọ́ ìwọ ọlọ́run lọ́ba sọ́gi sómi. So ọsọ kí sẹmi lọ́wọ́ pẹ̀yìn dà torí kọ̀ọ̀lẹ́ ni tí ó fi rán àsìkò sì ti tó lọ́ba wọlé lọ. igi yẹn wà ń bẹ lérí omi arákùnrin tó yà yẹn ní owó ń owó kò ségin ni kèrè owó kó yẹ kó yóò ti dé sẹ́mi kó àwọn ará jọ̀njọ̀n wọ́n yẹ fi gáàsì dáná wọ́n yẹ lo stóòfù wọ́n yẹ lóru náà tà ń dáná wọ́n sẹ́gi náà ni òun àti ìyàwó ẹ̀ bá lọ pé ká lọ ṣẹ́gi tí àwọn ìdáná létí odò báyìí àwọn igi kan ti gbẹ tí omi ti wọ́ wọn sí etídò wọn bá kó gbógi nì nígbà wọn kó gihun igi kan mẹ́mẹ́ tó tóbi jẹgbẹ́ rẹ lọ ah, wọn kó yín eléyìí tóbi dáadáa ó sì ti gbẹ wọn kó ma wọn bá kó délé nígbà wọn kó délé ìyàwó bá ọsàn gihun ọgbẹ yọọ máa dáná fìgì síná ó wá rí pé léyìí tóbi kò lè wọnú iná nǹkan sì tún wà lára rẹ̀ àwọn gbọ́dọ̀ yọ ogbó tó wà ní ara rẹ̀ yìí káwọn ọ̀la lọ́ba jagun ara rẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí lagi wọn bí ti ń lagi báyìí bẹ́ẹ̀ lówó fọ́n jáde àti lẹ́tà ó bá bọ́ ọkọ ẹ̀ pé ah, irú kí wọlé léyìí owó ní bẹ́ẹ̀ lẹ́tà ní bẹ́ẹ̀ yìí lọ́kọ́ bá sáré ọlọ́ba mọ́ lọ́ba rí lẹ́tà yẹn èmi lágbájá ọmọ lágbájá mo kọ lẹ́tà yìí ó sì kọ́ síbẹ̀ pé ọlọ́run mo fi kíní yìí sọ lágbájá ọmọ lágbájá lónìí lọ́ba ọwọ́ òpin Allahu Akbar lọ́ba kówó rẹ̀ ó sì ka lẹ́tà rẹ̀ owó padà sọ́dọ̀ ẹ̀ bí ó padà sọ́dọ̀ ẹ̀ arákùnrin yìí wá darí ìrìn àjò ó tún wá wà lẹ́mìí rẹ̀ pé tọ́ bórówó yìí bí òrówó yìí ìmọ̀ ṣé wàá ní san gbèsè ni ó tún wá ka one thousand dinari mi. ọ̀ lọ́ọ́ lè ka ọkùnrin nìmọ́lé salamu aleykum aleykum salam tọ́ wọ́n yáwó lọ́dọ̀ rẹ̀ mo sì lọ ìlú tí mo lọ ìgbà tásìkò tí ìsanwó yìí tó mo wá àwọn ọlọ́kọ̀ ojú omi tí fìràn mi ò rí nígbà tí ìwà rí tọ́lọ̀ wọn á darí mi dáadáa yìí mo wá ní kí n wá kówó rẹ̀ fún ọ kò sọjá yìí tí arákùnrin wa ni a ṣé kìí ṣe pé wọ́n lọ gbégi tó kówó síbẹ̀. Si tó fi sọ ọlọ́run tó ọkọ lẹ́tà sí ó ní bẹ́ẹ̀ ni ọlọ́run tó fi sọ ti gbówó mi wá bá mi ọlọ́run tó fowó sọ ó ti kí ni ó ti gbówó mi wá bá mi bó ló ti gbé wá bọ̀ ọ wá ṣàlàyé fún èyí ò ní túmọ̀ pé bọ́ ọ bá láníyàn láti san gbèsè ọlọ́run ọbọ̀ sí kí ni bọ́ ọ bá ti láníyàn rẹ̀ ọ pàdé ìjọ kìáma tó fi já sí pé múmi ní gidi kì í jẹ gbèsè kì í jẹ gbèsè tó bá jẹ gbèsè yóò máa sára sí kí àti san ká máa wá san gbèsè ẹni tí ń bá ń yáwó tí ń bá ń san ṣẹ̀rí àfi yé wa pé ẹ̀sà àárín wa ni èèyàn gidi àárín wa ni ṣe máa pé nǹkan gidi máa kéré nǹkan gidi àbí nǹkan gidi yẹ e kéré èèyàn mélòó ni máa ń san gbèsè èèyàn díẹ̀ ni àwọn èèyàn gidi ní san gbèsè wọn anabi wa muhammad nínú hadith tí ń bẹnu bukhari bákan náà abu rẹ̀ alọ́gba wa anabi ni inna khiyarakum àwọn ẹ̀sà àárín yín àwọn èèyàn gidi àárín yín ahsanukum qadaha àwọn làwọn tí wọ́n san gbèsè tí wọ́n bá jẹ ahsanukum qadaha àwọn èèyàn tí san gbèsè tí wọ́n bá jẹ àwọn lè èèyàn gidi tó wà láàrin yín tí ń jásí pẹ́ni tí ń bá ń jẹ gbèsè tí ì bá san láàrin wa kì í ṣe gidi ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi sẹ́ẹ̀rí àmánà gbèsè tó ń bá ń san tó ń jẹ gbèsè tó ń san kò sí bùkátà tí ọba ọ tí ṣòro bá dé tí ṣòro bá dé ọlọ́run wọlá gbèsè tó san yóò mú ṣòro lọ fún ọ torí pé àmánà ní gbèsè walladhina hum li amanatihim wa ahdihim ra'un mùmínì lẹ́ni tí máa ń san gbèsè tó o bá jẹ gbèsè tó o máa ń san bí ìgbà tó ń san náà àti bí òkè ìṣòro ṣubú ni gbogbo ẹnikẹ́ni tí bá jẹ gbèsè tí bá san bí sòro bá ń dé tí ń bá ń pe ọlọ́run ọlọ́run ọmọ mú sòro lọ fún un ẹ lọ lè wo àdìsí anabi wa Muhammad àwọn arákùnrin mẹ́ta jọ sí tí wọ́n ń kọjá lọ tí àpáta níbi wọ́n ń gbé sinmi tápáta ṣubú mọ́ wọn mọ́lẹ̀ tí ó wọn lára àmọ́ wọn ọ̀rọ̀ náà àti àtijáde sẹ́yìn pé kìíní bọ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀sẹ̀ rí tó ṣe. àpáta sí díẹ̀ ìkejì bọ́ bẹ́ẹ̀ ọ̀sọ̀ọ̀sọ̀ eré tiẹ̀ náà àpáta sí díẹ̀ wàkọ́ọ̀lá thalif kílẹ̀lẹ̀ kẹta wí ẹ̀kẹta ní Allahumma ìwọ ọlọ́run ìsìtàjẹ́rìtù ujara a mo fẹ́ ṣiṣẹ́ níjọ́ kan mo wá gba àwọn òṣìṣẹ́ wà á tọ́ ìtuhun ajrahum ghayra rajulin wahid mo wá fún kálukú ní owó ọ̀yà rẹ̀ enikan soso láàrin wọn.

ìlàjì bò iye tó ń fún wọn ló fẹ́ mi náà eléyìí wá ní à irú iṣẹ́ tí wọ́n ṣe kí wọ́n ṣe àwọn tí ń ṣe látàárọ̀ ọ̀sán gangan ní iṣẹ́ rẹ̀ ọ̀kọjá àlàjì owó ó ní tí ọba ti lè fún un kó mowó ẹ̀ dání lọ́ba bínú dáwọ́lẹ̀ lọ́ba lọ ńgbà dáwọ́lẹ̀ tọ́ba lọ arákùnrin yìí ní tààrà kàlẹ́dì lahu wa dhahab owó tá a fún jọ náà ó bínú dálẹ̀ lọ́ba lọ. Lo fathamaritu ajirahu owó tó yẹ kí n fún yẹn mo wá sọ́dọ̀ wò mo sọ owó yẹn di òwò fún ata kẹsọ̀rọ̀ mi ni wòle amuwal kẹsọ̀rọ̀ ti mi ni wòle amuwal owó níwádìí púpọ̀ kí ló fowó ní ṣe ọlọ́lẹ̀ fèrè wúrẹ́ akọ ewúrẹ́ abo ewúrẹ́ ní bá ń sìn ngbà yẹn ewúrẹ́ bẹ̀rẹ̀ sí bímọ ó wọn tà lọ́wọ́ lọ́ọ́ ra màlúù ní bá ń fi owó yẹn sin màlúù akọ màlúù abo nígbà tí ó ṣe sà màálù ń bímọ màálù ń bímọ nígbà tí ó ṣe sà màálù àtọmọ rẹ̀ ti pọ̀ nígbà wá yá fàjá àní ìbàdàhìn títí títí tó ti àsìkò ti lọ ìyá wa jẹ irú agiri tó ṣe ń jọ sí bóyá tó ń kọ̀ntínú rẹ̀ <laughs> ìyá wa jẹ ó wá rántí pé ìnira yìí pọ̀ òun tiẹ̀ lówó kan láì mọ iye ibika ọyọ kó ń lọ béèrè owó yìí lónìí tí ọyọ pé tí ó fún náà kó mu wá kóun orí nǹkan jẹ ọba lọ bọkùnrin tó ẹ sọ ọmọ mi àgbà ti dé sáwọn mọ ọ à òun o ọ̀ràn tíjọ́ kan táwọn kan á bọ̀ ṣiṣẹ́ tọ́ fáwọn kan yé báyìí tọ́ ọ nìkan yé báyìí tí gbà rántí olówó ọjọ́ òun wá gbà lónìí torí owó rẹ̀ jọ sínú máa kó gbogbo màlúù náà lọ sẹ́mi pé ọ jẹ́ lówó kọ̀ náà èyí tí ó fi náwó yẹn ń bá tọ́jú owó yẹn ń wá ń sọ owó yẹn di òwò òwò ń fi wá di ńlá nígbà tó wá sọ bẹ́ẹ̀ pé ọlọ́run o ká nítorí ìwọ ọlọ́run allahumma in fa'altu dhalika ibtigha'a wajhika fafruj anna ma nanu fihi fanfajara ti sahara ó ní wọ́ọ́lọ́hún kání tí mo ṣe yìí tí ì jẹ ègún tiẹ̀ mọ́yàn mi ègún tiẹ̀ ì jẹ́ mọ́yàn mi mo wá ṣe tí mo ṣe yìí gbèsè tí mo jẹ́ mo dá padà nítorí ìyọnu wọ́ọ́lọ́ mo bá fi ṣe wàhálà tá a wà ń bẹ̀ yọlọ́ nǹkan là wá òkúta rọ́gìrì làwọn mẹ́ta bá jẹ́ ni wọ́n bá ń lọ ẹ dákun kí lọ́sàn tó fi bọ́nú sọ̀rọ̀ ọwà ń sòrò ó tún jẹ gbèsè ó tún san ìtumọ̀ ẹni nfi sòrò kún tí òjò ọbọ̀ tọ́ra àwọn ẹ̀rí la mú wá fún òye àṣepẹ̀lẹ̀ ọ bẹ́ẹ̀ yẹn bá jẹ gbèsè tí ń bá ń san yóò máa bọ́ nù sòrò bẹ́ẹ̀ yẹn bá ń jẹ san yóò máa fi sòrò kún gbẹ̀ntì ń gbọ́ mi pátápátá kálukó wo gbèsè jẹ kọ́lọ́ lè san o torí sábà kò lè bọ́ nínú tayénu ọba ìtìjú alikiyama kẹ́mi rẹ̀ hangi tí ọmọ yìí wórówóró nú àlìjẹ́nà tí ó sì nílé wọ ibẹ mọ́dá yìí ń dúró bẹ́ẹ̀ èyí ò ní jẹ́ kala èyí tí ọmọ jẹ́ àmánà ẹlẹ́ẹ̀kejìlá àwọn olówó àwọn èèyàn káyà àwọn èèyàn káyà àwọn èèyàn bẹ tí wọ́n kaya. ó ní owó ọlágbára ó nítumọ̀ ọlọ́pàá ń bẹ lọ́wọ́ rẹ̀ sọ́jà ń bẹ lọ́wọ́ rẹ̀ ìjọba gan ọwọ́ ẹ̀ lọ́wọ́ gbogbo àwọn adájọ́ ọwọ́ rẹ̀ ni wọ́n wà àwọn ni wọ́n máa ń lóru ipò ní tí ó sì dá ipò wo ni wọ́n máa ń lò wọ́n ó gbéṣẹ́ fóṣìṣẹ́ òṣìṣẹ́ ọ̀wá ṣiṣẹ́ tán ẹ̀tọ́ rẹ̀ wọn ò ní ṣe kí ni tí bá tún wá bínú wọn ò ní gbàkọ̀tù lọ àbáwọn yẹn ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn ah, agbákọ̀tù lọ ṣebí ìlú ìlàjọ wa eh, bisimilá yá lọ káwọn ẹni tí ó tún jìyà bọ̀ bí ọba sì farabalẹ̀ tó pẹ̀lú ipò ń fi sí láwùjọ yóò jẹ́ àbí oníjẹ́ bóun náà bá ló mọ̀ràn gidi àwọn yóò ní ah, ọ pa chifu tì ọlọ́wọ́ sànú rẹ̀ ń bomi fa pátì fa sórí owó ẹni ó ṣiṣẹ́ tó làágùn àmánà ní lọ́rùn rẹ tó o gbọ́dọ̀ mọ̀ sí àmánà o òun làmánà ẹlẹ́ẹ̀kejìlá ajírù làjírì ẹni ó ṣiṣẹ́ fún ẹ owó ọ̀yà rẹ̀ lọ́rùn rẹ̀ àmánà ni bí ọ̀gbà nǹkan ẹ̀ láyé ọ̀gbà nǹkan ẹ̀jọ́ àlùkìyàmà tí ẹ bá lọ lè wo ìtàn tí mo sọ kọjá nísìn tí àwọn ọkùnrin mẹ́ta nì tí wọ́n wọnú kòtò ṣé ẹ mọ̀ pé ni tí a sọ̀rọ̀ ẹ̀ tán nísìn ọbẹ̀ nìyẹn náà ṣe é iṣẹ́ ni nígbà ó sì parí iṣẹ́ obìnrin kọ́wọ́lẹ̀ obìnrin kọ́wọ́lẹ̀ ò túmọ̀ ní fún o ọ wá bó ti fún ní owó o nígbà ó sì bínú kọ́wọ́lẹ̀ ẹnìyẹn wá bá tọ́jú owó ń títí kọ̀ papọ̀ tó fi dá nǹkan rẹ̀ tó fi dá padà fún gbogbo ẹni bá gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ anabiwa Muhammad ó ní kọ́bùlà ayẹyẹjú fa arákòó ó ní gbogbo ẹni bá bá yín ṣiṣẹ́ owó ṣẹ́ rẹ̀ ẹ fún kóògùn rẹ̀ ó tó gbẹ kóògùn rẹ̀ ó tó gbẹ kí ni túmọ̀ rẹ̀ àwọn tí ń gbaṣẹ́ làárọ̀ bọ́ba ti close ìrànlẹ́ kí ló ṣe fún lówó rẹ̀ ni ẹni tí ń ṣiṣẹ́ oṣù bóṣù bá ti parí kí ló ṣe oògùn rẹ̀ tí ìgbẹ́ngbẹ́ oṣù parí àmọ́ bọ́ba ti mú oṣù kejì oògùn tí yóò ṣe kí ni o ò ní jí ó mọ́ṣù míì tó fi sanwó rẹ̀

èyí tí ó máa jẹ́ thirteen ẹlẹ́kẹtàlá òun wà ní raddul luqata wal amwalu ad-da'iya ila asahabiha èyàn ń lọ jẹ́jẹ́ rẹ̀ owó bọ́sàn lọ́wọ́ báwo bá ti rówó nìhe òhe ó di kọ́ bẹ́ẹ̀ ni wọ́n sì lanu owó tó ṣe tiẹ̀ àmánà ni tọ́lọ̀ ń fi sọ bẹ́ẹ̀ ni ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ náà àmánà ni tọ́lọ̀ wọn bá fi sọ ọ̀ràn yẹn ni kọ́ wá dá àmánà yẹn padà fẹ́ni tó ní ló fi jáde pé téèyàn bá he nǹkan nínú sẹ̀ríà yóò dúró síbi tó ti yọ ọmọ fi lọ ọjọ́ mẹ́ta ọjọ́ méje bẹ́ẹ̀ ni tí ọba wa rẹni tó ní yóò wá dá ń tó hehun padà síbẹ̀ ìtumọ̀ lílì mùsùlùmí yóò dá padà sílé owó mùsùlùmí ìtumọ̀ ẹ̀ ni pé ó da padà fúnjọba ìtumọ̀ ẹ̀ nù ni àmọ́pọ̀ wá he òfin lọ ọ̀wá dẹni sọ́sọ́ kóhùn lòún ní ọwọ́ adi tiẹ̀ haramu ni jàmbá ló ṣe ọjàmbá àmánà tọ́lọ́ lọ́n ló ní kí tọ̀hún ọ̀sọ́wó nù òun lọ́wọ́ ní kí wọ́n ṣe kí ni kò he ọwọ́ àbí sàmánì lọ́dọ̀ rẹ̀ torí kó dápadà fẹ́ ń tọ́sọ̀nù nílùú wa tá yìí naam ẹni tí ọ̀sọ́ tiẹ̀ nù kí wọ́n fẹ́ gbà á ẹni tí ọ̀sọ́ tiẹ̀ nù wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. ẹ̀yìn mi káwọ́ mọ́tò ń jò ní ó gbé káàpù ansẹ̀ntì rẹ̀ ti ń lò four hundred and something thousand ni android àbí iphone iphone seven plus fẹsẹ̀ jáde ńgbà náà bó ti wá wọ mọ́tò tó sá bísí kan ọ̀sá fi fóònù lé e, ẹ̀yìn lójoko láyé òun náà ó gbé káàpù ó fi fóònù sẹ́gbẹ̀ kan ibi tí ń kánjú lọ́ba bọ́lẹ̀ ọ̀dọ̀ mi bí náà lọ́ba bọ́lẹ̀ èèyàn mi náà lọ́ba bọ́lẹ̀ ń déwájú mi à ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ọkàn ni ah sheikh mo ti gbàgbé fóònù mi sínú káàpù tó gbé mi wá ṣé ah, ẹ máa nọ́mbà ẹgbẹ́lẹ́yẹ fi pè lọ́ba pè oníkáàpù onise se kapuma ni olohun na ni na ejo mo gbagbe fone sinu moto yi oni be ni ejo ejo bo lati ri lati ri gba oni ah iye ti lo bo ti oni ah iye ti lo wọn ni kó gbé fone ni arakunrin ẹ olo ẹyin ni oni ni kó gbagbe mo wá ní ó yẹ kí ẹ dá padà ó ní ah èèyàn máa ń dárò ẹ padà ó ní ẹgbàgbé ẹ̀yìn ti lọ àwọn abẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ibi tó worst dé abẹ títí títí ń bọ̀ ya lónìí ẹ wo ẹ má kò ní máa máa ọ̀fọ̀ ẹ o ó ní mo sì ti mọ̀ kó ṣe trace yẹ ẹ̀ lélẹ́yìí trace mo mú un lọ bí máa tún ṣe máa dojú ẹ̀rú. ibi tó de dé lu yìí ẹlòmíì ó sọ fún ọ pé bẹ́ẹ̀ ni àti bọ́ orí ọ̀sán yìí báyìí abẹ́ẹ̀kọ́ ni yọ wá ní kó ń bọ́ owó yẹn wá kó wá pàdé òun bìkan ẹnìkan kò sí gbọ́dọ̀ tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ yẹn bá tẹ́lẹ̀ ẹ̀ ni o yóò tún wá palẹ̀ má jẹ̀ kó bóyá èèyàn lè tẹ́lẹ̀ ni o ntí wọ́n fi wọ nánà nù ntí wọ́n fi wọ nánà nù gbogbo ntí bá wá sí báwọn bó lówó oore onísàlùbáríkà bó bímọ ọmọ òní lálùbáríkà tọ́ba lọ́lá ọlọ́run òní kalẹ̀ torí pé ọjàmbá àmọ́ ẹnìkan ní kò hí nǹkan ọmọkùnrin kan bẹ́ẹ̀ ń bá náà jọ̀njọ̀n ọ̀rọ̀ tí ń sọ yọ̀rọ̀ 1979 1980 kankan ni wọ́n ń pè mú ibi ó ń taxi driver ni lẹ́nìkan bá wọ mọ́tò taxi rẹ̀ ó wá di owó sínú sakasaka. Saka ó gbé sẹ́yìn takisí ẹrù ni mo ibi rò pọ́ fẹ́ gbé sí ẹ̀yìn takisí owó ni ó kúnná àpò sakasaka àpò dọ̀họ́ ńlá ó gbé síbẹ̀ lọ́ba wọ takisí nìbàdàn nígbà tẹ́ni yẹ́n débi tí ń lọ àmọ́ bó ti jẹ́ lọ́ba bọ́ọ̀lì lọ́ba gbàgbé owó mo ibi wá wa mọ́tò yẹn lọ síléeṣẹ́ rédíò nìbàdàn ó wá ní tọ́ òun gbé nìkan o ó sì gbẹ́rù sínú mọ́tò òun òun ti wá wá káàkiri gbogbo ibi tóun ti gbé bóyá òun ti ẹ̀rí kóun dá nígbà tóun rí òun tú ẹrù náà owó ló kúnú ẹ̀ òun sì mọ̀ pé òun kóun ní owó yìí òun wá gbé wá fẹ̀yìn sí iléeṣẹ́ rédíò kẹ́ ẹ bá òun pariwo ẹni tó bá lówó yìí kọ́ wá kọ́ wá gbà iléeṣẹ́ rédíò wa bẹ̀ bcs àbí kí ni ń pèsè rédíò wa bẹ̀ bcos ilé akéde wá bẹ̀rẹ̀ sí pariwo wọ́n bẹ̀rẹ̀ sí pariwo wọ́n àrẹ ni tó lówó yẹn kò yọjú ń bọ̀ wá sí sàá tí wọ́n pariwo mọ́ tí wọ́n bá wá ń sọ̀rọ̀ wọn wà ní mu ibi o tí ibi adé pé táwọn yẹn bá tí bá ń àdúrà lóde ọmọ ní bá wa sàdó ọmọ tá a bí ọlọ́mọdé ọgọ́bí mu ibi èèyàn tó ṣe dáadáa gbogbo olúwa ń pè ní tí ń túmọ̀ paráàlú ní ọ̀dà ìtumọ̀ ẹnu èèyàn tí ń sàmánà kéré lù ń sàmánà kéré sẹ́ẹ̀rì mu ibi wọn tọ́ra dúró owó ohun tí ọ̀sọ́ di tiẹ̀ tọ́lọ lè gbé lọ bí tọ́ yẹ kí ó gbé lọ ẹ̀ẹ̀kan rí tírẹ́sì sí ẹ̀ mọ́ lónìí ni. tẹ ẹ lónìí gbogbo ọmọ rẹ ní òjì èèyàn owó tí o gbé ń jọ sí òun tí o gbé sá lọ́hùn ìlọ́po owó wọn ti ṣe fóun àtàrà ọmọdọ́mọ rẹ ma. ẹ̀ ní arákùnrin kan wọ́n ń pè ní Thabitu ibn Ibrahim Thabitu Ibrahim àjò nígbà tí wọ́n lọ sẹ́wọ̀n péjọ ń ọ̀pọ̀lọpọ̀ lu ni. lẹ́yìn kí wọ́n gun rànkúnmí kí wọ́n gẹṣin kí wọ́n gun báaka kò sí mọ́tò kò sí nǹkankan ẹsẹ̀ ló fi rìn ó ti wá rìn ó ti wá rẹ̀ lọ́ba débùsítánù kan oko kan lọ́ba jòkó mbẹ̀ ní bá sinmi yẹn ápù ni wọ́n gbìn síbẹ̀ ápù kan bá jábọ́ ápù tó jábọ́ yẹn lọ́ba mu ní bá ń jẹ́ ńgbà tẹ́bi pa ó wá jẹ́ dídájì lọ́wọ́ wò pé a. Ah, òun kàn mú ápù yìí lẹ́lẹ̀ òun sì ń jẹ́ òun kóun ní ápù yìí ní bá ń wọ ẹni tí ó ní igbó káàkiri pé ápù yìí lẹ́lẹ̀ lòun ti mú tóun ti jẹ́ lọ́ba bẹ́ẹ̀ nìkan lóko tó jókòó ẹ kalẹ̀ ó ní hò ẹ dákun ápù yìí ni mo mú lẹ́lẹ̀ tí mo mo jẹ lajì rẹ mo jẹ dé lajì mo wá rántí pé anabi ní kullu lahamin nabata min suhutin fannaru awla bihi anabi ní gbogbo ẹran tí aramu bá wà ń bẹ tọ́wà lára ara ẹran ọmọ èèyàn tí aramu bá wà iná ni ó ju ara ẹran o lòun rántí àdìsí wọn lòun sì wá ń wẹni tí bóun bá sì jẹ kínní yìí nísìn yóò wá mísì má ara ẹran òun ara ẹran tó bá wá mísì má ara òun iná ọlọ́run ó ṣe kínní yóò jó sí ẹ̀ mọ̀ pé ó he ápù yẹn ni ó he ni ìyẹn wá ní àá oko yìí èmi kí mo ní oko tèmi wà wájú ń bẹ̀ wọ́n àmọ́ mo mọ ọkùnrin tó ní ọkùnrin tó ní òǹtẹ́ bá rí nísìnyí ẹ̀rìn ìrìn twenty four hours kẹ́ tó débi tọ́wà masiratu yawmin wa layla ọ̀sán kan olùkan lẹ́fìrì Thabitu bin Ibrahim ó yọ́nú sí pé kóun rìnrìn twenty four hours kóun lọ sọ fẹ́ni tó ní áàpù tóun he jẹ ìlàjì yòókù kò lè jẹ́ o ìlàjì yòókù wà lọ́wọ́ ẹ̀ báyìí kóun lọ lè sọ fún pé tọ́ òun hẹ́pù kan lẹ̀lẹ̀ òun ṣàkíyèsí pé wọ́n ló ní hẹ́pù yìí wọ́n ní kóun wá bọ̀ kó fèrè jìun kóun mọ̀ jìyà njọ́ alikiyama ìlàjì hẹ́pù lọ jẹun wọ́n wá ju ibẹ̀ fún lọ́ba múrin àjò kan ó di ibi ọ̀dẹ́ni tó ní hẹ́pù ìgbà tí ó dọ̀hún nìyẹn bá ní ha hẹ́pù mi lọ jẹ́ èmi ò lè bọ́n o ó ti jẹ́ lájì nì kò sí bọ́n o nínú kọ́ pọ̀ ìyìn sì gba áàpù mi òun gángan ìyìn gba áàpù mi ọlọ́pọ̀ lọ́ọ́ ra mi wá fún mi kọ́ èyí tó o jẹ gángan ni mo fẹ́ gbà ẹ wá ní à tànà lòun ti jẹ́ ẹ̀. ń ti tọ̀ ń ti yàgbé ọ ni tọ̀ ń gbà kò sí pé máa lọ sí máa lọ kò sí láàrin mi rẹ yóò wá fún condition tọ́ba wa lè ṣe condition ni tọ́ mo bùn ọ́ lápò náà gbaná bọ́ọ̀ bá wa lè ṣe ọ wà ń tọ́jẹ wa kì í ṣe irú ẹ̀ òun gangan ó ní kí ni condition ó lóun ní problem fúnra òun tóun ti ń wá bóun ó ti yanjú ẹ̀ tẹ́tẹ́lẹ̀ ìwọ lọ́lọ́run wá lọ yanjú ẹ̀ tọ́ba tí ó jọ wàlìjẹ́nà ìwọ ni bó ti já pòyì tọ ìṣòro lọ́ràn bó ọba ti rán ṣòro nì mọ́lọ́mọ kan lé afọ́jú ni kò rí náà obìnrin sí ni ó di ayáyá wá ni kò lè sọ̀rọ̀ adi títún ni kò gbọ́rọ̀ wọ́n ti kọ́ ti yàn rẹ nífẹ̀ẹ́ bọ́lọ̀ ti wá mú ọ wá yìí ntí fífẹ́rí jìn ọ́ ní kò fẹ́ mọ́ oorun títí ó bú sẹ́kún ọ wá òpin a kóun fáfojú adití òde ayaya ó pè òun ju náà lọ́n lọ ó pè òun ju kó wọn wọ náà lọ́n lọ torí òun ti jẹ àràmù sínú ọkùnrin báyìí iná ni ó sì jó àràmù ó lóun yọnu pé òun ọ̀fẹ́ òun farama sọ́ọ̀fẹ́ ọ̀nà tó bá ti lè fẹ́ kò sí wàhálà mọ́ àpòtọ́ ọjẹ́ ìlàjì ọjẹ́ ìlàjì yókù kan tó ń bọ̀ kójó didi ń bẹ̀. gbọ́ wáyà lọ́wọ́ nítọ̀ lọ́sìnmi náà lọ́sìnmi ó sinmi tán lọ́wọ́ nítọ̀ ìyàwó tá a fi fún ọ yàrá òun lọ́wọ́ wa ọ̀ wá wọlé lọ́lọ́ lè wù ọ́ mo sì ti bá a sọ̀rọ̀ pé wọ́n ní fi fún ó sì ti fara mọ́ kò ń tiẹ̀ ní chọ́ọ̀ṣì tẹ̀tẹ̀lẹ̀ ẹni tí wọ́n fẹ́ náà ni wọ́n yọ̀ǹdẹ̀ fún ọba tí wọ́n ó rí yàrá ń bẹ̀ wọn nígbà tó fẹ́ wọlé ní tọ́ ọlọ́run mo fẹ́ bọ́ sòwò lédi kí n fẹ́ adití yìí kí n fẹ́ arọ yìí kí n fẹ́ di ayaya yìí nítorí kí n lè wọ àlìjẹ́nà ìwọ ọlọ́run kí n má jẹ ìlàjì àbùkọ́ agbèmí wọ náà. nígbà tí wọ́n wọlé síbi tóbi wá ó ní salamu alaykum ọgbọ́ pé wa alaikumus salam oníbọ̀yà yàrá ikọ̀ tọ́lẹ̀ntẹ́ni lọ́ọ́ bánu yàrá ọ̀gbọ́rọ̀ kò lè sọ̀rọ̀ kò sí ó di ayáyá ni ó di létí kò lè sọ̀rọ̀ bó ní o sì àṣeyà aleykum salam ọ padà lọ́mọ àbá yẹn yà ẹni tó wà níbẹ̀ yẹn ń sọ̀rọ̀ bàbá ní tó ti débẹ̀ wọlé sá ti wọlé ó tún sílẹ̀kùn báyìí dé tún ní salamu aleykum tóró orobìnrin kan tó dìgbò ní aleykum salam nígbà tí orobìnrin yẹn ó dà gẹ́gẹ́ bí òṣùpá ọjọ́ kẹrìnlá min husni jamaliha níbi tọrẹ wà dé ń bọ̀ wá dá lóhùn irú kí lélẹ́yìí ó sọ fún pé ẹ má bínú o ẹni wọ́n ní wá bánu lé obìnrin náà ni àmọ́ wọ́n ní kò kò rí náà wọ́n ló di ni kò lè sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ ni obìnrin fún lẹ́sìn pé ni inna abi bàbá mi àkàbàrà kàbí àní àmúyá ọ sọ fún ọ pa fọ́jú lóbìnrin ni mí fàánà àmúyá afọ́jú ni mi ń tòótọ́ haram ni gbogbo tí ń jẹ́ haram yẹn rírí mo fọ́jú gbogbo tí ń jẹ́ haram fọlá àtẹ́ndùrú àyìní ilẹ̀ àmà haram Allah ojú mi méjèèjì yìí kò wo ntọ́lọ̀ ń pèlè wọ̀ láyé rí sọmọ mi sọ fún wa pé ó di ayaya ni mí ó níbẹ̀ ni min kulli ma la yuridi Allah gbogbo ntí ọba yọlọ nínú ìsọsí rí ó sì pè ọ́ ní sọmọ ẹni tó di létí etí mi ò gbọ́n tọ́lọ̀ ń ṣe léwọ̀ rí ó tún wá pè mí ní bàkímọ̀ fún ọ òde aya tí ò lè sọ̀rọ̀ ó ní lè anna lisani torí pé ahọ́n mi la yataharraku illa bi dhikrillah kò ní wí nǹkan kan àfi kó ṣe ìrántí Ọlọ́run ahọ́n mi ò ní dídájú kó ṣe Ọlọ́run lọ ó tún wá pè ọ́ fún mi pé mo kì í dà ní mí ẹni tí ò lè dìde mi ó jòkó sí arọ tó jòkó kalẹ̀ ní mí ó níbẹ̀ ni lè anna mi, torí pẹ́sẹ̀ mi méjèèjì lámùtàhámìl ni ilà má yugidibullah ẹsẹ̀ mi ò rìn lọ bí tí ó bí ọlọ́ nínú rí ló fi pè mí ní mukeida ẹni tí ò lè débi ó fún ọ nígbà tí sábìtù wojú rẹ̀ ó rí i pé ìran ẹ̀wà pèsè láà ó ti di pé sábìtù fẹ́ máa ń nù o ńgbọ̀ wá fẹ́ máa ń ẹ ó jẹ ìlàjì hapu ó kó sí wàhálà pé mo he láì ṣe tèmi mo jẹ́ ìfilọ̀ ìwọ̀n fi ń lọ kí ìfilọ̀ kí ló gbé débi tí ó dé òun kó lè san gbèsè ntí ó jẹ ó sì he ni o ó he ni o ẹ wọ ọmọbìnrin yìí náà ẹ wúru bàbá tó bí ẹ wúru bí wọn ti tọ́ nígbà táwọn méjèèjì wá fẹ́ra wọn ṣe ẹ mọmọ tí wọ́n bí ẹ mọmọ tí wọ́n bí Abu Hanifa baba àtìyá baba àtìyá Abu Hanifa nù gbogbo àwọn tó he tó jẹmọ́lẹ̀ ọ̀nà ni ojú bí máa rí tóní a ah, ṣebí mo he ni ṣebí mo he ni àmọ́ náà nù tọ́ba fẹ́ bí máa rí láyé òní jẹ àmọ́ náà máa òní jẹ gúnmọ́yàn mo hé ni ò sínú iṣu tọ́ọ̀bá yẹ kìí ṣe tiẹ̀ tọ́ọ̀bá yẹ tó fi lọ tọ́ọ̀ mẹ́ni ó ọ́ da padà sí bẹ́ẹ̀ tó mọ́lẹ̀ ilé mùsùlùmí náà ni ilé mùsùlùmí lọ́ọ́ da padà sí tọ́ọ̀kan rẹ̀ wá balẹ̀ síbẹ̀ nínú ìlúta wáyé ọ́ da padà sí mọ́sálásí báyìí pọ́wọ́ ni ọlọ́ọ̀fi sínú bẹ́ẹ̀ tó mọ́lẹ̀ mùsùlùmí mọ́sálásí ládàá rẹ̀ ọlọ́ọ̀bẹ ni tọ́ba níbi tí ọba wà lọ́hùn ẹ dákun nígbà tí nǹkan àwọn tí wọ́n ń káyàn mọ́lé tí wọ́n ń nà tí ń gbà ńkọ́ irú ọmọ wo ni wọ́n bí èyí ò ní tọ́ọ̀gì fi pọ̀ ń gbòòrò àwọn bàbá tó bí wọn náà irú bàbá tí bí wọn tí bírú wọn kìí ṣe irú àwọn bàbá yìí ní wọn irú àwọn sábìtù kí wọn irú àwọn obìnrin kí ọmọ tí ọmọ o gbogbo àwọn tó wá sínú ni oníjẹ́ bímọ rè o gbogbo àwọn tó wá sínú ẹ̀jẹ̀ di àtọ̀ tó fi bímọ tó dìyí tí ìyá náà fi ń sabiyama òun náà ni òní jẹ́ wọn ó produce ọmọ rẹ̀ sábò ànífà kéré náà àfàlàyé ẹ dá mi lóhùn tá a bá ń pè mọ́ mẹ́rẹ̀ ni òun làkọ́kọ́ wọn Málíkì lọ́tẹ̀lé Ṣáfì lọ́tẹ̀lé amadu ọmọ nbàlí lọ́gbẹ̀yìn ni mo fi ń sọ ń jẹ́ òní pé kò sí ànábì ọlọ́run ọba kankan tí baba burúkú bí. wọ́n náà tó fẹ́ bímọ rẹ̀ kí èsàmọ́ náà kó o lè bímọ rẹ Abu Hanifa baba tóbi la sọ̀rọ̀ rẹ̀ yìí ìyá tóbi la sọ̀rọ̀ yìí ẹ wá wo sábìtù yẹn tó jẹ́ bàbá Abu Hanifa ọmọ Ibrahim tó ń jẹ́ bàbá Abu Hanifa haramu ní ń sá fún tó fi kan obìnrin haramu ní ń sá fún ìlàjì apu tó he lẹ́lẹ̀ nínú oko ní wọ́n ń sá kiri fún pé ìgbọ́dọ̀ jẹ́ haramu ìgbọ́dọ̀ jẹ́ haramu kó tó wá kan obìnrin tó fáyìn bí ẹgbára nítorí pọ́fẹ́ mi náà ló lu jìbìtì sí ọmọ wo lọ́wọ́ abilá tara jìbìtì tó lu nítorí obìnrin ẹ̀yin obìnrin kan náà ń bẹ obìnrin bú ní bẹ́ẹ̀ bá ń fẹ́ yín tí ọba ti máa fún yín lówó ẹ̀ tó máa bú ó gbé olórí bú ọ ara rẹ̀ ṣebí lágbájá lọ́ra mọ́tò fún ìyàwó rẹ̀ ń asọ fún ọ̀tà ìsọ fún ọ onífa ìyàwó ìwọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ wúlẹ̀ kọfẹ́ yín wọ́ tọ́ba wá fẹ́ yín wọ́ náà tọ́ba gbé fún ọ irú ọmọ ìwọlẹ́jọ bíi ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ahe nǹkan kò di tiẹ̀ o nítorí ìyẹn kí ni ń jẹ́ lọ́wọ́ rẹ amana ẹ̀yin tó fi kan kọ́ fún yín alimami Al-Jawzi rahimahullah ó bí ọmọbìnrin kan ọmọbìnrin yẹn wá bímọ síbòmí Imam Al-Jawzi bímọ obìnrin ọmọ yẹn wá bímọ sí ọmọ yẹn ni wọ́n ń pè ní ibnu aqil alhambali ibnu aqil alhambali ó jáde ńjọ́ kan ń lọ sí hajj ó nígbà tóun dé maka òun ṣe hajj báwọn ti wá parí sí hajj òun wá ń kọjá lọ lòun bá rí àpò kan tó jábọ́ lọ́wọ́ ẹnìkan lòun bá gbé àpò nì nígbà tóun tunu àpò yẹn òun bá gold original wọ́n wá fi okùn pupa so bí kí wọ́n fokùn pupa kí wọ́n to góòdì sára okùn yẹn kó sì jẹun ẹni góòdì gbogbo ẹ̀ ó lóun wá gbé dání òun wò pé à bó lòun fẹ́ gbé kínní yìí lọ kó ń da padà fẹ́rẹ́ tó ní lòun bá rí bàbá afọ́jú kan ní ń pariwo bọ̀ yẹ dákun o òun sọ àpò òun nu o òun sọ àpò kan nu o òun kó nǹkan síbẹ̀ o ẹni bàbá òun rí o òun ò fún ní miat dinar dinari ọgọ́rùn-ún lòun ò fún dínárì ọgọ́rùn-ún gbaná owó ńlá ni torí ń tọ́wọ́ nínú àpò òun ju dínárì ọgọ́rùn lọ bàbá yẹn sàn pariwo yín pariwo olóhùn wa ni à bàbá afọ́jú sì ni ẹ dákun kéèyàn nǹkan afọ́jú ti tún pariwo òkú rílu ẹ̀ náà tẹ̀tẹ̀lẹ̀ bí ti ń pariwo ẹ̀yìn ọkàn máa pẹ́ lẹ́gbẹ̀gbẹ́ báyìí ni olóhùn wa ni à òun lòún rì àpò náà rì bàbá yẹn bó ti gbàgbó yẹn báyìí dé owó owó ọ̀fọwọ́ tó rí pé gbóntóhùn kó síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ máa gbójú lọ́wọ́ wọn ìmọ̀ fún wọn làákàyè tó lé ó rí pé ti pé àwọn yẹn wá tọ́ bá pò ọwọ́ lòun sọ pé ní tọ́wọ́ bá òun rí kinní yìí òun ò fún ní mi àtò dinar ọgọ́rùn-ún dinaru wá gba owó ó lòun ní àhà ah, ah, ah. nù Islam bẹ́ẹ̀ yẹn bá rí nǹkan yìí dá padà fẹ́ni tí wọn ò ní ó gbowó lérí ẹ̀ wọn ò ní gbowó gbogbo haramu lẹ́ ń gbà haramu ni o mo ti bọ́ rí ọ̀sán yìí haramu lọ gba lẹ́tọ̀ọ́ kó gbowó ni ní tíṣẹ̀rí fún wọn ni pé dá padà fẹ́ni tó ṣe ni wọn ò ní ọmọ ẹ̀ pé ọ̀sán ó nígbà òun gbé fún tán làwọn bá túká táwọn wá túká òun wá Baghdad ní òun fẹ́ padà síbẹ̀ òun wá dé lùkàn tí a ń pè ní halb alẹ́ lòun wá débẹ̀ gba tóun débẹ̀ lálẹ́ ó jásí kò tó tutù lágbára òtútù yẹn pọ̀ lálẹ́ ẹjọ́ yẹn òtútù yẹn pọ̀ ibi tí wọ́n ń pa òun ibi yẹn pọ̀ tí ń pa òun òun wá wá mọ́sálásí kan lòun bá wọ́ sí mọ́sálásí yẹn wọ́n ẹsẹ̀ kí ìṣá yìí tán ni òun wá kí mọ́gíbì òun kì í ṣáì nígbà tó yá wọn bá nítọ̀ wọ́n máa wẹ̀ lọ́la wọn gbọ́dọ̀ kí tàràwí o làwọn yẹn bá ń padà sínú wọ́n gbọ́ pé wọ́n ti rọ́ọ̀sù ẹja kí tàràwí nígbà wọn ọmọdé mọ́sálásí wọ́n bá wọn bẹ̀ nígbà wọn bá wọn mọ́sálásí wọ́n sì rí ohun tóun dàbí mùsùlùmí àfọ àǹkàǹkà bá ní à ah, àlejò wa sọ alukurani òun lòun alukurani ah, à kí tàràwí fún wa ìmáàmù ti ń kírun fún wa ti ṣe aláìsí kò sí láyé mọ́ ó lóun bá ké tarawih jọ́nà fún wọn àwọn ń sálámà tarawih báyìí táwọn akéwì tì rí làwọn jẹ́mọ̀ bá fẹ́ rí korí pété ọkùnrin tó kírun yìí náà dáa kó kí yòókù fún wa ẹjẹ́ abẹ onírìn àjò ni kó gbààwẹ̀ ní olúwàǹbí kábẹ́ kó gbààwẹ̀ ní olúwàǹbí ó ní àwọn ìwò jẹ́mọ̀ bá bá ń pè dákun ìmáàmù tí ń kírun fún wa ti jáde láyé a lẹ́ni tí ó ké tarawih ìwọ ló sì wá kírun ló kí tó pé yìí eléré ẹ̀sìn wa náà sì ni irun á sojú òkò lọ́dọ̀ rẹ dúró tì wá kọ́ bá wa gba ramadana kó kírun fún wa nu ramadana yìí ọlọ́run náà rí i pé kóun máa kírun àkíní pẹ̀lú àwẹ̀ àgbàrin ìnira tọ́pọ̀ ní fún òun náà fara mọ́ kóun ó kírun fún wọn abádáhùn dúró wọ́n dẹ̀ ṣètò ilé fóun làwọn bá bẹ̀rẹ̀ sí kírun ramadan làwọn bá ń kírun làwọn bá ń kírun làwọn bá ń kírun ó nígbà tó yá làwọn jama kọ̀ọ̀kan pè wọ́n pé ọ̀rọ̀ wa o ọ̀rọ̀ wa o pé ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ kíni tọ̀ bá a ti rí ọláàfáà yìí tó ń gbàwẹ̀ yìí alọ́mọbìnrin kan tá à ń wọ ni tá a fi fún lẹ́ni rí so ó lè fẹ́ ó lò ní ah, kò sí láì fi wọ́n fẹ́ wọ́n bá so igi ọmọbìnrin yẹn fóun lòun bá fẹ́ ọmọbìnrin yẹn ìgbà tó ń wá fẹ́ ẹ àwọn sọ̀kalẹ̀ ramadana oyún dúró sí i la lẹ́yìn bíi ọjọ́ mélòó tóun ti wà ń lu yẹn wọn lọ́mọ òun dúró síbẹ̀ ló ń bá ń sayé lọ́nbẹ̀ sẹ́yìn fọ́kọ̀lọ́pọ̀ àwọn afọ àwájọ́ ń jọun bí wọ́n ti máa ń tẹ̀kọ̀ káàkiri náà nù bí wọ́n ti tẹ̀kọ̀ káàkiri náà nù gbogbo lẹ Yorùbá tẹ bá wo tán lẹ Yorùbá dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ láti lọrin ló dúró káàkiri bí kò kó ń kó dúró ní Ẹdẹ báwọn afa àti máa káàkiri jọ̀njọ̀ náà nu bí a bá ti dé ìlú kan tí a bá ti gbà wọ́n láyé ń bẹ̀ wọ́n fún wọn ní ìyàwó ni wọ́n fún wọn ìyàwó ni dáadáa títí ń bọ̀ láti jọ̀njọ̀ náà ni àwa náà ti dúró sí sẹ́rí nísìnyí lọ́rin láti wá èwo lọ́wọ́ kún bẹ̀ nísìnyí. ó nígbà ó lẹ́yìn ọdún kan ìyàwó tí wọ́n fún un wá bímọ òun wá bẹ̀rẹ̀ sí tọ́jú ọmọ yẹn òun tọ́jú ìyàwó òun ẹ̀jẹ̀ nǹkan ọmọ wa dábọ̀rọ̀ ẹ̀jẹ̀ nifas kò dábọ̀rọ̀bọ̀rọ̀ ó nígbà tẹ́jẹ̀ nifas yẹn ọ̀dá ọmọbìnrin yẹn tí wọ́n ń ṣàkíyèsí pé mi fẹ́ ṣe kí ni fẹ́ bọ́ lọ́rùn lọ́wọ́ kùsàtà tí ó kú ọlọ́wọ́ jòkó ń gbatẹ́gùn ìgbà tó wọ́n wọ̀rùn rẹ̀ kí góòlù tó ń he ń jọ́sí kí tó he máka ń jọ́sí lẹ́yìn ọdún kan sẹ́yìn lọ́ba ìlọrin obìnrin yẹn ó bá sọ fún obìnrin yẹn pé a ah, kí ni tó fi sọ́rùn yìí ìtàn wà lórí ẹ̀ ìyàwó òun bí wọn pé ìtàn kí ló wà lórí ẹ̀ òun ṣe hájì kóhun tó wálẹ̀ yìí kóhun tó gba Ramadan nílẹ̀ yìí hájì tóhun ṣe tóhun fi rìn délẹ̀ yìí kóhun tó gba Ramadan òun rí kíní yìí he ní Maka bàbá afọ́jú kan ó lóun lòun ní òun dá padà fún un bóun ti wá rí lọ́rùn rẹ̀ yìí ni obìnrin yẹn ní Allahu Akbar ó nígbà tí bàbá àwọn darí maka ó wá ṣàdúrà fún un pé ọlọ́run o ọmọkùnrin tọ́ba òun rí góòlù yìí he tóun jáfọ́jú tọ́wọ́ lè dá góòlù yìí padà fóun tọ́bẹ̀rù ọlọ́run débẹ̀ òun ni mo fẹ́ kó o fi sọ́kọ ọmọ kan ṣoṣo tí mo bí kò bíjọ afọ́jú wọn bíjọ ọmọ kan lọ òun náà wà ní ìmáàmù wọn lu ìhun làfa àwọn bẹ ń darí mẹ́ka táwọn ń súnmọ́ bàbá láyé àmọ́dọ̀ ọjọ́ báyìí máa ṣe ni pé ọlọ́run ọmọkùnrin bẹ ọmọbìnrin kan sojú mo bí yìí tí ọba lọkọ ẹni lọ́yọ̀ kọfẹ́ ah ọlọ́run yóò sì dùn mọ́ mi tọ́ba lè fẹ́ ni tọ́ba mi hee góòlù tó dá padà yìí tọ́lẹ́ ni eré ni bí góòlù yìí ti wọ́n tó kéèyàn òye kọ́ dá padà ẹni eré lóluwẹ̀ olóbìnrin yẹn sọ bẹ́ẹ̀ fún un ta lọ́ba jáde láyé ẹ dákun obìnrin tí ò ní bàbá tí ò níyà tó yìí ti bímọ fún ni ta ni dúkìá rẹ̀ ta ni dúkìá rẹ̀ ọkọ náà ni níjọ́sí òhe lónìí ọ̀dà padà fẹ́ni tó ṣe kínní lónìí kínní òun di tiẹ̀ padà lọ́nà halal sórí tó he tọjọ́ lójú tọ́ ọ lè da padà fẹ́ni tó ní ń wá sí ọ̀dọ̀ rẹ̀ ọ̀nkájú ni sètáni ló sì tàn ọ́ torí kó lè jìyà sètáni ló tàn ọ́ torí kó lè ṣe kíni kó lè jìyà nǹkan yìí ẹ ṣàwàdà àmọ́ ẹ̀nà ni bẹ́ẹ̀yẹn báyìí nǹkan ọ̀ gbọ́dọ̀ fi lọ́kọ́ da padà fẹ́ni tí ẹni tó ní ẹni tó ní ó di mélòó tá a kà báyìí ẹ́ ó di mélòó ó di thirteen a kà mẹ́wàá àtúntì wa a nísìn tá fi mẹ́wàá kún mẹ́ta. Tatini ní àbí mẹ́tàlá ẹ máa sọ yorùbá èbó sì wá kó yín lọ la láàrin ọkọ síyàwó àmánà wà láàrin wọn àmánà wà láàrin wọn láàmánà tó lágbára tí ọkọ máa sọ àmánà tiẹ̀ sí ìyàwó ẹ̀ tíyàwó náà máa sọ àmánà tiẹ̀ sí ọkọ ẹ̀ tí wọn gbọ́dọ̀ jàǹbá àmánà àárín ara wọn nígbà tó lọ fẹ́ sọ̀rọ̀ náà alukur'an ọlọ́run ní wa akhadna minkum mithaqan ghalidha njọ́ tẹ́ fẹ́ àwọn ọmọbìnrin yìí akhadna minkum wọ́n gbà lọ́wọ́ yín kí wọ́n gbà lọ́wọ́ yín jọ́ náà mithaqan àdéhùn tó lé tóbìnrin bá ń lọlé lóbìnrin gidi lèmi wí o kì í sàwọn ọmọ bútọ́ wa ń ta o gbogbo ara ilé rẹ̀ bàbá tó bí ìyá tó bí àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò àwọn mọ̀lẹ́bí mọ̀lẹ́bí ìyá òun gan fún rẹ̀ ó ti gbà pé òun ń lọ fi àdàgbà kọ́ ibi tóun ó kú sí lòun ṣe kínní lòun lọ níjọ́ tí bá ti ń lọ abájọ sọ pé tọ wo bí dáadáa ò ní yàrá ń bẹ o abẹ́ẹ̀kọ́ ni ìyá rẹ̀ ọmọ sọ pé tọ èmi ìyá rẹ̀ rèé mo lọ́kọ méjì ọlọ́run níjẹ́ ọmọ sí kí o tọ́ba ṣèṣì ṣe gbólóhùn aṣọ tọ́ba wálé àwọn àbúrò ní àǹtí mi kílẹ̀ wá ṣe ẹ̀ ní yàrá ń bímọ ẹ gbalẹ̀ ọkọ yín lọ ẹ dákun ibi téèyàn fẹ́ lọ tọ́fẹ́ lọ lè lo gbogbo ìgbésí ayé tí ó lò parí tí ó mọ̀gbà tí ó tán ibi tó ti fẹ́ lọ lò sọ́yẹ ká jàǹbá rẹ̀ ń bẹ̀ sọ́yẹ ká hàn lè mọ̀ ń bẹ̀ sọ́yẹ ká kọláyà sókè ń bẹ̀ gbogbo ẹ̀tọ́ tá a ṣe fómi pátápátá tí sẹ̀rí alákalẹ̀ àmánà ni tẹ́ẹ̀ fi bá wọn ìyàwó yín lò nínú ilé tẹ́ẹ̀ sì fi fi wọn láyà balẹ̀ tẹ́ẹ̀ níjẹ́ wọn mọ sí káàkiri tí a bá lọ wọnú àdìsí anabi wa Muhammad anabi pàkíyèsí àwọn ọkùnrin gẹ́gẹ́ bó ti pàkíyèsí àwọn obìnrin náà lérí pé ká sọ àmánà tó wà láàrin ara wa torí pa àjọkọ àti ìyàwó anabi pé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo yín pátá la ní ẹ máa sọ nǹkan a wà á bí yín léèrè níta ní ẹ sọ bò lẹ ti sọ ọ wá ní al-imamu ra'in wa mas'ulun an ra'iyatihi ìmáàmù aṣíwájú ara wọn gómìnà àti mínísítà ara wọn làǹbáṣẹ́dọ̀ tó wà níwájú táwọn èèyàn wà lẹ́yìn rẹ̀ tó ń sọ̀gá fún ra'in àní ọmọ sọ wọn ni a sì bí ọ léèrè bó ti sọ wọn ọwọ́ ni wàá rajulu ọkùnrin baálé ilé ra'in ala alihi òun ni àfìyàwó rẹ̀ sọ pétọ́ mójútó yàwó rẹ̀ wọ́n mọ̀ sí olóńtò ara ìyẹ́ta a bí pé bó ló ti ṣètò lé rẹ̀ ìyàwó rẹ̀ bò ló ti sí walimaratu obìnrin náà fún rẹ̀ rọ ìyàtùn fi bayti zawjiha àfilé ọkọ rẹ̀ sọ àmánà ilé ọkọ rẹ̀ lọ́dọ̀ ẹ̀ ilé ọkọ rẹ̀ ti ń gbẹ̀hùn àmánà ni wa mas'ulatun an ra'iyatiha á bí pé ilé ọkọ rẹ̀ bò ló ti ṣe sí. ikhwatal iman àdéhùn ọ̀rìn ọkọ àtìyàwó kò sí sọ tán kí mo ní ò ṣe ṣe jọ́tẹ́ lómi bá fẹ́ fẹ́ mi yóò máa sọ pé sáfẹ́ mi tíyẹn bá ní à èmi ò lè fẹ́ni tí ó kó yàwó jọ o èmi ò lọ́lé olórogún o olórogún lágbàá yóò ní àhá ẹbí mi lọ fẹ́fẹ́ èmi náà ti ní láníyàn pé ní fẹ́yàwó méjì láyé láyé mi tí kú láyé mi kọ́lá dáàdì mi tó fẹ́ mẹ́ta gan pírọ́blẹ́mù tá à ń rán bẹ̀ yẹn wàhálà ni yóò máa sọ kótó sọ́ọ̀mọ̀ pé tó ń wíwà mọ́nà ni bí wọ́n bá sóògì fún ọ lérí ẹ̀ ó gbé ẹ̀jẹ̀ ń pa yín lé ẹ̀jẹ̀ ń sàwàdà bọ́ mo lọ sóògì kan kẹjà mo ti sọ náà rí ẹ kíní kan bẹ tí wọ́n ti máa ń ṣe kíní báyìí ní kẹjà kíní fẹlá ẹ kálà kúta àbí kíní kẹfẹ ẹ ẹ ti mọ jù mí lọ họ́ọ̀lù ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ó tóbi gan kò jìnnà síbẹ̀ wọ́n ń sinmi lọ́lé ọkọ mọ wá dọ̀hún àwa bi àti ń bẹ tó gìbọ̀ àwa bi ìyàwó gbé kínní sàdáàkì tiẹ̀ tó gbà á ìyàwó yẹn ti gbọ́n mo rò pé ọ̀rẹ́ nìkan tọ́ kéwù kan fún un ọ̀rẹ́ nìkan sàwọn àlàyé kan fún un ní á sàdáàkì tòun ni kọ́kọ́ òun má fẹ́ ìyàwó léwu ah mo wá ní ọkọ ìyàwó sọ gbọ́ ah ó níbẹ̀ ni mo ní sọ gbọ́ dáadáa ọ gbọ́dọ̀ ṣe sìnà o sì gbọ́dọ̀ fẹ́ bí mi bàbá sókè yìí tán ó ní no problem òun sẹ̀ dé láti Amẹ́ríkà ni mo ní tọ́ afẹ́ bàbá ọkọ imam ẹ dúró imam ẹ dúró ẹ dúró imam ẹ má so igi yẹn ẹ má so igi. mo ní sí o sí bàbá ó ló sí o ọmọ yìí ọmọ tí ń sọ o ọmọ yìí ọmọ tí ń sọ mo ní kọ ọmọ àwọn oníkọ ọmọ tí ń sọ èmi bàbá rẹ̀ rè ìyá kínní dìde ìyá kínní dìde ẹ wo ìyàwó mẹ́ta mo kó wá bí ìyá tiẹ̀ lọ́wọ́ láàrin yìí ìyá ya rẹ̀ ní ìyàwó ya rẹ̀ ní kí ni kọlùkọ́ ọmọ tí ń wí o mọ́nítọ̀ ẹ wà wọlé ẹ tún lọ tún sọ ẹ wà fáwọn alábọ̀ ká mọ́ tí ó ní wo ìyàwó mi má bọ̀ má bọ̀ má bọ̀ ìyàwó ọmọ rẹ̀ ìyàwó mi ma bọ̀bọ̀bọ̀ ọkọ ọmọ rẹ̀ náà nítọ́ ẹ ẹ dadi dadi ìyàwó ló gbé o ẹyí da ẹ àwọn mi ń kọ ẹ ẹ ma bọ̀ ẹ ma bọ̀ ẹ yá lọ bẹ̀ ń baba yẹn múra múra sáyé ọmọ rẹ̀ pé eléyìí ọmọ ti ń ṣe o sí lamẹ́ríkà nàìjíríà lọ́wọ́ asa wọlé lọ wọn lọ ṣe gbogbo ètò náà baba dada ni ọlọ́njẹ́ mi yókùn. àwọn irú yín nù ni wọ́n ní bàbá dáadáa nu mọ́ láwọn irú wọn nù ẹ̀ a wọlé gbogbo mo wá bí ìyàwó pé so ti yọnu ọlọ́run ti yọnu sí gbogbo ètò tí ṣe igi wọn ni ní igi wọn anabi wa muhammad na ní ina haqa mastawfaitum mina shuruti ìwọ tẹ́ ẹ gbọ́dọ̀ mọ̀ pé àmánà tẹ́ ẹ gbọ́dọ̀ jàǹbẹ́ àmánà tẹ́ fi sọ abẹ́ ìyàwó yín dẹ̀tọ́ fúnra yín ìyàwó rẹ fẹ́ wọlé nítọ́ òun lè hun òun ọ̀sọ̀ọ̀sẹ̀ aṣọ méjì méjì ń dáàdi òun rà fóun mọ́fọ́ládé òun pọ́ mara méjì méjì nígbà rẹ̀ ọ̀bá ká o bọ́n bá fi wá fẹ́ ọ aṣọ méjì méjì ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tó bá ti ní àhín àbómi mo lè ra mẹ́fà. wọ́n a ẹjọ́ otu mẹ́ta oke ṣé mẹ́ta ọ gbọ́dọ̀ mara o amana lọ́gbà amana àmánà lọ́gbà wọn torí tí ó wà lọ́kàn ni pé ọ̀sọ̀ọ̀sẹ̀ kọ̀ọ̀kan aṣọ mẹ́ta mẹ́ta ọmọ segini kínní ẹ máa wọlé tí ó bá wọlé mọ jàǹbá àmánà ọjàǹbá àmánà ni mo fi ní àwọn àmánà tí ń bẹ láàrin ọkọ àtìyàwó pọ̀ a lè sọ tán èyí tíṣẹ̀rí wa sọ níbẹ̀ ẹ̀ jẹ́ àyàn káfí yìí ti wà àti ẹjọ́ dà papọ̀ kọ́ wà ní àárín yín àmọ́ mọ̀ pé tọ́ ọba fi lè fún un ládéhùn àdéhùn yẹn ti di kíni amẹ́nà ó sì gbọ́dọ̀ mọ̀ pé àìpé mọ́ ní jásípọ̀ jàǹbá ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ sì nìyàwó náà tí wọ́n máa fọ́kọ lámàánà bọ́dà fẹ́ fẹ́ yàwó ọ sọ fún pé tọ́ alùsùn náà lè mí o ń dẹ̀ àmọ́ tọ́ ọba ti wọlé ó lò nìkọ́ bù lónìí ṣe kìnìún fi ń bojú ah mélòó wọn máa dàbójú. ẹ ọ̀kan náà ni àgbà tẹ́mi ọ̀mọye mi ìmọye tí wọ́n máa fi mọ́ fi mọ́ kan béèrè ìgbà tí mọ́ ni nínú ìwé kóhùn sá segin ni kóhùn sá wọlé náà àwọn bá wọlé àwọn máa yanjú yòókù tọ́ ọ bá fi lè lo nìkan ọ̀bùn máa jàǹbá lọ sí torí inú àmánà tọ́ gbàǹgbà tọ́ ọ̀lọ́nà ni kó lo nìkan òun náà sì gbà pé ah, bí n bá fẹ́ nínú ntọ́lọ́wọ́n ọkọ̀ pé mo tún ṣiṣẹ́ ládàá lélẹ́yìí ọ̀fẹ́ olórí àmánà ọ̀wọ́lé tán lọ́wọ́ ayé hànà irú ẹ̀ pọ̀ táwọn yẹn máa ń ṣe ládéhùn láàrin ara wọn lọ́kọ àtìyàwó kan tó fẹ́ra wọn bí wọn bá ti sọ́ba àwọn ó ti di kíni àmánà ẹni tí ó bá mú tiẹ̀ ṣe láàrin wọn mọ́ kí ló ṣe ọjàmbá àmánà ẹ jẹ́ ń ka àwọn àmánà tó kárí gbogbo wa bá ti jòkúlẹ̀ yìí tí ò ní sí tí kálukú bá tiẹ̀ sọ láàrin. So, ara wọn bẹ ẹ jẹ́ nǹkan àwọn eléyìí hùn ìwọ́tọ̀ fẹ́yàwó tọwọ́lé rẹ̀ inú ta nàbí mójútó jù láyé tí sì ń kìlọ̀ fáwọn tá a jẹ́ àlè ó máa rẹ̀ jù òun ní tọ́jú obìnrin torí pé obìnrin lọ́dọ̀ wa àmánà ni bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti gbogbo mọ̀lẹ́bí falẹ̀ wa lọ́wọ́ kọ́ máa jẹ́ àmánà fún wa ni anabi wa Muhammad ìgbà tí ń ṣe kútúbà hajjatul wada hajj tó ṣe gbẹ̀yìn tí ó ṣe mí lẹ́yìn ẹ̀ mọ́ tó fi lọ́ọ́ bọ́ lọ́hùn anabi ń sọ ń bẹ̀ pé ittaqullaha fin nisa ẹ̀yin àlùmọ̀ mi ẹ bẹ̀rù ọlọ́run lára àwọn obìnrin ẹ bẹ̀rù ọlọ́run lára àwọn fa innakum ẹ̀yin ọkùnrin wọ̀nyí akhadtumuhunna bi amanillah níjọ́ tẹ́ fẹ́ lọ gbà wọ́n lé wọn pẹ̀lú ọkọ̀ ọlọ́run fi yọ̀ǹda wọn fún yín pé ah báwọn bá fọmọ fún ọ tọ́jú ọmọ náà báwọn bá fún ọ lóbìn yìí dáadáa ló ṣe pẹ̀lú ẹ̀ njọ́ tẹ́ fẹ́ lọ gbà wọ́n lé wọn ẹ gbà wọ́n pẹ̀lú pé wọ́n fọkànbalẹ̀ pé dáadáa lẹ́sìn fún wọn. wastahalalitum furujahunna bi kalimatillah njọ́ tẹ́ sì fẹ́ wọn ẹ dúró tán ni pẹ̀lú ọkọ̀ ọlọ́run pé àní fẹ́ ọ̀sẹ́ ó sì gbàgbọ́ fẹ́ òun ó sì dára pẹ̀lú òun nífi ń dùbúlẹ̀ fún ọ. anábì ni ẹ ṣe dáadáa pẹ̀lú wọn o ṣe dáadáa pẹ̀lú wọn dáadáa wo àmánà wo ní sẹ̀rí àfihàn lẹ̀ fọ́kọ tí ó sì fún yàwó ẹ jẹ́ n sáré ka bí mẹ́wàá àbí mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ lámánà tí ń bẹ lọ́rùn ọkùnrin tí ó ṣe fún tí ó ṣe ọjà ń bá kínní ẹ n ka mẹ́wàá àbí mẹ́ẹ̀ẹ́dógún èwo ni kí n kanu méjèèjì ẹ fẹ́ gbọ́ tá a bá sì bí àwọn obìnrin wọ́n lè pé akọgbọ̀n tọ́lá àwọn fẹ́ mọ kí ni wọ́n ṣe fún torí èyí tí hàn lè mọ̀ kó lè sọ pé ṣe fẹ́ gbọ́ wá sí àmọ́ náà ni ẹ̀ sàmọ́ náà àwọn sọ o wọ́n sọ o torí lẹ́sìn lẹ́sìn sẹ́wọ̀n pé ní wá sí ta ṣe obìnrin rere abẹ́ẹ̀kọ́ nígbà tá a bẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ tá bẹ̀rẹ̀ àwọn obìnrin bá pè mí wọ́n wá nọ́mbà mi tí n fi ṣe kí ni wọ́n ti ń pè tá láǹfààní àti gbé e bóyá mo láǹfààní wọn ni a ẹ kú sẹ́ bàbá mo ní hò mo ní a ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí lágbára o ẹ sọ tàwọn ọkùnrin náà mo láti sọ yìí nkọjá wọn ni a ó ti pẹ́tẹ́ ti sọ ẹ tó tún sọ bẹ́ẹ̀ ti ń sọ tiwa yìí ẹ sọ tiwọn náà ẹ jẹ́ wọn náà gbọ́ tiwọn ọ̀dà a kò sọ méjèèjì a sọ àmánà ọkùnrin tí ó ṣe fún obìnrin àtàmánà tóbi ní ó ṣe fún obìnrin tó bá fẹ́ sílé ìyàwó rẹ ló sogi rẹ tí mùsùlùmí yóò sì gbọdọ̀ ṣe sìnà tẹ́lẹ̀ nínú àmánà tí ṣẹ̀ríà ní kó pé fún ètò àmọ́ ha ó gbọdọ̀ mọ́ fún lóúnjẹ àmánà ní kọ́kọ́ fún ìyàwó lóúnjẹ o àwọn nìkáwù kan bẹ tí ẹsẹ̀ ń dálẹ̀ nísìn táwọn afáyẹsẹ̀ ń paasi fatiwa lórí ẹ̀ á sọ̀rọ̀ lọ́bẹ̀ wọn wọ́n ń pè ní nìkáwù lìmísíyàr nìkáwù lìmísíyàr nìkáwù lìmísíyàr yẹn ni pé kóbìnrin ó jẹ́ ọlọ́lá kó lówó lọ́wọ́ gbogbo nǹkan lóní kó wá sọ fọ́kọ pé tọ́ fẹ́ mi ìnáwó kankan ọ̀kan ọ́ ní tí mo sáfẹ́ kọ́ ọ jẹ́ ni pé kọ́ ọ jẹ́ ọkọ mi àwọn fatiwa tuntun ṣẹ̀ṣẹ̀ ń jáde ni kí ló bí àwọn fatiwa yẹn nítorí bá àwọn fatiwa yẹn ni pé obìnrin ti pọ̀ lẹ́yìn ìgbà wọn wá pọ̀ tán owó tún kọ́wọ́ wọn omi ìjogún owó nígbà wọn pín dúkìá bàbá rẹ̀ ìtọ́kàn òun gan sọ́dọ̀ lówó omi nínú wọn phd ń bẹ lọ́wọ́ rẹ̀ master ń bẹ lọ́wọ́ rẹ̀ iṣẹ́ ń ṣe owó díẹ̀ kí ń gbà lóṣù ọkùnrin ti ń gbarú ẹ̀ àmọ́ kọ̀rọ̀kọ̀ lọ́wọ́ òpè àìrọ́kọ̀ yìí tó bá yẹ pé gbígbé aṣọ kankan ni ipa tèmi ọkà yòó ṣé wàá jòkó láì ní lọ́kọ àbí kí wọ́n á lọ́kọ tán kí ọkọ máa sá láti fẹ́ mi torí àmọ́ àmọ́ náà tọ́lẹ̀ ní tọ́ bá ọlọ́run ò ní fẹ́ kọlu àmọ́ náà òun ló bó ti lówó ní gun ká ní gunru mọ́tò tí ń gùn yìí tí n bá fẹ́ ní ìsìn ọ̀ràn yẹn ni kí n sáfìsì mọ́tò ẹ̀ kí n repo sí oúnjẹ tẹ́lẹ̀ yìí ọ̀jẹ̀ ń bọ́ pa mi ti ká aṣọ tẹ́lẹ̀ yìí ń wọ̀ gan èmi gan òrírú ẹ̀ wọ̀ ìfẹ́lẹ̀ yìí wàhálà ní tí n bá ti fẹ́ gbogbo àmọ́ náà ń ti padà sí ọrùn mi àwọn obìnrin náà wò pé àlàáfíà wà nbẹ ẹ̀yin afẹ́yẹ̀ bá wa gbé yẹ̀ wò gbogbo àwọn àmọ́ náà tá a bá yọ̀ǹda rẹ̀ tá a sì lọ́kọ táwa náà ma sábíàmá àwọn àfa àpáàsì fatọ́ abẹ́ kò sí láì fi ń bẹ òun ni wọ́n ń pè ní nìkahu alimisiyar kéèsè nìkahu alimisiyar là ń sọ nìkahu pìlẹ̀ nu tá a ti màlátàyà nàbí wa Muhammad òun la fẹ́ máa sọ̀rọ̀ lórí ẹ̀ sórí tó bá tilẹ̀ fẹ́ bìnrin oúnjẹ tóbìnrin yẹn ó jẹ àmánà ńlọ́rùn rẹ̀ amánà ni omi tí ó mu amánà ni ọkùnrin tó bá sì nílò aka yìí sí amánà oúnjẹ dáadáa nínú téèyàn gbọ́dọ̀ fara rẹ̀ ní obìnrin rárá rárá oúnjẹ jẹ́ number one amánà ni fọkọ fún ìyàwó ẹ̀ lóúnjẹ o èmi máa sọ dáadáa ọkùnrin gidi tó bá tọkùnrin kì í negotiate oúnjẹ nulẹ pẹ̀lú ìyàwó bí ìyàwó bá béèrè owó ọbẹ̀ àfa ọbẹ̀ tán lé àsèbẹ̀ èèlò tọ́ba bu wọn bá tó ní five thousand tí wọ́n bá jọkùnrin gidigidi tó ṣe àmánà tó tún pọn léwé bẹ́ẹ̀ yẹn bá ṣe àmánà tán yìí ṣe kí ni ìpọn léwé seven thousand ló fún un ọ pàkéjì ẹ pàkéjì àmánà rẹ tóun náà bá kà pé a ah, seven thousand ni lẹ fún mi five thousand ní aha. bí wọn náà bá dọjà ó rí ti ọ̀rọ̀ ẹ̀dá kúnbó làárín yóò rí. sẹ́yìn nípa àárín òun ó dùn ó ti mọ̀ pé ah, mo jẹ́rìí alájì ẹ bá béèrè five thousand ten thousand ni wọ́n fún ọ èèyàn nu. so àwọn pé tí bá ti ń béèrè five thousand tó ń kó three thousand fún kí ni ìdàkejì èèyàn nu kò sí èèyàn lélẹ́yìí amánà jíjẹ ṣe kókó èyàn tọ́jú obìnrin pẹ̀lú jíjẹ ni nínú àwọn amánà òun ni kẹ́ ẹ máa fún ìyàwó yín èmi a máa sọ dáadáa kọkùnrin ọ̀rọ̀ aṣọ fún ìyàwó àmọ́ ẹ̀nà ni ń ṣiṣẹ́ olówó kéèsì míì ọ̀rọ̀ yẹn ní kó kọ́ ọ̀rọ̀ aṣọ fún gbọ́sọ̀ lè náà lè yẹn rà fún ìyàwó ọ̀rọ̀ àtọwọ́ ọba aratara tán àwọn lẹ́sì dàmásì gíní àǹkárá gbogbo àwọn aṣọ tó bẹ̀ ń wọ̀ ọwọ́ ara aṣọ tí wọ́n wọ̀ sọ́wọ́ òun laago aṣọ ọwọ́ laago ọ̀rọ̀ àti ó tún ra ti ọrùn èyí tí bá ń so nǹkan mẹ́sẹ̀ ó tún ṣe kíni ọ̀rà tẹ̀sẹ̀ yẹn rẹ ni àmánà ni fún ọkọ ọ̀rà tókètókè àmánà sì ni fún ọkọ ọ̀rà tìsàlẹ̀ tìsàlẹ̀ sọ̀rọ̀ mi yé yín àgọ́ ọkùnrin ni ema sáìsì ni ema sáìsì ọgọ́nù ó ti mọ̀ pé alágbájá nǹkan báyìí ni lọ́jà ọ̀rà fáàrí ni fún nǹkan lọ́jà. ẹni tọ́ba di tọ́ba wàrà ni yóò ọkùnrin rèé tọ́ba nílà káyì ọkùnrin rèé hẹ́n ọba ara rẹ̀ lọ́dọ̀ obìnrin mi yọmọ òkú ah, ọlọ́run kásì fẹ́ ru eléyìí lọ́kọ ẹnìkan lọ́sà wà létí wa ara eléyìí fún kí n tèmi gidi bó ti rí ni o bó ti rí ni ẹ bá ara àwọn nǹkan kan lọ́dọ̀ tẹ́ẹ̀rí pé wàhálà ṣe kí ni wàhálà bá wàhálà tó bá ni pé obìnrin kan ló sì wà ní ilé yìí tí ń gbádùn báyìí tẹ́lẹ̀ yìí fi wá wájà máa wá ra gbòòrò nǹkan báyìí fún tí baba alágbájá fẹ́ lù ń pa lálẹ́ àná torí pé wọ́n sàmọ́ náà ẹ bá wàrà ogun tẹ́ bá wàrà fóbìnrin tán àmọ́ náà wà ní kẹ́ wọ jàlíbáàbù àmọ́ náà tó lágbàá ni èyí yẹn ra gbọ́n tí mo wú yìí fóbìnrin tán kọ́ wa ni ọmọ jáde bẹ́ẹ̀ rárá o àmọ́nà tó lágbá ni kó gbé jàlè bábù lé mọ́lẹ̀ ẹ sì gbọ́ mi dáadáa gbogbo ẹ̀yin obìnrin gbọ́ mi dáadáa bọ́ ọ bá fi jóbìn mùsùlùmí ọ ló jàlè báàbù nígbà ọlọ́run sọ̀rọ̀ jàlè báàbù kọ̀ yẹ nìkan lẹ̀ ọba mi ní yá ayú ànábì ìwọ ànábì kúlílé àzìwájíkà sọ fún àwọn ìyàwó rẹ wọ́n bà wọ́n ní sá ìlmọ́mìnì gbogbo omi mọ́mìnì pátá sọ fún wọn pé kí ni yòdìníìnà alẹ́ yìí ná wọ́n yá alùbáàbù wọn balẹ̀ dáríkà náà yòóra fún náà yẹlẹ́ láì dá wọn mọ̀ bẹ́ẹ̀ bá ti rọ́bì mùsùlùmí wọn ẹ̀dá òtún ẹ̀jẹ̀ alùbáàbù lẹ́ẹ̀fì mọ̀ tó bá wà wọlé sí ẹ̀ mọ̀ dá òtún ni pé ṣé mùsùlùmí ni àbí àbí nǹkan míì ní ṣe tọ́rọ ti dàrú mùsùlùmí ní símbọ̀ tiẹ̀ lóbìnrin jàlbáàbù lọ́kùnrin irùngbọ̀n òun ṣòkòtò bàbá sì wá sọ gbé ara máa wá ní àwọn kan tí ọ̀fẹ́ sin lọ́hùn ara máa ń ní wọn wọn wà ní kí ọlọ́run fẹ́ fi ṣòkòtò ṣe kí ni ò ní fi ṣe kí ni ò ní fi ṣe èèbó gan tí ò ní làákà ìtọ́lọ́hún wọ́n fi fún gbogbo nǹkan náà fún yúnífọ̀mù ṣé o lè wà lọ́sibítù ìwọ́ tó ń bá mi jiyàn pé jẹ́ àlùbábò sínú ẹ̀sìn ọ̀dà ìwọ́ náà lọ́sibítù kan wá tẹ́ ọ sí di kí wọ́n wá nítọ̀ dókítà ń bọ̀ o tí ó sọ pírẹ́sì fún ọ nígbà dókítà wa yọ ọ wa wọṣọ àwọn mẹkáníìkì hẹn ọ́ìlì sì wà ní gbogbo ọ wa dání so dùó so dùó kódà kọjá dókítà gangan tó tọ́tọ́ mọ́sẹ́ ó ní segin ni àwọn sọ ni pé rárá o dókítà kele yìí kí ló fi mọ̀ pé dókítà kọ́ dírẹ́sì ẹ̀ tó dírẹ́sì ni kí wọ́n sì lọ mú mẹkáníìkì àbí wẹ́dà abẹ́ntọ́jà àfa tó kéwú tí èsè dókítọ̀ kí wọ́n wá wọṣọ dókítọ̀ fún kó tún fi kinní kọ́ ọrùn káwọn nọ́ọ̀sì wá tẹ̀lé e lẹ́yìn kí wọ́n máa yí kẹ̀kẹ́ àwọn sísọ́ọ̀sì àtòwú tẹ̀lé tó bá ti dé kí ló ṣe kí ló farabalẹ̀ fún aṣọ tó wọ̀ ni. kí ló fi dọ́lọ́pàá máa ń títì kí ló fi dá máa. tí a bá fẹ́ ṣènáwó tí a fẹ́ ṣènáwó tí gbogbo nàìjíríà fẹ́ pín síbẹ̀ àga pírẹsidẹ́ǹtì wọn ò fi kíní sí lẹ́yìn lógo nàìjíríà abẹ́ẹ̀kọ́ ni kí lẹ́ẹ̀fi náà fàgà rẹ̀ ni ṣé bá sọ ti wọ́n wà ni ẹ wá lásán nítumọ̀ nínú ẹ̀sìn kò sí nítumọ̀ nítorí pé gbèsè ayé tá à ń ṣe gan ó ṣe kíni ó nítumọ̀ ń bẹ̀ sọ́lọ́ wọn wà ní fi tumọ̀ sí ṣe kò nítumọ̀ lọ́sọ̀kọ̀ yìí láti sámà yíyá yóò ànábì kúlẹ̀ àti wàá jíkà wàá bànátíkà wàá nìsáà يدنين عليهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين ẹsẹ̀ adágún ẹ̀rú ẹ jọ dàrú ẹ tò ẹ̀sìn ẹ má dẹ̀sìn rú ìyẹn tò ẹ̀sìn ni bọ́lọ̀ ń bá sì ti tó lè yẹn ṣe kí ni àmọ́ nàní lọ́rùn rẹ kọ́ ọ̀ra sọ fóbìnrin títí kó o tún wá fi ra kó sì wọ àmánà rẹ ni tí ọba wọn ó bí ọ lè rí bí kílódé àwọn ọ̀rẹ́ ọ̀wọ̀ jàlẹ́bàbù ọ̀ sàkántì ẹ̀ńjọ́ àlùkìyàmà tọ́ra àmánà rẹ ni nínú àmánà tá a fa àwọn ìyàwó wa èèyàn gbọ́dọ̀ máa gbẹ́yàwó ẹ̀ lójú kọ́ wa gbà lójú anabi hmm. nífàlà tadrib bil wajha ẹ gbọ́dọ̀ gbàyàn lójú ọ gbọ́dọ̀ bínú títí títí kọ́ wa ṣe ni wọ́n gbẹ́yàwó ẹ̀ lójú ìtumọ̀ ẹni pọ̀ jàǹbá àmánà tó gbà nínú àmánà tá a ṣe fáwọn ìyàwó wa àǹtósínà muasharataha ìbálò ìyàwó rẹ jọ dáa tó bá burú ní gbogbo ta ó yẹ kí ìyàwó rẹ máa sọ pé à ah, hmm, aláàjì jẹ́ǹtù gan káyọ̀ máa pé ta ló jẹ́ǹtù ah, ọkọ tèmi o ọkùnrin gidi nù àmọ́ táwọn ń lé ọ káàkiri ọwọ́ adé ń lé ọ wá ń ah, ní làákàyè ò ní làákàyè ò ní làákàyè inú lélẹ̀ èèyàn ti ṣe kíni èèyàn ti tutù tíyàwó rẹ̀ sọ pé ah mo dúpẹ́ ọlọ́run pẹ̀lú ọkọ tó fún mi yìí ó jẹ́ ntù púpọ̀ èèyàn dáadáa ni bí bá ń bínú ò ní bá bínú bí ò fún ọ lóúnjẹ ó ṣe sùúrù bí ò tí ì gbálẹ̀ ò ní jà ntọ́ba tó fi máa jàun ó tó bá gbà ọba gbálẹ̀ anabiwa Muhammad nígbà wọn bí ìyàwó Aisha léèrè pé bò ní máa ṣe nínú ilé pẹ̀lú ìyàwó rẹ̀ ìyàwó Aisha ni a máa rán sọ fún rẹ̀ a máa ṣe ń jẹ fún rẹ̀ kọ́dà yìí ṣe ń jẹ fáwọn yes sallallahu alayhi wa sallam ta ló fi tiẹ̀ jọ ta ló fẹ́ fi tiẹ̀ jọ tọ́ wa dá wàhálà lẹ́nu ilé tẹ́ máa rán wàhálà ìtumọ̀ ẹ̀ ni pé ó ṣe àmánà pẹ̀lú obìnrin wọn anabi ni istawsu bin nisa'i khayra ẹ tọ́jú àwọn obìnrin dáadáa nínú ìtọ́jú obìnrin ara àmọ́nà tó gbà lérí ìyàwó rẹ ni pé ìmọ̀ ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ìmọ̀ ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ ṣe dáadáa pẹ̀lú ìyàwó rẹ ò ní máa bínú ò ní máa jà ò ní máa bú ò ní máa nà husnul mu'ashara ara àmọ́nà ni ó di mélòó tí mo kà báwọn naam nínú àmọ́nà tẹ́ẹ̀sì fún ìyàwó yín nínú àmánà èyí tẹ́ ṣe fún ìyàwó yín à ń tu àlìmáha òmùra dínìha ẹ̀kọ́ ẹ̀sìn ìyàwó rẹ ọkọ o o lè fẹ́ ìyàwó kírun rẹ ọmọ balansi kó tó dọ́dọ̀ rẹ o lè má mọ àwọn ẹ̀kọ́ ọ̀nà àwẹ̀ o lè má ti mọ jẹ́nàbà àwẹ̀ dáadáa o lè má mọ ètò ń pa nifas o lè má mọ ní jẹ́ ń pè ní stihadọ̀ ọ̀dọ̀ ẹ ló ti fẹ́ ṣe kíni ẹni tá a ní kí wọ́n kọ̀ nǹkan lọ́dọ̀ rẹ̀ bó lòun náà rí ìyàwó mi gan san jẹgbẹ̀rún ọkọ lọ ló fi jásí pẹ̀yìn ọkùnrin iṣẹ́ ń bẹ lọ́rùn yín o ẹ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn torí sábà pẹ̀yìn ni bi léèrè pé ìyàwó yín ti rí ní yín kí ìyàwó yín wa sì inú àmàlà tẹ́sí fún ìyàwó yín nu ẹ gbọ́dọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ gbọ́dọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ara kẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà lọ́sọ̀pọ̀lọpọ̀ tí fi ń wá sí halkọ̀ bọ́ba tí wọ́n á ń wá ọmọ mú ìyàwó rẹ̀ wá bí wọ́n ti ń kọ ìyàwó náà mọ̀ sí kínní àmọ́ kọ́ sọ́ọ̀lẹ̀ ńlé àkọlé àwọn alálùkọ ni kì í ṣe èmi ń lọkọ ẹjẹ àsekínni ẹjẹ àlọ ntọrọ ọ̀ràn yẹn ní kọkọ ní ẹsìn ó di mélòó tí mo kà báwọn yóò ti tó márùn oúnjẹ jíjẹ ọ̀kan ni àbí ẹ̀kọ́ aṣọ tí ó wọ̀ ó di mélòó kẹ ẹ má máa gbá lójú ó di mẹ́ta ká máa lò pẹ̀lú ẹnu lé dáadáa àtìtá náà dáadáa pẹ̀lú ìyàwó ó di mélòó àwọn dáadáa yẹn pọ̀ gan tí yẹn máa fi bómi lò yẹn kàn sọ àti sọ kọjá ni o nú dáadáa ò ní mọ̀ pé ìyàwó rẹ ló kọ ọ gbóbi tẹ́ ń gbé wọn ti mọ̀ pé jùwèríyà ni ìyàwó rẹ ń jẹ ṣé dáadáa nu ọ máa pè é máa pè é hayi hayi hayi àìlẹ́kọ̀ọ́ nu èèyàn da ìyàwó èèyàn èèyàn da pẹ̀lú kọ́tọ́ da owó kọ́tọ́ da fún owó kọ́tọ́ da fún un ó lè ti máa gbọ́ mi ní ìsìnkú pé ó ti máa pò tiẹ̀ ló kọ́ tẹ́tẹ́lẹ̀ ó sì dàgbà kò bí mọ́ rí ọ́ àwòkọ́ tó da tọ̀ ọlọ́mọge òun náà máa ṣe hẹ́n òun ló sì dàgbà tí ò lè ẹ bá pé ya arúgbó ṣe yóò dùn mọ́ ni orékelẹ́ wà wọn náà ní sáà àwọn ọkọ̀ tó da tí ọmọ gbọ́ tí ọmọ ṣe kí ni tí ọmọ dùn àwọn ọkọ̀ yẹn pò mí ara dáadáa ni ó di mélòó kásìdáadáa pẹ̀lú ẹ ó di mélòó ó di márùn ó di márùn ẹlẹ èwo mọ kàtán nísìn ẹ wàá kọ ní ó di mélòó ó di mẹ́fà ó di márùn ẹlẹ́kẹfà àmánà ni fún ọ kó o mójútó yàwó rẹ kó má máa jáde láì ní wọ jalibab kọ́ wa ni a mọ̀kàfẹ́ sáré mú nǹkan tàbí mú jalibab rẹ ọ̀ràn yẹn ni kọ́kọ́ ó mójútó yàwó pé kò gbọ́dọ̀ jáde láì wọ jalibab àmánà ni lọ́rùn ẹ torí tí ó bá wọ jalibab tí ń bá jáde kì í wọ wọn ó bì í ó di mélòó ẹlẹ́ẹ̀keje àmánà ni lọ́rùn rẹ kọ́ ọ máa jowú lérí ìyàwó rẹ kí là ń pè ní jíjowú ọ gbọ́dọ̀ wá fi ẹnìkan lẹ̀ kọ́ máa báyàwó rẹ dápara ó lé ní bó lọkùnrin kó sì àmọ́ jòkó sọ́ọ̀bù ìyàwó rẹ̀ jọ́ ni àwọn ah, kan bá òun ṣe fàájì irú fàájì wo lọkùnrin ṣe ní sọ́ọ̀bù obìn olóbìn tọ́ba ni à wọ́n kàn ń jòkó ni ah, rárá o ara tèmi ọgbà yìí kọ́ jòkó rẹ̀ sí ìjọba ṣe títí kọ́ lọ́ọ́ jòkó títí lọ́ọ́ jòkó ọ̀rọ̀pọ̀ pé ó fura sí ìyàwó rẹ̀ ń jowú lórí mùsùlùmí kí mùsùlùmí tí ọba bá jowú lórí ìyàwó ọmọ náà ni the youth ní sẹ́rí à ń pè wọn ti sọ́ọ́rí the youth àmánà rẹ tọ́lọ̀ ń fún ọ ni pé kó mójútó kọkùnrin mi ṣe kátàkátà pẹ̀lú ẹ̀ wọ́n ṣe kátàkátà pẹ̀lú ìyàwó ọlọ́run wọ́n ń bá ìyàwó lọ ìbólẹ̀ ìbólẹ̀ ń ìbólẹ̀ ń ṣe ìbólẹ̀ ń horu sọ fún ni pé ah, a bọ́ọ̀ bá ti dé ma dùn tán èmi lọ wá wá kè kì í ṣe ya sílífà o ti gbọ́ àni àwọn ti pàdé sùkúù rí ọ̀hún ilé mi lọ́wọ́ àbáyé ọ̀rọ̀ sùkúù kì í àni àkìlọ̀ adé náà kankan ò sí ṣẹ̀dí ọ̀fara mọ́ ṣẹ̀dí àsìlámù ò ṣe kí ni kọ́fara mọ́ ọkùnrin mi kan gọ̀ títí títí títí yóò máa họ́ọ̀gì obì olóbi irú ẹ̀kọ́ wọnú wọn náà wà ní civilization ní kí wọn máa hógi ìyàwó rẹ bọ́lẹ̀ á civilize lọ. kọ́ máa jowú lérí ẹ̀ ó mójútó kì í wá ṣe kọ́ máa fura pé ń ṣèṣekúṣe o èyí kúrọ̀ ní téèyàn bá ṣe mọ́ ẹ sì mọ̀ pé tá a wà yìí àwọn ọkùnrin kan bẹ tí wọn ò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó wọn ò mọ̀ pé tóun ń ṣe gan ọ̀ kọ́dà kọ́ mọ̀ kọ́ mọ̀ òun tó rò pé bóun ti ń ṣe òun gan yóò tún dùn mọ́ ìwọ náà nípa láìkì ìyàwó òun ó fẹ́ràn òun ó fẹ́ràn ìyàwó òun ìwà agọ̀sí ní lábẹ́ sẹ̀ríà ìwọ ló dìde sí tọ́lá màá nà ní kó mójútóru nǹkan báwọn èyí wọn là ń pè ní kéèyàn jowú lórí ìyàwó ẹ̀ ó di mélòó naam ẹlẹ́kẹjọ adamul iltimes ala atharati zawja ìyẹn máa wálé ìfi ìyàwó káàkiri nínú àmánà tó gbà ní kọ́ ọ mójú kó o kọ́ ọ ìfi rẹ̀ amánà ni torí pé àwọn fẹ́ fún ọ wọ́n fọkànbalẹ̀ pé à tọ́ba dénú ilé rẹ yóò rí fọkànbalẹ̀ ẹni tó ń wá láìfi ẹ̀ lọ́sàn-án tó ń wá láìfi ẹ̀ láàárọ̀ tó ń wá lálẹ́ sẹ́ni wọ́n ní fọkànbalẹ̀ ó ní ma wá láìfi ìyàwó káàkiri asalaamu aleykum ẹ kúlé ẹ kúlé a sì dìde ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ so oúnjẹ ńkọ́ àmúsun díẹ̀ ni èyà pẹ́ ọmọ yẹn yọ ẹ lẹ́nu lóru ọmọ rẹ ṣe yọnu sí ò ṣe yọnu kò sí yọnu àmọ́ kan sùn náà ní ìyá ìyá so sinmi díẹ̀ sí ni abẹ́ dáná ọ̀wá ni pé a ah, mo lọ látara ọ̀wá sùn kalẹ̀ irú oorun wo tó níṣẹ́ kan lè ju kọ́ bọ́ mi lọ irú oorun kó oorun wo nu ayé òun ò sí ayé o ilé yìí lẹ ti ń sùn lóyún ìṣòro lè yá wà o ti ba nǹkan jẹ́ ọ sàmánà àmánà níjọ́ tí a fẹ́ fún ọ ni pé tọ́ba délé rẹ yóò rí i ìfọ̀kànbalẹ̀ kọ́ máa sọ láì fi lọ́sàn-án láì fi láàárọ̀ láì fi lálẹ́ ó kó láyè òkè ọkọ gidi yẹn sọ láì fi ìyàwó ẹ̀ àmọ́ náà ni kọ́ ọmọ sọ láì fi hùn nítorí sábà kó lè rí ìfọ̀kànbalẹ̀ bóbi omi bá kù sí ìyẹn bá wá rẹ́mẹ́dì ni ẹ bá wá ẹ bá ẹ bá di bẹ́ẹ̀ ẹ bá di tẹnìkan ò ní máa dásà ni wà tìyàwó rẹ tẹ́ máa gbégbé àlàáfíà ó di mélòó tí mo kà ó di mẹ́jọ ẹlẹ́kẹsàn àṣírí ìyàwó rẹ ò gbọdọ̀ asiri síta àṣírí ìyàwó ẹ ò gbọdọ̀ sọ síta ni asiri ìyàwó obìnrin mi dégo sára obìnrin mi ní ti rán tọkọ rẹ̀ nìkan mọ̀tẹ́ lómi ò sí kínní tí ò bá ma anabi Muhammad oni ní inna min a'dhamil amana inda Allahi yawm al-qiyamah èyí tó lágbàá junu àmánà lọ́dọ̀ ọlọ́njọ́ al-qiyamah kan yúfúdi lamọ̀ra àtìhì yóò ní nǹkan pọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ tọ́fẹ́ wà tó fúdi ilé yìí ìyàwó ni ó súnmọ́ náà gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ thumma yanshuru sirraha yóò máa sọ àṣírí obìnrin káàkiri anabi kọ kọ orí àṣírí ìyàwó rẹ̀ kẹ́ mara yín kẹ́ rí kọ̀kọ̀ ara yín kẹ́ máa sọ kí àmọ́ nà ńlá tẹ jàmbá ni jàmbá àmọ́ nà pẹ̀lú obìnrin o lè rí láì fi lára rẹ̀ kó ní orí láì fi lára ẹ̀ ní máa sọ káàkiri ó lè sọ̀rọ̀ mọ̀lẹ́bí rẹ̀ fún ọ pé dáàdi òun ṣe báyìí rí ìyá òun náà ṣàyè dá báyìí rí ó rí máa fi bu oníṣọ oníṣọ jáde tómi bá fẹ́ràn ọkọ ẹ̀ tán kò sí tí onífẹ́ lè sọ fún tómi bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ tán kò sí tí oníṣọ ọkọ bí o ọkọ òbí ọ̀sà máa sọ náà ni ó bá ti wá máa sírí ẹ̀ báwọn tọ́ ọmọ kọ̀rọ̀ rẹ̀ tọ́ ọmọ àṣìṣe rẹ̀ tọ́ ọmọ tó ṣe tí ọ̀dà adarí rí ọ̀wà bò láṣìírí ó bò láṣìírí èyí tó burú jùjọ àlùkìyàmà ni kò túrú Amana la nábì sí pé ó di mélòó báwọn naam ó di mẹ́sàn-án èyí tí ọmọ jẹ́lẹ̀ kẹwàá nínú àmánà ni pé kò sírú ẹ̀ṣẹ̀ tíyàwó rẹ lè ṣẹ̀ ọ́ ọ gbọ́dọ̀ máa yẹn ló dínú lé tómi bá ń ṣe tí ọ̀dà ẹ sì wá sí fún tí ó bá gba wá sí ẹ yẹn ló dì lérí bẹ́ẹ̀dì kì í ṣe pé wàá sọ sínú ilé tí ọmọ aronú ní àrínú àmọ́ ẹ̀nà ni kọ́ ọmọ fi ọ̀rọ̀ jẹ́ má bá ṣàwàdà má bá sọ̀rọ̀ nǹkan kan gbígbà wá ti pé wá sí fún ọsẹ́gun wá ti gbà tó súnmọ́ wá ní sọ́mọ́ ẹ̀ ṣe ni ah, ní tí mo ní o ṣe tí ì ṣe kí ni ó dìgbà tó bá ń ṣe ní tí mo ní o kí n tó súnmọ́ àmọ́ kọ̀ wá ní pé ẹ káàárọ̀ kó dibi gidi ẹ káàsán dibi gidi ẹ káàbọ̀ ó dibi gidi sẹ̀rí ò ṣe kí ni kọ̀ fọ̀rọ̀ àmọ́ ó di mélòó tí mo kà ó di mẹ́wàá ẹ jẹ́ ń dá tọkùnrin dúró báwọn kí wọ́n á bọ́ sọ́dọ̀ àwọn obìnrin àmánà wo làwọn obìnrin gbà táwọn náà gbọ́dọ̀ mójútó lọ́dọ̀ àwọn ọkùnrin ẹ̀yin obìnrin kẹ́ ẹ gbọ́ mi dáadáa nígbà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ nínú alukur'an ọba mi nípa sọ́ọ̀lì hàtù àwọn obìnrin rẹ̀ kọ́ọ̀nì tààtùn wọ́n bẹ̀rù ọlọ́run àfáwọn àgbà abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu nígbà tó fẹ́ tú kọ́ọ̀nì tààtùn bó ló ti tú ó ní azuwa li hinna ó ní tuma kọ́ọ̀nì tààtùn tó wà ń bẹ̀ wọ́n ni àwọn obìnrin tí tẹ̀lé àṣẹ ọkọ wọn ẹ̀yin obìnrin ẹ ti lọ́kọ àmánà kẹ́ tẹ̀ láṣẹ ọkọ ti wà lọ́rùn o gbogbo obìnrin kóbi tí ì bá tẹ̀ láṣẹ ọkọ eléri ibú obìnrin ni kí ni mo pè jẹ́ mọ́ olórí ibú obìnrin ni olórí ibú obìnrin ni àwọn obìnrin láyà nàbí wa Muhammad wọn lọ lẹ́bàá nàbí wọn lè wà nàbí àwọn ọkùnrin rèé tí wọn bá lọ sí jihad tí wọn bá darí àbí wọn parẹ́ sọ̀hún tí wọn kúkú ṣèyí di sọ̀hún ọlọ́run sàdéhùn àlìjẹ́nà fún wọn àwa obìnrin kí la á ṣe táwa náà fi ládéhùn àlìjẹ́nà anabi ní abuligi kulla man laqiti minan nisa ìrí obìnrin tó wá bá mi yìí bá ń sọ fún gbogbo àwọn obìnrin tó kù pé tọ́ àtàzíwájì kò nà káwọn náà máa tẹ̀ láti ọkọ wọn tá a dìlò dáàlíkà ó ṣe déédéé kọkùnrin ọlọ jihadu ni tí ń jásí pé jihadu tóbi ni kọ́ tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ anabi wa Muhammad níparí àdìsí wọn ọ̀rọ̀ kan wáyé ń bẹ̀ wọ́n ní wá kọ́lé lómi kún nàmá yẹ fọ́ àlò díẹ̀ ní obìnrin ò lè tẹ̀lé àṣẹ ọkọ ṣe rí díẹ̀ wọn ò ní tọ́tàlì kí amọ̀lọ́wọ́ èdè o. àwọn ọmọ tá a bí ọlọ́run fi wọ́n sínú díẹ̀ àwọn tá a ti bí ọlọ́run fi wọ́n sínú díẹ̀ ẹ̀yin obìnrin ẹ lọ lè nípalẹ̀ máa ti tẹ̀lé àṣẹ ọkọ ìjọ tí wọn bá ti so yìgì obìnrin fọkọ rẹ̀ báyìí àṣẹ obìnrin òun ti bọ́ sọ́wọ́ ta ni ọwọ́ ọkọ lọ́bọ́ o wọn ọkọ lọ́bọ́ sí anabi wa muhammad ń sọ fún wa pé ìdásọ́lá tẹlẹmára tó khamsaha tóbi bá kí wákàtí márùn tó bá pé dáadáa wà sọ́ọ̀mù ti ṣáàrà ha tọ́wọ́ gba àwẹ̀ ramadan tó pé dáadáa wà hafi farijà ha tọ́wọ́ sọ abẹ́rẹ́ wà àtọ́ àti ha tọ́wọ́ tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kílẹ̀ láha yawmal qiyamah tọ́ba àdìjọ́ àlìkíyàmọ̀ wọ́n sọ fún pé ìwọ obìnrin yìí udkhulil jannata máa wà àlìjẹ́nà lọ min ayyi abwabil jannati ọ̀nà tọ́ba wọ̀ ni ọgbà wọlé ẹ wo nǹkan àdìsí yìí kàǹkà mẹ́rin tóbi ó ṣe àkọ́kọ́ wákàtí márùn ẹlẹ́ẹ̀kejì àwẹ̀ Ramadan tá a wà ń bẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹta kó ṣọ́ abẹ́ ẹlẹ́ẹ̀kẹrin kó wá àwọn yìí tí máa kú tí wọ́n gọ̀ bẹ́ẹ̀ pọ̀ dáadáa obìnrin míì sọ bẹ́ẹ̀ kò ṣe sì ná yóò lóun kọ́ lọ́mọdé òun orí tóun ọjà bá rẹ̀ òun hàn ní gbẹrẹgẹdì mọ́ sẹ́mi pé kọ́ jàǹbá ọkọ rẹ̀ ó ti wá kakún pé àìjàǹbá tóun ọ̀jàǹbá òun nìkan lòun gbọ́dọ̀ mójútó àmọ́ kóun máa hàn lè mọ̀ tóun ọ̀jàǹbá rẹ̀ àwọn hàn lè mọ̀ máa hàn lè mọ̀ òfin kan mọ́ jàǹbá rẹ̀ òfin mi ni ó ṣe mẹ́ta ọyọ̀ kan sẹ́yìn èyí tó sì lágbára dé ìtẹ́lá sí ọkọ sì náà ò kéré o kò sí tó kéré nu gbogbo ẹ̀ bóun ló ṣe á palẹ̀ mọ́ pé òní nígbà tó ti ṣe sí náà kọ́ ọ máa hàn lè ma lókù àwọn gbọ́dọ̀ máa hàn lè mọ̀ eléyìí ibú obìnrin ọkọ le ma nínú tẹ gbà ni pé a tẹ̀ yín bẹ́ẹ̀ bá tẹ̀ ọkọ mọ́ ẹ eléyìí mi ti ń mọ́ fọmọ kó tó ọkọ yóò ní wo mójútó ṣe dáadáa o mọ́jọ́kùnrin kò fi sakọ o. àṣẹ tí wọ́n pa fún ni ń pè ní tó bá ti lówó lọ́wọ́ ọkùnrin kò lè ṣe gàlàlà lé ọ o àṣẹ tí wọ́n pa fún ni ń pè ní ọmọ náà ti wá múra wọ́n ti ní kó mójútó sẹ́hun òun ti rí sẹ́ ọ̀ṣọ́ọ̀bù eh, òun ti dá ọkùnrin kò lè ṣe ń gbọ̀ngbọ̀n tó bá eh, lágbájá ó ní ah, ẹ wo a ní òde kan tá à ń lọ ah, máa lọ sóde yẹn ẹ wo mi ò béèrè owó mọ́tò lọ́wọ́ yìí torí ìyá rẹ sọ pé kó mójútó kọkùnrin ma ṣe ìtumọ̀ ẹni kọ́ ma gbọ́dọ̀ sọkọ o ẹ̀yin ìyá kíyà sọmọ dìdàkudà ẹ̀yin ìyá kíyà tẹ́ ti kọ́mọ lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ bó lẹ́sẹ̀ ma kọ́mọ gbọ́dọ̀ sọkọ lẹ́nu omi ò ní o rárá kó graduate ó gbọ́dọ̀ ní certificate yẹ bó lè ní I have my certificate ẹ lè o ní certificate mi àṣẹ tí wọ́n pa fún ọ ní sàfisikẹ́ ìtọ́ wa gbà wọn sọ́wọ́ tó yìí tá à ń wí kó fi wà lìjẹ́ náà àyí tí wọ́n mú àjẹ́ náà sọ fún ọ yìí mẹ́rin ní ti sàfisikẹ́ àlìjẹ́ náà rẹ mẹ́rin ẹ̀ ní pé ìrun wákàtí márùn àwẹ̀ ramadana má ṣe sìnà tẹ̀lé sàfisikẹ́ àlìjẹ́ náà nu sì wá lọ mú wá fún mi níjọ́ tílẹ̀ ọlọ́run ti ń jẹ́lẹ̀ níjọ́ wọn ti dá yunifásitì ilẹ̀ tí wọ́n ti ń gba pòfẹ́sọ̀ tí wọ́n ń gba dókítọ̀ dáàkọ́ olúwẹ̀ fún mi tí wọ́n ní sàfitikẹ́tì pòfẹ́sọ̀ rẹ o ló mú wọ́ọ́ bí tó parí sí professor náà ni àbí wọn tún ṣe mí lẹ́yìn professor àtọ̀ bóyá wọn tún ṣe post tiẹ̀ náà tó bá yá. sàbítíkì dàríjẹ́ náà rẹ mẹ́rin wọn náà ni irun wákàtí márùn àwẹ̀ Ramadan má ṣe sìnà tẹ̀lé àṣẹ ọkọ ìwáyà jẹ́ mi wákàlẹ́ kan wákọ̀lẹ́ lọ́mí kọ́nà máyà fàlù omi díẹ̀ ni ó lè ṣe ẹ gbìyànjú kẹ́ wánú díẹ̀ o ọ̀gọ̀rọ̀ ni gbọ́dọ̀ sọkọ lẹ́nu o àwọn ọkùnrin náà ti á sọ wọn di pé ọ pátì nítorí wọn ó ṣe ní obìnrin bú nìtumẹ o ẹ àwọn eléyìí wọn gbọ́dọ̀ fa ẹ bí alágbájá ni ẹ o abazọ wọn ẹ wọ ẹjọ máa ń lọ bí tó bá fẹ́ lọ ẹjọ máa bá ti wá lọ obìnrin bú ni ẹ ń pè ọ́n wọn tún kọ́ lẹ́yìn sọ́mọ̀ pọ́kọ rẹ sọ pé obìnrin bú ni àmọ́ ẹ̀ nẹ̀ ni tọ́ ọ̀ gbọ́dọ̀ jàǹbá rẹ̀ àmọ́ náà nítorí gbọ́dọ̀ jàǹbá rẹ̀ bó lẹ́sẹ̀ máa lẹ́sẹ̀ wà nílé ọkọ tẹnu ọkọ ò ní ka yín tẹnu ọkọ yóò ní ka tọkọ bá ní ha ó ní ho bọkọ bá ní ha wọlé ní ha ha ha sóbì ni ọ ọkùnrin mi ìgbé tóun àtìyàwó rẹ̀ ń gbénu lé gan bí ìgbà tọ́ta méjì bọkọ bá ń wọlé bọ̀ yọka Okay bẹ́ẹ̀ bá ń jáde lọ inú ọmọ dùn tí n bá ń wọlé bọ̀ yóò kó tí n bá wá ń jáde lọ inú ọmọ dùn sóbìnrin ni ọ̀nù lérí pọ̀ gbọ́dọ̀ sọkọ lẹ́nu ẹ̀yin obìnrin nínú àmọ́nà tí wọ́n fún yín ni kẹ́ gbọ́dọ̀ sọkọ yín lẹ́nu o ìjọ́kíjọ́ tẹ̀ bá ti lo àṣẹ ọkọ mọ́ ìjọ òun lẹ jàǹbá àmọ́nà ìkànnù nínú àmọ́nà tíṣẹ̀rẹ́ alákalẹ̀ fún ìyàwó lábẹ́ ọkọ rẹ̀ vazawjatu mu'tamanatun ìrẹ́ ìyàwó ọgbà ọ gbọ́dọ̀ ṣọ́ ọmọlúwàbí rẹ o sì gbọ́dọ̀ ṣọ́ ẹ̀mí ara rẹ kí ni ìtumọ̀ kí la gbà lérò pẹ̀lú ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní tọ́ obìnrin ò gbọ́dọ̀ ṣe sìná ṣe ọkọ ò lè mà kò ní mítà tí ó rí di kò sí ní mọ́ bó jí ṣe bóbìnrin bá lè ń ńlọ lè ra yọ ńlọ ra nǹkan ọbẹ̀ ńlọ ra sọ ọdún tó kú ọ̀tọ́ yọ kọ́rọ́ tó lọ ṣèṣekúṣe ń bì kan bọ́ darí wọlé ọkọ̀ ò lè ni wọ́n fi pe kóbi ọsọ abẹ́ rẹ̀ ní kíni amẹ́nẹ̀ ni ìwọ lọ sọ abẹ́ ara rẹ fúnra rẹ ọkọ̀ rẹ ọkàn máa jowú ni ìwọ sọ abẹ́ fúnra rẹ ni amẹ́nẹ̀ tọlọ ń fún ọ òun ni kọ́ sọ abẹ́ rẹ ẹni tí ò lẹ́tọ̀ọ́ gbọ́dọ̀ gún lẹ́yìn ọkọ ẹnì kìí sí lẹ́tọ̀ọ́ ọkọ tọba sọ so ìgé ẹnì kìí kíni kìí lẹ́tọ̀ kóbìnrin máa ṣe sìnà ń jàǹbá ni o ń jàǹbá ni àkọ́kọ́ kó ọkọ àmánà ni tí ọba bá ọkọ má kí ló ṣe ó jàǹbá àmánà torí jẹ́ wọ́n fẹ́ lọ́ọ́ fi ọ wọn ò ní sọ á fi fún ọ wà kò ní fi ọ fún tọ́ba wa délé igi ó dàrú lójú ẹsẹ̀ náà ni wọ́n ti ẹ sọ náà kọ́lá bóbìnrin rúnrún bẹ́ẹ̀ ìyá rẹ̀ ní ọkọ̀ máa gba lójú gba mú pé mi ìyá rẹ̀ ò serú ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ó di méjì bá ń tọ́jú amánà tẹ̀yìn obìnrin amánà ẹlẹ́kẹta hifudhu mali zawj wa adamu li israfi fi infakihi owó ọkọ yín dúkìá ọkọ yín amánà ńlọ́dọ̀ yín ẹ̀ gbọ́dọ̀ náwó ọkọ nàkúnà àwọn obìnrin ní owó kan tí a máa jẹ tó lágbára ṣe ń sọ wọ́n lè máa bọ́ mánéjì ọba ní tọ́ kò sí wọ́n ìtàn pé kò sí wọ́n gbà pé kò sí náà ni níjọ́ tó bá ṣe gbèsè ẹ́n gbogbo tọ ó yẹ kí n wá ṣe sáà níyàbá yìí ó yẹ kí n ṣe gbèsè kejì ẹ́n gbogbo owó tẹ̀ ní òní tó náà mọ́ tó bá sì wá ní kò sí yóò sí yóò pé yóò tún jẹ gbèsè wọ́n ní a ṣebí ẹẹ seven thousand la fi ń ṣe bẹ́ẹ̀ yóò ní a ah, mọlẹ wa wa mọlẹ yín wa ah, thirteen thousand ọ̀ràn mọ́ni sìn tọ́ba ni bo tí ń ra yóò ní mọlẹ ẹran kínní mọlẹ kan èyí ni ẹ máa ṣe ọ ẹ máa ṣe tí ẹ máa tẹ bí wọn náà bá gọ̀ lọ́ máa tẹ torí tọ́ba wa tẹ títí títí yọ̀kọ̀lá wa já sí thirteen five. ó kó ba rẹ tó o bá ń tẹ̀ torí yóò wá sí yóò tún wá lé níye tí yóò wá ní kọ́dà ó kó seven hundred tẹ́ fún mi sí. ẹ̀yin obìnrin àmọ́ni ọlọ́run lọ́rùn yín ẹ má ṣe owó ọkọ yín ṣekúṣe dúkìá ọkọ yín ẹ má ṣe ń ṣekúṣe a ti sọ fún àwọn ọkọ lẹ́ẹ̀kan pé ìyẹn tọ́jú obìnrin ni jíjẹ mímu gbígbé níná lílo ọ̀rọ̀ ọkùnrin ló wà ti rí bẹ́ẹ̀ ẹ má ṣòwò yẹn ṣekúṣe obìnrin míì tó bá gba owó lọ́wọ́ ọkọ rẹ̀ tí ọkọ bá ṣẹ̀ tó bá fowó ní síbẹ̀ tó bá tún fẹ́ hàn ọkọ lè mọ̀ yóò wá gbọ́bẹ̀ tó ṣeun yóò ní wọ́n lọ gbé fáwọn ọmọlá yóò lọ́bẹ̀ ti tán lé kan tó mọ́wọ́ mi wá omi yóò ní ọyẹ gbé ẹ lọ́ọ́ kó tó sanwó mi toró lọ́wọ́ ní fi ń ṣe bí n ti ń ṣeun omi ọ sọ fún dókítà pé lọ́sibítù pẹ̀tọ̀ ẹ sọ pọ́ rẹ mọ̀ yìí ọkàn fẹ́ gbowó ni o màá fún yín iye báyìí mo ti parí ìjà bẹ́ẹ̀ rí ni o tó ṣèwé wálé pé ọ̀rẹ́ ọmọ wọ́n sì ní wọ́n máa ra oògùn lọ́sọ̀ọ̀sẹ̀ twenty six thousand twenty six thousand lọ́sọ̀ọ̀sẹ̀ ni wọ́n á fún dókítà ní five five thousand òun sọ twenty one thousand sí àpò àánú ọkùnrin àánú ọkùnrin wa ṣe dókítọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti gbó yẹn bí oṣù mẹ́fà bẹ́ẹ̀ ni. ọ̀sọ̀ọ̀sẹ̀ twenty six thousand dókítà wa pe ọkọ pé kọjọ kó rí òun pé condition ọmọ wọn bá bá báyìí làwọn fẹ́ sọ ilé yẹn wá lọ ń darí ibi sẹ́bọ̀ lọ́kàn páàkì mọ́tò dókítà wa pépè kọ́ jọ òun sẹ̀ kó fèrè jìn kí lẹ ṣe dókítà ah! ẹ̀yin lẹ mọ̀ ní dókítà kẹ tó fìyàwó yín mọ́ àmọ́ madam wabi mo fẹ́ kẹ́ sẹ́tọ̀ àní ara yín ẹ̀yin àti madam sẹ́yìn pé láti bí six months ago ẹ̀ ń ra oògùn fọ́mọ nǹkan kan ọ̀sọ́mọ yín o madam kan gbowó yẹn ní ọwọ́ yín ni ẹ ń fún mi ní five thousand o ni mo ṣe ni mo sẹ̀yìn kẹ́ ẹ má kẹ́ ẹ má ọkùnrin wa ṣe làákàyè ó sì tọ́wọ́ bá pò ó sì tún fún twenty thousand tẹ́ ẹ bá sọ fún mi mi ò lè mi ò lè mọ̀ ẹgbẹ́lẹ́ yìí sí ah, dókítà ní ẹgbẹ́lẹ́ mi ẹgbà mi ò bínú ẹgbà mi ọkùnrin lọ́wọ́ afọ̀rọ̀ lọ mí bọ́ọ̀ ń bọ̀ ọ̀dọ̀ mi lọ́darí sí ẹni kò ń wọ́n ṣe lọ́ọ́ pè kí lẹ́sẹ̀ tó ṣe àìsẹ̀ wá yanjú ẹ̀ láàrin wọn sómi ni wọn náà sómi eré nu bí sẹ́rí àbá ń sọ pé owó ọwọ́ yín àmọ́ nà ni kóbìnrin yín ó mójútó ẹ lómi ọmọ wò pé a ṣé ọ̀ akówó lákàntì mi ni ọgọ́nu kò ní ìdíkọ́ dákàntì rẹ fúnra rẹ lọ́mọ kólé nínú wọn bí àkàntì rẹ kò ní jọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́mọ kówó lé tó tún máa ṣàdúrà sí fún ẹ̀yin obìnrin owó ọkọ yín ẹ má nà nàkúnà owó ọkọ yín lọ́dọ̀ yín kí ni jama àmánà ni ẹ gbọ́dọ̀ sowó ọkọ yín ní ọba mi ni yá bani adam ẹ̀yin ọmọ anabi adam hudu zinatakum inda kulli masjidin ìgbàkigbà tẹ́ bá ń lọ masalasi ẹ̀mú dáadáa wakulu washrabu ẹ jẹ ntọ́lẹ̀tọ̀ ẹ mu ntọ́lẹ̀tọ̀ ẹ̀yin obìnrin ẹ jẹ ntọ́ba yẹ lábẹ́ ọkọ yín ẹ mú ntọ́ba yẹ kẹ́ ẹ mú lábẹ́ wala tusirifu ẹ má sùn ọkọ yín ṣekúṣe innahu la yuhibbul musrifin gbogbo ẹni tí ń sọ owó ṣekúṣe ọlọ́run ní nífẹ̀ẹ́ rẹ̀ ẹ má fọwọ́ ọkọ yín rárẹ̀ ẹ má hàn ọkọ lè mọ̀ níbi owó ẹ má hàn lè mọ̀ níbi dúkìá ẹ ẹ má hàn lè mọ̀ níbi dúkìá ẹ sẹ̀ríà sàlámù ò ara ma ara àmánà tí obìnrin gbà nìyẹn ara àmánà ni kọkùnrin ó kó oúnjẹ sílé kọ́ ọ máa fi tọrọ láì gbàyọ̀ǹda rẹ̀ oúnjẹ tọkọ rẹ̀ rà sílé ọ̀rà nítorí kíwọ pẹ̀lú rẹ̀ àti àwọn ọmọ yín kẹ́ ẹ máa ṣe kí ni kò ní o fi tọrọ ntẹ̀yàn fi tọrọ tí ní ni tí ò ní tí ò ní ní ọkọ la bọ́ba wa fi tọrọ náà ọkọ ló ní ládàá obìnrin tí ń bá ń gbé nǹkan olówó iyebíye tọrọ lábẹ́ ọkọ rẹ̀ ìtumọ̀ ẹni ọkọ rẹ̀ ń jàǹbá àmọ́nà ọkọ rẹ̀ nù ni ńlọ bí mẹ́ta ti bọ̀ kaba àwọn àbí mẹ́rin ẹlẹ́ẹ̀karùn nínú àmánà tẹ́ sọ pẹ̀lú àwọn ọkọ yín ìgbà míì ìjà máa wà láàrin ọkọ pẹ̀lú ìyàwó kí ọkọ àti ìyàwó ọjà ìtọ́gbajúmọ̀ tí gbogbo kálukú mọ̀ ni kò sírú ìjà tẹ́ ẹ lè jà pẹ̀lú ọkọ rẹ tóyún bá ti dé àmánà ni kò sọ fún lójú ẹsẹ̀ pé ah, ìrìn kò sùn mímọ́ o obìnrin mi ò dáká ní sọ yóò wá ní sẹ́yìn náà rí pé ń bì láti jó ní ni bẹ́ẹ̀ ni ṣé ọwọ́ ń bi wá túmọ̀ pé olóyún kéré yẹn kó bì lọ́tọ̀ ọlọ́run dídì yẹn ilé inú alukurani ní fáwọn obìnrin bẹ́ẹ̀ bá ti lóyún ẹ ṣe kínní ẹ sọ fọkọ yín pé tọ kínní ti dúró sí mi lá mi ò rí nǹkan oṣù mi mọ́ ara àmàlà ní kẹ́ ẹ sọ ọlọ́run ní wala yahillu lahunna kò tọ́ fáwọn obìnrin an yaktumna ma khalaqa Allahu fi arhamihinna oyún tí bá ń bẹ́ẹ̀ nu wọn kí wọn wá fi pamọ́ kí wọn má sọ fọkọ kò tọ́ fún wọn bẹ́ẹ̀ in kunna billahi wọ́n lè yẹ omi la ká ní abá gbọ́ lọ́wọ́ wọn gbàjọ́ gbẹ̀yìn gbọ́ tí wọn bá ti lóyún wọ́n sọ fún ara àmánà nù ni nínú àmánà ẹni tí èèyàn fọ̀rọ̀ lọ́jù láyé ọlọ́mọdé afẹ́ mi bú gbogbo àwọn obìnrin wa ọlọ́run ṣe wọ́n lóbìnrin rere àwọn ìyá wa ọlọ́run ṣe wọ́n àwọn ọmọbìnrin wa ọlọ́run ṣe lọ́mọbìnrin rere bí èèyàn bá lóbìnrin fẹ́ kọ̀sẹ́ni orí àwọn ti ń pé ẹ má fọ̀rọ̀ ẹ má fọ̀rọ̀ àǹfààní ara wọn ni wọ́n jà fún kí mo ní wọ́n ń ṣe àǹfààní ara wọn ni pé à ah, ìyín sọ̀rọ̀ fún ọwọ́ ara lè ọwọ́ sọ fún ìyàwó rẹ irú kí lélẹ́yìí o ṣé báwa lọ́mọ ìyá rẹ ṣe wọn ni ojogun mi. ọ fún ìyàwó pé ọkọ lè pé bó ti kú tán táwọn tí ó jogún àbí òye yín bẹ́ẹ̀ ni ni ah ọwọ́ àfẹ̀mí ọmọ yára ẹlẹ̀ ọwọ́ ara lè òjé ń gbọ́ ọwọ́ àgọ́mọ́tò òjé ń gbọ́ ṣe ọwọ́ ń lọ sọ̀rọ̀ fún ìyàwó obìnrin obìnrin obìnrin àtẹ̀yìntọ̀ <laughs> ọ̀rọ̀ kátikàti ni ọ̀rọ̀ kí n mọ̀ pé jẹ́ mọ́ ọ̀rọ̀ kátikàti gbà ni bẹ́ẹ̀ yẹn bá ti fẹ́ bìnrin re ta lè yàn wàá fà sí ríhàn tó ju ìyàwó ẹ lọ. èyí tí ń bọ́ ọjà yìí nísìn bóyá ẹ̀gbọ́n rẹ bóyá rẹ nínú sẹ̀rí ọlọ́run bọ́ ọba dákẹ́ lónìí tọ́ ọba fi lọ́mọkùnrin láyé kò nínú ogún rẹ o ìpalẹ̀ méjì wá ń se ni káwọn tó lógún gan mọ́ ní access sí tọ́ ọba dákẹ́ kọ́wọ́ ara gàbó kọ́ máa pé mi ìní gbà nǹkan ọmọ mi ogun tó fẹ́ lónìí amakoni kò ní yóò lóun ṣe bàbá fún wa bí bàbá bá kú bàbá náà ní kú ṣébi ogún wa ni o ti kù sí ibi ogún wọn ni ibi ogún ológun wọn ni o jẹ́ bàbá sí nílẹ̀ Yorùbá mi náà sì ti ṣe é nu ó sì wọ́ kí mo ló ṣe ọwọ́ mo ti sọ̀rọ̀ dáa rí àyèmáyè gbà ní sọ bẹ́ẹ̀ yẹn bá jọkùnrin tọ́lọ̀ ń bùn lọ́mọkùnrin lẹ́yìn pé ní bàbá ó ní ìyá ẹnìkan kan ò lógún mọ́ àfi ọmọkùnrin àtàwọn yòókù rẹ̀ pẹ̀lú ìyá wọn àwọn ẹ̀gbọ́n tí wọ́n bí yín papọ̀ wọ́n bá lè bùn wọn ó bùn wọn bí wọ́n bá sì lè bùn wọn ó fi wọn lẹ̀ wọ́n ṣàdúrà fún wọn ni àwọn àbúrò tí wọ́n bí lé ọ wọn ò ní tí wọ́n jẹ ní sẹ́rí ọ̀tọ́lọ́n tó kúnná àmọ́lẹ̀ Yorùbá àwọn gangan ni wọ́n pín lẹ́ni tó bá wù wọ́n ní ọkọ̀ lọ́fù sẹ́ríà ọkọ̀ lọ́fù sẹ́ríà ni wọ́n fi múra sí ọ pé má sọ̀rọ̀ fún o mọ̀jẹ̀ ọmọ kò ní dúkìá o mọ̀jẹ̀ ó ṣe kínní o obìnrin tí wọ́n sì ń wí òun pé ọlọ́run dákun jọ da fọkọ mi tọ́lọ́mọ̀ pé tó bá da fún ọ àwọn mò níyanjú ó ti mọ̀ pé òun ti bímọ fún ọ náà kò síbi tó ń lọ mọ́ táyé rẹ bá fi burú táwọn ọmọ òun ta báyé rẹ bá da ìrọ̀rùn bá ìwọ ni wọ́n òun ni wọ́n mú lọ́ta lọ́wọ́ ń gbé nǹkan pamọ́ fún gbé nǹkan pamọ́ fún wọn ni àwọn gbogbo ọ̀rọ̀ ká ń sọ fún mi iṣẹ́ ẹbú wo ló ń ṣe tó lè sọ fún ìyàwó rẹ̀ iṣẹ́ ẹbú ni tó lè sọ fún ẹ̀yin obìnrin náà bí wọn bá wá sọ̀rọ̀ fún yín tọkọ bá sọ̀rọ̀ fún yín ìyá alágbájá nǹkan báyìí báyìí nǹkan báyìí báyìí nǹkan báyìí báyìí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ bìnrin rí kò sí téèyàn ti yẹ kí wọn máa sọ náà nù ànábì náà ń fọ̀rọ̀ lọ àwọn ìyàwó tiẹ̀ náà kì í fọ̀rọ̀ pamọ́ fún wọn nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí wọ́n bá ti lè sọ bẹ́ẹ̀ fún ọ nínú ni kí wọn tí ọba fi lè sọ fún ìyàwó ẹ̀ ìyàwó ò gbọ́dọ̀ yanu sọ fún ẹlòmíì ò gbọ́dọ̀ sọ fún bàbá tiẹ̀ náà ò gbọ́dọ̀ sọ fún ìyá tiẹ̀ náà torí àdánwò ń pọ̀ káàkiri ìyá ìyàwó mi àti bàbá ìyàwó mi àwọn náà palẹ̀ mọ́ lérí ọkọ ọmọ wọn àwọn náà ní palẹ̀ mọ́ tó kúnná lérí ọkọ ọmọ tí wọ́n jókòó tọkọ ọmọ wọn báyìí gbégbé kínní ọkọ ọmọ wa ni àwọn náà jókòó lórí dúkìá náà ni pé tọ kò sí nǹkan kan bọ́kàn ọba tó ṣe pẹ̀lẹ́ wọn tó fún ní gbélé jókòó àbí bẹ́ẹ̀ kọ́ ni torí bẹ́ẹ̀ ìyàwó ọ̀rọ̀ tọkọ rẹ bá sọ fún ọ̀kan bàbá rẹ ọ̀rọ̀ tọkọ rẹ bá sọ fún ọ̀kan kọkàn yá rẹ kọkàn mọ̀lẹ́bí rẹ ọ̀rọ̀ àárín ìwọ pẹ̀lú ọkọ ìyàwó kíyàwó tọkọ bá fún lámàánú ọ̀rọ̀ pé mo nílé kan báyìí mo ṣe tí n bá ń lọ rò fáwọn mọ̀lẹ́bí tiẹ̀ náà ó jàǹbá àmánà ẹ̀yin obìnrin má jàǹbá àmánà ọkọ yín bí àṣírí o ìtọ́wá burú jù nù àṣírí tómi ò gbọ́dọ̀ máa sọ jáde tíṣẹ̀rí àpè lámánà tó lágbára jù tómi ò sọ jáde òun ni kọ́ máa sọ̀rọ̀ bọ́kọ̀ òun ti ń súnmọ́ òun bóbi ò ti gbọ́dọ̀ sọ lọ́kùnrin gbọ́dọ̀ sí kí asma binti yazid ó wà lọ́dọ̀ anabi níjọ́ kan Ọlọ́run wà ń bẹ àwọn ọkùnrin jókòó àwọn obìnrin náà jókòó anabi bá ní la allah rajulan yakulu ma yafalu bi alihi wala allah mura'atan tuqbiru bima fa'alati ma azawjiha fa aramma alqawm anabi ní ọkùnrin jókòó obìnrin jókòó asma binti yazid wà ń anabi ní hee yóò máa bẹ́nu ẹ̀yin ọkùnrin wọ̀nyí èyí tí yóò máa sọ fún yàn bí n ti ń ṣe pẹ̀lú ìyàwó ẹnu ilé yìí sì ń bẹ́nu ẹ̀yin obìnrin yìí náà èyí tí yóò máa sọ fún yàn bóun àtọkọ ẹ ti ń ṣe papọ̀ ní fàárà mọ̀lẹ́kà ọ̀mọ̀ àwọn yẹn dákẹ́ anabi sọ kakaluku dákẹ́ ni wọ́n wọra wọn lójú pé ah anabi ri wa tán anabi ri wa tán fakulti. asuma ni mo wá sọ pé ya rasulallah inna hunna la yafalna mo fọlọ́ n bóra àwọn obìnrin yìí ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń rojọ́ bọ́kọ tí ń ṣe wọn fọ́rẹ̀ wọn bó ló ṣe máa sọ̀rọ̀ bọ́kọ rẹ tí ń súnmọ́ fọ́rẹ̀ rẹ kí ló kàn ọ́ mi bóyá mo ti sọ fún yiri rí <laughs> náà ni o sì pani ni. ẹ nkwari n parí àdìsí kí n wá sọ kí n dúró ìṣẹ̀lẹ̀ burúkú ni tí ò dáa àmọ́ panilẹ́rìn ó ní ìnáwó náà láyẹ̀fọ́ àlùnà àwọn obìnrin yìí ń serú ẹ̀ wà nábì wà ìnáhùn láyẹ̀fọ́ àlùn àwọn ọkùnrin náà ń serú ẹ̀ kọ́ọ̀l fàlà àtẹ̀fọ́ àlù ànábì ní látòní lọ ẹnìkan ò gbọdọ̀ serú ẹ̀ nù yín mọ́ ànábì ní fa ìnàmà dáàlì kàmíṣìlù ṣèyítọ́ni lẹ́kìyà ṣèyítọ́ni tàǹfì tọ̀rí ìkìfàgàṣìyà wà nádùn yẹn dúró ànábì lọ́kùnrin tí ń bá ń serú ẹ̀ tí ń sàṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ tí ń sọ fẹ́ lómi abóbìnrin tọkọ ẹ sàṣepọ̀ pẹ̀lú ẹ̀ tí sọ fẹ́ lómi ó dàbí kí ṣètáni ọkùnrin ọmọ lọ́ńta kọ́ wá pàdé ṣètáni obìnrin kọ́ wá kí mọ́lẹ̀ láàrin ọ̀nà káwọn èèyàn máa wá wò wọ́n báyìí bọ́rọ̀ wọn ti rí nu wọ́n sọ̀rọ̀ ẹ̀rí ṣètáni lọ́kùnrin ìwọ náà má sọ̀rọ̀ ṣètáni lóbìnrin ṣé ẹ̀rí kéèyàn máa kóbìnrin máa sọrú ẹ̀ fóbìnrin ẹgbẹ́ rẹ̀ ń tì náà bọ́lé ara ẹ̀ ni kọ́kùnrin náà máa sọrú ẹ̀ fọkùnrin ẹgbẹ́ rẹ̀ ń ti iná bọ́lé ara ẹ̀ ni obìnrin agọ̀niọ́ kọ́ máa rọjọ́ pé à ah, wọn ò ní jẹ́ ń sùn ẹ̀ bá tún darí àṣùbà wọn tún máa dààmú mi ọgọ̀ ọgọ̀ kí wọn náà máa sọ ọlọ́kùnrin pé à ah, kò sígbà tí mo pè é tí ò dáhùn ọgọ̀ ọkùnrin ò gbọdọ̀ sọrú ẹ̀ láyé kọ́dà ò gbọdọ̀ pálówe kọ́dà ò gbọdọ̀ sọ̀rọ̀ débẹ̀ fẹ́ẹ́ nì kankan lérí ilé ọlọ́run obìnrin ọ̀gbọ́dọ̀ rojọ́ lóbi pé ah, àwọn èjì ń sùn wọ́n kàn máa dààmú mi ni kí ló ń wí fáwọn èèyàn kí ló ń wí fáwọn èèyàn ìtumọ̀ ẹni pé yìí tó nù ẹlòmí ọ̀bọ̀ dí àyè hùn yọ̀bọ̀ dì wọ́n máa wò pé bóyá òun tẹ́ bóyá ọkọ̀ tiẹ̀ sí ní òun ọ̀gbádùn déédéé wọ́n máa wò pé ọbọ̀ tó ní ti tiẹ̀ kù lọ́dọ̀ rẹ̀ ń bẹ̀ hùn ó túlé àbí òtúlé bọ́ ọ bá ti sọ kejì náà pé ah wọ́n kà máa ń sọ́sọ́sọ́sọ́sọ́sọ́sọ́ ní ọkùnrin kò sí obìnrin yìí nídìí ẹ̀ èyí tí lójó wọ́n sùn wọ́n sùn wọ́n sùn yìí ìyá kínní yìí ń yọ̀ máa lékì kò sọ́nà tó gbàrú tálàfíà sí kínní mùsùlùmí èrorú ẹ̀ àmọ́ náà nìyíùn láàrin ìwọ àti ìyàwó rẹ ọkọ rẹ tẹ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ jáde ẹni tí ń bá ń sọ̀rọ̀ ẹ̀ jáde anabi níbi níbi tí ó desinjú alikiyama lágbára ibi tí ó desinjú alikiyama yóò burú ọlọmọdé adesibi tí ó burú ọlọmọdé adesibi tí ó buru sariya silamu ọ̀fara mọ̀ nǹkan àmánà sariya silamu ṣe kíni ló pe láàrin ọkọ sí ìyàwó àti láàrin ìyàwó sí àwọn àmánà ni tí mo fẹ́ bá obìnrin náà sọ táwọn nínú jọ́dọ̀ ọkọ allahumma ayiza alislam wal muslimin wa adilla shirika wal mushrikin wa dammir adaka da ad-din wansurna nanu ibadakal muwahhidin آمين يا رب اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين